di ipa ń wá mà àfojúsùn rẹ̀ ojú wípé òun fẹ́ kó padà já sí wípé ní gbogbo agbègbè ibi tó ń bá wà láyé òun lòun ọ̀mà jẹni tó ní májú á sọ pé àfojúsùn rẹ̀ èyí tí ọ̀dà ni ní ti ń sèǹbárì ń bára rẹ̀ kì í ṣe ní tí wọ́n máa tì torí rẹ̀ wá ìmà innama يطلب العلم لغيره li ghayrihi la li dhatihi wọn kì í wá ìmọ̀ nítorí nǹkan kan àfi nítorí kí wọ́n lè bá a lò ó kí wọ́n lè bá a fi ṣiṣẹ́ kì í ṣe nítorí ìtara rẹ̀ nìkan. torí náà lẹ́sẹ̀ rí Allahu azza wa nínú al ń fi ń yé wa irú àbùkù ààyè àti àìdá eléyìí tó wà nínú ìṣesí àwọn yahudi àwọn ẹni tó ṣe pé àwọn náà ni wọ́n mọ̀ nípa tírà Allah àwọn náà lẹni tó ń kọ́ àwọn èèyàn lẹ́sìn àwọn ló ń pàkíyèsí wọn ṣùgbọ́n tó ṣe wípé tí wọ́n ń sọ fáwọn èèyàn kún ó ṣe àwọn gangan kì í ṣe. atamuruna an-nasa bil birr wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba èèyàn á máa fòòró àwọn èèyàn láti ṣe dáadáa nígbà tó ṣe pé àkókò tẹ̀ ń pe àwọn èèyàn láti ṣe dáadáa gan-an lẹ́yìn gbàgbé ara yín tí dáadáa ń bá jẹ́ ń tọ́da tí dáadáa ń bá jẹ́ nǹkan kò ṣeé má ṣe kí ló dé tó fi jẹ́ pé ẹ̀yin tẹ̀ ń pe àwọn èèyàn lọ sídìí kí wọ́n ṣe gan-an lẹ̀ nígbà tó sì jẹ́ pé ẹ̀yin ló lu màá ẹ̀yin lẹ́ ń ka ohun tí báwọn èèyàn sọ nínú tíra rẹ̀ tẹ́ rí ń báwọn èèyàn sọ ṣé ẹ̀yin ò ṣe làákà yìí torí ẹ̀ ìmọ̀tẹ́rì yẹn kò ní í dáa kò ní í wípé kíyìn ó ní kọ́ mọ́ wúlò fún yà kò ní ibi tí ìmọ̀ yẹ kọ́ darí ẹni sí àtòjíjẹ́ rẹ̀ níbi tí wọ́n mórí lábẹ́ eléyìí sọ̀rọ̀ nípa ká máa fi ọ̀rọ̀ wérọ̀ ká máa fi kùn lókùn kájọ máa fọ̀rọ̀ ọ̀rọ̀ jiyàn lórí nǹkan kan pèsè bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kò rí eléyìí jẹ́ ọ̀kan nínú nǹkan tí tí máa ṣẹlẹ̀ láti ayé gbọ́n hàn tó jẹ́ pé olùmọ̀kan òun lè tara àmà rẹ̀ tọ́mọ̀ gbàgbọ́ yé nǹkan kan pé báyìí lórí ìgbà tí olùmọ̀ olùmọ̀mí ò sì gbàgbọ́ yé rẹ̀ bẹ́ẹ̀ olùmọ̀ tí ọ̀rọ̀ tiẹ̀ tí ọjọ́ tẹnìkejì ń nǹkan tó ń mọ̀ ni ó máa ṣàlàyé tàn ká láàrin àwọn èèyàn ìgbà tí olùmọ̀ olùmọ̀kejì náà ń tó yí òun náà tọ́mọ̀ lámà yékè àmàdájú. lòun náà máa ṣàlàyé fáwọn èèyàn látàrí pé àwọn èèyàn ti ń gbọ́rọ̀ lọ́dọ̀ igun kínní kejì wọ́n ń fi tí wọ́n ń gbọ́ sí wàhù tí ọ̀jọ́ra wọn yóò máa wá wu ọ̀kọ̀ọ̀kan nínú àwọn olùmọ̀ méjèèjì ń láti fi yí ẹnì kejì rẹ̀ pé ń táwa wí lọ́dọ́gba kìí ṣe ń tí wọ́n sọ. eléyìí máa wá bí kí àwọn méjèèjì kí wọ́n fi agagbága kí wọ́n fi kùn lókùn kí wọ́n fọ̀rọ̀ ọ̀rọ̀ wérọ̀ kí àríyànjiyàn kó ṣẹlẹ̀ láàrin wọn. tabawo láti pilẹ̀ àwọn olùmọ̀ eléyìí ń bẹ nínú nǹkan tó ṣe kí wọ́n máa kọ́ àwọn ọmọ láti máa ṣe tọ́mọ bá ń kẹ́kọ̀ọ́ pàápàá jùlọ tíyẹn bá kẹ́kọ̀ọ́ débì kan pàtó wọ́n máa ń kọ́yàn ní adabul bahthi wal munadhara adabul bahthi wal munadhara wọ́n gbé kalẹ̀ ní fún ọmọ akẹ́kọ̀ọ́ láti mọ ọ̀nà tí ó fi máa báwọn èèyàn fi kùn lókun fọ̀rọ̀ fi jómítóró ọ̀rọ̀ láti lè máa ṣàfihàn tó ń rò pó ní kẹ́nìkejì ó lè bá a lódodo láti lè fi máa ṣàfihàn ẹni tó ń rò pé ìṣìnà ni àṣìṣe ni kẹ́nìkejì náà lè bá àgbà láṣìṣe. sọ eléyìí wọ́n máa ń kọ́ àwọn ọmọ wọ́n sì ṣe àwọn tírà púpọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé ìmọ̀kánni tá pàápàá jùlọ nígbà tí àwa mùsùlùmí tí a bá ní ìfikùnlukùn ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí táwọn jẹ́ alágbárí lásán tí ò nímà nípa àlànà òfin àti àlàkalẹ̀ eléyìí tó wá látọ̀dọ̀ Allah torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé ìmọ̀ yẹn ó kún fún ilmul mantiq ìmọ̀ nípa báwo láti ṣe máa fọpọlọ fi bá ọpọlọ sọ̀rọ̀ tí ọpọlọ kan tí ó padà wá di pé òun ló rí nǹkan tó fẹ́ tọ́ka sí fìdí rẹ̀ múlẹ̀ nígbà tí ẹnìkejì ò rí tiẹ̀ ṣe dáadáa ṣùgbọ́n gbà tó ṣe pé ilmul mantiq ó kún fáwọn nǹkan kan eléyìí tó ṣe pé ó lè fa àkóbá ó lè mú kí ayẹ kó bá nǹkan tó yẹ kó jẹ́ ìgbàgbọ́ wa àti àdìsọ́kàn wa ní àwọn olùmọ̀ nípa as-sunnah làwọn fi takò lọ́pọ̀lọpọ̀ <clears throat> wọ́n sì ṣe àfihàn àwọn nǹkan tó jẹ́ àléébù àti àbùkù nínú ìmọ̀ yìí nítorí ká lè bá a sọ́ra fún un ìgbà tí lèyìn bá yé wa <coughs> a rí i pé àwọn olùmọ̀lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n padà ṣiṣẹ́ lórí àti ṣàfihàn àwọn èèwo ló jẹ́ àtàìdá nínú ìmọ̀ yìí eléyìí tí ó yẹ ká pé à ń fi yí àwọn ọmọ àbáǹkọ́ wọn torí ẹ ní olùmọ̀ Muhammad al-Amin al-Shanqiti rahimahullah bàbá tó kọ Adwa'ul Bayan wọ́n sì ṣe tírà kan tó jẹ́ ẹ abala kínní àti abala kejì wọ́n pè ní adabul bahthi wal munadara lẹ́yìn ìgbà tí wọ́n ti jọ tí wọ́n yọ etí ọ̀dà tí wọ́n yọ dànù nínú ilm al-mantiq wọ́n gbé ìmọ̀ yẹn wọ́n kọ́ ọ́n bẹ nínú ìmọ̀ táwọn ọmọ máa ń kọ́ ní al-jami'atul islamiyya ní ìgbà yẹn lọ́nà tó fi jẹ́ pé gbogbo ọmọ tó bá kẹ́kọ̀ọ́ jáde tí ìfọ̀rọ̀wérọ̀ ìfikùnlukùn ọba ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtẹnìkan ha àfikún tí ò múra àwọn olùmọ̀ á sọ pé à ń debate lórí nǹkan kan níṣẹ́ ni wọ́n gbé kalẹ̀ lójú pọ̀nà kẹ́nìkan lè bá borí ẹnì kejì èèyàn wá lè borí ẹnì kejì kọ́ má máa ṣe fùkẹ́ kọ́ má máa ṣe fàárì ó sì ń bẹ nínú àwọn àwa tí ò dáa ká máa ṣe fùkẹ́ kàmáǹsẹ̀fáàrì ń bẹ nínú wà tó burú jáì eléyìí tí ó yẹ ká bá lọ́dọ̀ àwọn ẹni tí bá ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn àbá àwọn ẹni tí wọ́n bá jólùmọ̀ nípa ẹ̀sìn kò sí bẹ́yìn ó ṣe ní ìmáṣefùkẹ́ yìí tẹ̀yìn ò ti rí pé wọ́n ló borí ẹnìkejì ọ̀ kọ́kọ́ máa ṣe. àṣegbéra ẹni hàn ìjọra ẹni lójú yọ hàn lára rẹ ìgbéraga tẹ̀lé ó bẹ̀rẹ̀ sí ní fojú kéré ẹni tí ẹjọ́ fi kún lókun wọ́n máa wóra rẹ kíkẹ́ lójú àwọn èèyàn nísìn wọ́n ti ga ọ̀tá yọ ọ̀pọ̀ tẹ́lẹ̀ yìí wá ẹnì kan ò sì ní máa ṣe bẹ́ẹ̀ kíkárí mi ọmọ tún wọnú a'udhu billah torí ẹ̀ torí pé tí wọ́n ń fojú sùn tó ga jù níbi à ń ṣe debate ó náà ní pé ta ni ó borí ta ni ò ní borí ẹni tó bá sì ti borí gbogbo ẹni tí ń bẹ́ńbẹ́ ẹni tó kù tẹ́rì tí wọ́n máa ṣe ó náà ní pé shukran jazakallahu khairan shukran jazakallahu khairan ni wọ́n máa sọ fẹ́ni tó borí ó ṣe o. Allahu yóò san lẹ́sàn-án rẹ̀ ah tó tiẹ̀ jókòó dodo yọ hàn wọn náà máa wúra rẹ̀ èjìká rẹ̀ ọmọ wa gbéra rẹ̀ sókè ọ̀sàpá ganga ike èmi náà èmi náà a'udhu billah torí ẹ̀ àwọn èèyàn máa ń yan wọ́n máa ń yan wọ́n rò pé nǹkan tó dáa ni wọ́n ń sọ ni aburú lásán àwọn eléyìí yóò lé ọ jìnnà sí kọ́ máa wá ìmọ̀ tí ó wúlò fún ọ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀lùkìyàmà ọ sọ pé a ti yanjú àwọn eléyìí àwọn báyìí ló tún kú tá a tún lọ bá wọn máa wá okùn lórí okùn òdòdó lórí òdòdó tán ọ̀nà olóòmọ àgbà kàkà kọjá pé ìmọ̀ tó ń wá ìmọ̀ tí í ṣe ni láǹfààní láyé tí jẹ́ ká rọ́nà lọ́lọ́la gbẹ́ndà kìyàmà ni ò ní dààmú pẹ̀lú eléyẹn ìmàtọ́ máa wá tó ṣe é pé yóò ṣe ọ lẹ́ni tí ó máa borí gbogbo gbà òun ló kù tọ́ tẹ́ bàtì. bí kò máa wá ìmọ̀ nípa báwo ló ṣe máa rí àwọn gbólóǹpẹ̀ dáadáa yàtọ̀ sẹ́ni tẹ́ ń bá ń jọ ń sàríyànjiyàn. mi ní ìsìn wa tẹnìkan jọ ń sàríyànjiyàn. wọ́n á sọ pé òun á sọ pé nínú nǹkan tó wá nípa bá ti máa ṣe talbiya oní àná labẹ́yìk labẹ́yìk labẹ́yìk labẹ́yìk ah. ni wọ́n kàn gbọ́rọ̀ ni pé labẹ́yìk Allahumma ah. àti labẹ́yìk labẹ́yìk ìsọkúsọ. so wọ́n máa wá ìmọ̀ bó ṣe máa rí àwọn gbólóyìn yẹn pé lọ́nà tó ṣe pé ní tẹ́ ń bá ń fi kún lókun yóò tún padà sílé lọ tún mọ̀ yẹ̀wò. sẹ́yìn náà ayẹ́kọ́ máa tẹ̀ bàtì bákan náà ó tún máa wá ìmọ̀ nípa bó ti ṣe máa sọ ọ̀rọ̀ tó ṣe pé àwọn ẹni tí ń wá mọ̀ gan wọn ò ní mọ ibi tó ń ti mú wa káyọ̀sẹ̀ tí ì sọ ẹni tí ò wá mọ̀ nǹkan tí wọ́n máa àwọn èèyàn lójú tí wọ́n máa ṣe ha àgbọ́kọ ha ńlọ́fẹ̀ẹ́ máa sọ torí pé ọ̀fẹ́ máa borí gbogbo gbà torí ẹ̀ ń tọ́ dáa jù òun náà ni pé kò sí tàbí ṣùgbọ́n nínú àwọn àlàyé tó ń bá ń ṣe fáwọn èèyàn nípa ẹ̀sìn ìwọ ọmọ tó ń kọ́ mà ọ mà rí i pé kì í ṣe gbogbo tó ń bá ń sọ òun náà làwọn èèyàn ìní wọn fẹ́ máa gbà wọlé omi ń bẹ nínú tó ọba sọ tí wọ́n gbà lọ́wọ́ kan ọ ń bẹ nínú tó ọba sọ eléyìí tó ṣe kí wọ́n máa ronú nípa rẹ̀ ṣé bẹ́ẹ̀ lórí àbí ò rí bẹ́ẹ̀ tọ́ ẹlòmíì sì ń bẹ tí ó takò ọ́ sàn sàn tí ó sọ òun pè ọ́ níjà wípé nítorí owó yẹn ò ṣe déédéé nítorí òun sọ ni déédéé tó bá sì dàbí nǹkan kan ẹjẹ́ adájọ́ sí i kájọ dájọ́ síbi tá a ti pàdé tá a ti jọ wàá kò láì ṣe tìjàkadì irú wọn wọn wà ìwọ náà ń gbà mí ọmọ pa àwọn èèyàn níjà wípé níta sọ ibo ti ṣe rí nìyẹn ẹni tó bá ní òrí bẹ́ẹ̀ kọ jáde ààrẹ ni tí ọmọ sọ fún ọ pé tó ọba tó bẹ́ẹ̀ jáde tó dáa jù ni pé kí wọ́n gbọ́n jù wọn lọ má jẹ́ wọ́n fi àìgbọ́n àìnímọ̀ tiwọn má jẹ́ wọ́n fi kó bá mà rẹ̀ nígbà bá rẹ pé léyìí àdìbẹ́tì lánàá ọ̀la àtún dìbẹ́tì ọ̀túnla àtún ní dìbẹ́tì ìjọ mẹ́rin àtún ní dìbẹ́tì ìmọ̀rú èwo wà lẹ́yìn kọ bàbá dìbẹ́tì wàá di bàbá dìbẹ́tì èyí tó sì yọ òun náà ní bàbá akọ́nilẹ́sìn tẹ̀sìn fi yé ni kìí ṣe bàbá kò lè dìbẹ́tì pẹ̀lẹ́ nìkan àfikọ́ dáńdàkadì. eléyìí kò láǹfààní kankan fún ọ nípa àlùkìyàmá àǹfààní rẹ̀ ayé lọ́mọ àkóbá tí sì tún bẹ́ńbẹ́ kọ̀ lẹ́gbẹ́. torí ẹ̀ ìwọ ti ṣàlàyé òdodo ẹni tó dodo òye tó ń jólódo tí ọ̀dára rẹ̀ mà yóò máa sọ pé jáde síta kájọ fà á jáde síta kájọ yẹ̀ wò má dá wọn lóhùn má dá wọn lóhùn nítorí táníyàn rẹ bá ti dá tẹ́lẹ̀ wọ́n bàjẹ́ tó bá jẹ́ni tó láfojúsùn dáadáa pálíjánà lọ fẹ́ wọ̀ wọ́n dá sí nǹkan míì fún ẹ ọ wá ti pé ilé ayé lọ wá ilé ayé lọ tẹ̀ bàtì torí ẹ̀ kò sí nínú ojú ọ̀nà tó dáa gbogbo gbàtẹ́nìkan bá kàn ti jáde tí ń sọ nǹkan kan eléyìí táwọn à ń wò pé sọkúsọ ni ìwé kówé ni lẹ́yìn ìgbà táwa ti ń ṣàlàyé fáwọn èèyàn pé nǹkan ti ń sọ yẹn kò ṣe déédéé ìwé kówé ni kátó wọn a máa pè á pè níjà kó jáde wá káwa pẹ̀lú rẹ̀ kájọ dìbè pé kìnnì kò sí nínú ojú ọ̀nà nítorí pé nǹkan tí ó padà tì yín lọ sí díẹ̀ ní tí ó bà níyà ń jẹ padà sọ yín dẹni tí tẹ ẹ bá lọ borí pínrín ìgbéraga ìjọra ẹni lójú kárí mi ẹ ní tó ṣe fún yín láyé ilé wá yàtọ̀ sí pé ẹ tún máa wá kí lẹ tún lè mà tẹ́ tún fi borí irú rẹ̀ lọ́jọ́ ọ̀la. eléyìí jẹba wáyé o àwọn ẹ̀kọ́ wò ńlọyẹ ká bá lọ́dọ̀ olùkọ́ àtẹni tí ń kọ́. ẹ̀kọ́ wò ńlọyẹ ká bá lọ́dọ̀ olùkọ́ òun ti nímọ̀ ọ̀fẹ́ pẹ́lòmíì lẹ́kọ̀ọ́ àtẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni tó ti mà irú ẹ̀kọ́ wo lọ́yẹ ká lọ́dọ̀ òun. bákan náà irú àwọn aburú tí máa tara ìmà wíwá ìmà níní tí máa tara rẹ̀ ṣẹlẹ̀ àti àlàyé àwọn olùmọ̀ abú àti àwọn olùmọ̀tọ́mọ̀ nípa ẹntì wúlò fúnni lálùkìyàmà. kò sí tàbí ṣùgbọ́n pé gbogbo ní téèyàn bá fẹ́ kọ́ nípa rẹ̀ láyé yìí ń bùkátà kéèyàn onímọ̀ nípa ọ̀nà wo lèèyàn á máa gbà téèyàn á máa fi kọ́ nípa nǹkan téèyàn fẹ́ kọ́ nípa rẹ̀ lọ́nà tí ó fi jẹ́ wípé nǹkan tí mo fojú sùn pé mo fẹ́ mọ̀ mọ mọ̀ dáadáa mo sì má lọ́nà tó ṣe pé kò lẹ́jà ń bá kàn nínú tí ń fi lè lò ní lílò dáadáa eléyìí tí ó padà ṣe mí láǹfààní ní ayé àti àlùkìyàmà kò sí tàbí ṣùgbọ́n wípé àwọn ẹni tí wọ́n ń wá ìmọ̀ wọ́n pọ̀ púpọ̀ pàápàá jùlọ àwọn ẹni ń wá ìmọ̀ nípa ẹ̀sìn ní àwùjọ kọ̀ọ̀kan ní ìlú kọ̀ọ̀kan nínú ẹ̀yà kọ̀ọ̀kan tẹ́bá wo wa níbí ìlú wo lọ fẹ́ dé tó ti ní rí lẹ́kíó níbo lọ fẹ́ wọ̀ tó ti ní rí àwọn ọmọ tí lọ lẹ́kíó àti àwọn mọ̀álìm tí wọ́n wọn wọ́n ń kọ́ lábẹ́lé wọ́n tún kọ́ láwọn gbogbo ọmọ nàìjíríà wọ́n ń kọ́ ẹ̀kọ́ nípa ìsìn nínú orílẹ̀-èdè wa bẹ́ẹ̀ náà ni ọmọ nàìjíríà tún jáde lọ sí àwọn ìlú òkèèrè láti lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn islam ìlú òkèèrè tí wọ́n ń lọ láti lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn islam kìí ṣe dandan kọjá ìlú lárúbáwá wọ́n bẹ nínú àwọn ọmọ nàìjíríà tó ṣe pọ́ lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn islam láwọn orílẹ̀-èdè tó ṣe pé wọ́n mú létí wa ní ìwọ̀ oòrùn áfíríkà tiwa tá a wà yìí táwọn ìlú wọn náà tó dàbí ìlú tiwa tí èsè ìlú lárúbáwá ó ń bẹ nínú àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ nípa àmàkéwò yìí àwọn ẹni tí wọ́n lọ sáwọn ìlú tó ṣe pé ìdajì lárúbáwá ìdajì áfíríkà làwọn gẹ́gẹ́ bí Chad àti Sudan àtàwọn ẹni tó lọ sí Somalia àwọn ẹni tó lọ sí Djibouti. ó bẹ nínú àwọn ọmọ nàìjíríà tí wọ́n ti lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn islam yìí láwọn àlù lárúbáwá pọ́nbélé gẹ́gẹ́ bí àwọn ẹni tí wọ́n asaudiya alkuwait as-Saudiya Qatar Bahrain Sultanate Oman bákan náà Imaratu al-Arabiyya àti àwọn tó lọ sí Yemen àwọn ẹni tó lọ sí lárúbáwá lọ́pọ̀ bẹ́jù bíi al-Iraq. bẹ́ẹ̀ náà ni sóríyà bẹ́ẹ̀ náà ni Lubnan àwọn ẹlòmíì tiẹ̀ lọ sí Palestine nínú Nàìjíríà Nàìjíríà Jordan táwọn náà lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam ẹ gbogbo wa ìyànjú wa iná la gbà títí tó fi gbé wa débi wa nítorí káwa náà lè bá àjẹ́ ẹni tó ṣe é pé á ní mà ìmọ̀ yìí yóò gbè fún wa láyé yóò tún gbè fún wa tó bá di lọ́la al-qiyāmah àmọ́ wípé ìmọ̀ nípa kéw kò dà gẹ́gẹ́ bí wíwá ìmọ̀ nípa nǹkan míì tí kìí ṣe kéw ìmọ̀ nípa kéw kò sí tàbí ṣùgbọ́n wípé nǹkan tí àwa fojú sùn nípa rẹ̀ kọ́ làwọn ẹni tí ń kọ́ ìmọ̀ nípa nǹkan tí kìí ṣe kéw làwọn fojú fojusun nípa ama tí wọ́n ń ẹni tí ń kọ́ mọ̀ nípa kéwú òun ti fẹ kan gbà fún Allah pé báwo iná ní ilé ayé òun ìsẹ̀mí òun níní òun báwo ni ó ti ṣe rí Allahu azza ti ntọ́ba sì kọ́ fún mi kò ní tà sí tọ́ ni ẹni tí ń wá mọ̀ nípa nǹkan mi àwọn sábà nírú bí i Allah fún mi òun náà rárá òun wò pé pẹ̀lú ìwé tó ń kọ́ yìí òun gbọ́dọ̀ mọ ọ̀nà tóun ó fi lè yí nǹkan padà kódà ká pé ní tí wọ́n kọ fóun òun náà ní rárá struggle continue nítorí ẹ̀ wọ́n máa wá yóò ti nàìjíríà yóò wá lọ sókèrè ti nàìjíríà àwa mà lọ ti nàìjíríà yóò lọ sí nígbà tó bá dọ́hùn yóò máa tó sọ pé ibi tá a wà yìí ọ̀rọ̀rùn fún wa láti sin Allah báwo láti máa ṣe à sẹ́wọ̀n pé tó ń wá lọ ọ̀tọ̀. akaramakomola ṣe gbogbo wa táwọn ń wá mọ̀ tá à ń ṣe ń gbìyànjú tá a pọ̀ lẹ́nu rẹ̀ bá ti ṣe pọ̀ tóun iná láàrin ní tá a wá lọ ṣe gbogbo wa náà láàrin ní tá a wá lọ mú àbí ń bẹ́ nínú wa àwọn ẹni tó ṣe pé wọ́n fìdí rẹ́mi nǹkan tí wọ́n wá lọ wọn ò rí mú kàkà bẹ́ẹ̀ ọjọ́ kan gorí ọjọ́ lórí wọn ni wọn ò rí nǹkan tí wọ́n lọ gbàgbà kí ló máa ń kọ dínà kéèyàn rẹ kọ̀kọ́ kí ni sì máa ràn yàn lọ́wọ́ téèyàn máa fi rẹ kọ̀kọ́ ìdí rẹ̀ ní táwọn olùmọ̀ọ́fín máa ń ṣàlàyé àwọn àlàkalẹ̀ àti ẹ̀kọ́ eléyìí tó yẹ kí ọmọ tó fẹ́ kẹ́kọ̀ọ́ kó tẹ̀lé kó sì gbìyànjú láti mójútó eléyìí jẹ́ àwọn asbab eléyìí tó ṣe pé tá a bá lò tí Allahu bá al-musabbabat wọ́n ìwọ ti gba ọ̀nà tó yẹ kó gbà ó ti gbìyànjú tó yẹ kó gbà eŋti ọwọ́ àṣẹlẹ̀ lára gbígba ọ̀nà tó yẹ gbà gbígbìyànjú tó yẹ gbà Allahu sí wípé eléyìí nínú àwọn nǹkan tí wọ́n sọ yìí ibẹ̀ lèmi ti forí sápá ńlọ́fà ló fi jẹ́ pé ìrìn àjò mi lórí àwọn àmà kò lọ gaara ọwọ́ mi ò bá ohun tí mo fojú sùn gẹ́gẹ́ bí mo ti ṣe fojú sùn. alákọ̀ọ́kọ́ wọ́n ní amalmọ̀tẹ̀ àlẹ́mú ẹni tó ń jẹ́ ẹni tí ń wá mà fàyẹ̀ ń bàgì lọ́hùn taqdimu taharati nafs ẹni tí ń wá ìmọ̀ nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ tì síwájú tó ń bá ń wá ìmọ̀ nípa qala Allahu qala rasuluhu qala sahabatu ìmọ̀ tó ṣe wípé ó ní í ṣe pẹ̀lú Allahu wí anabi sallallahu alayhi wa sallam sọ kullul ulumi siwal qur'ani mashghalatun. إلا الحديث وإلا الفقه في الدين العلم ما كان فيه قال حدثنا وما سوى ذاك وسواس الشياطين ẹni tí máa ń wá ìmọ̀ nípa ìsìn lódodo àkọ́kọ́ nǹkan tó kọ́ tì síwájú ni pé kó ṣe àfọ̀mọ́ ẹ̀mí rẹ̀ ìyẹn ni pé kó o wá ìmọ̀ yìí ibtigha'a wajhillahi azza wa jalla lẹ́ni tí ń fi wá ojú Allah wíwá ojú Allah ó yàtọ̀ síde Yorùbá wíwá ojú rere Allah ẹ̀hẹ́n tó máa sọ pé ibtigha'a wajhillahi kọ́ ọ máa wá ìmọ̀ láti fi wá ojú Allah àkíyàn lè pé mò ń ṣe nǹkan mò ń fi wójú Allah ìyẹn ni pé mò ń ṣe kémi náà lè gba láǹfààní àti rojú Allah tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà. wujuhun yawma idin nadhira ila rabbiha nadhira. àwọn tí kan tutù ní tutù ti gbádùn olúwa ẹlẹ́dàá wọn inú wọn máa wò. kalla innahum an rabbihim yawma idin lamahjubun àwọn ẹni tí ò ní rójú Allah wọn ò fi gàgà dí wọn wọn ò ní rójú rẹ̀ kọjá yìí pé àfojúsùn rẹ̀ lórí ìmọ̀tọ́ ń wá fífọ ẹ̀mí rẹ̀ mọ́ ó síwájú ẹ̀ òní káwọn adọ̀tí àwọn pàǹtí àwọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ burúkú tí máa bẹ nínú ẹ̀mí àwọn èèyàn lórí ìmọ̀ wíwá ò ní jẹ́ kó wà lẹ́mìí rẹ̀ yẹnni kí má fi ìmọ̀ yìí wálé ayé má fi ìmọ̀ yìí wá wípé kó dẹni pàtàkì lójú àwọn èèyàn kó dẹni tí gbogbo èèyàn máa wáká kó dẹni tí wọ́n máa gbọ́rọ̀ rẹ̀ kó dẹni tó ṣe pé wọ́n máa pé wọ́n lọ sọ báyìí wọ́n dẹni tó ṣe pé wọ́n máa sọ pé ta ló mọ̀ tó ọ́ má jẹ́ ọjẹ́ pa àfojúsùn rẹ̀ nù má sì wá ìmọ̀ yìí nítorí àti fi kọ́ ọlá àbí nítorí àti fi kọ́ ọlá àtọ̀rọ̀ ọlé ayé jọ jọ jẹ́ pàfojúsùn tiẹ̀ nípa àmọ̀ yìí òun náà ni annaka turidu an tuzila bi talabika al-ilma al-jahla an nafsik wa amman yasha wa amman yasha Allahu min ibadihi ibtigha'a wajhi Allahi azza wa pé ìwà ń wá mà nítorí kó lè bá fi gbọ́n àìmọ̀kánu kúrò lára rẹ̀ kí ìwọ náà tún lè bá jẹ́ sábàbí àti gbọ́n àìmọ̀kánu kúrò lára àwọn ẹlòmíì tí Allahu bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ kọ́ ọmọ wa ṣe gbogbo ẹ̀ láti fi wá ojú Allah. a ah, àti fọ ẹ̀mí máa yẹn iṣẹ́ ńlá ni o báwo la ṣe ní al báwo la ṣe ní al-ikhlas ńlá ni. nítorí pé ẹgbẹ̀rún èèyàn tí ń wá mà wọ́n á ní ìkìláàs bóyá èèyàn kan nínú ẹgbẹ̀rún ló ní ìkìláàs yẹn. sẹ́mọ̀kọ́ nàbì sallallahu alaihi wa sallam ti fi yé wa wíkẹ́ man talaba ilman mimma yubtagha bihi wajhullah la yatlubuhu illa li nayli 'aradin min a'radi ad-dunya lam yarih riha al-jannah ẹnikẹ́ni tó bá wáyé ìmọ̀ tá a máa wá láti fi rojú Allah ohun ọ̀wá wa ìmọ̀ yẹn àfi nítorí àti rí nǹkan kan nínú ẹrù ilé ayé kò ní gbóòórùn àlùjànnà wàláhì tó le tó jẹ́ ẹlẹgẹ́ bí ìmọ̀ ẹ̀sìn Islam yìí kò sí àní ìsìnkẹ́nìkan á sọ fún ọ pé accounting tó ń kọ́ engineering tó ń kọ́ eh, medicine tó ń college of education tó wà gbogbo àwọn ọmọ tó ń wá yẹn mọ wà nítorí pé òun fi ń wálé ayé o kí lè ń sọ abẹ́ gbádùn ah ok why then tí mo fi lọ sí school abẹ́ ẹ̀kọ́ ni àfi ah, kọ́mọkọ́ máa kọ́sẹ̀ fọ́gání ká pé iṣẹ́ tó ń kọ́ yìí má fojú sí pé ó fi wowó o má fojú sí pé ó fẹ́ tara rẹ̀ kọ́lé o má fojú sí pé ó tara rẹ̀ dá sọ́sọ́rùn o má fojú sí pé ó tara rẹ̀ róúnjẹ o ẹ dákun kí á rìn túmọ̀ ẹsẹ̀ tí mò ń kọ́ mo rò pé gẹ́ẹ̀tì ẹ̀ ó túmọ̀ sí pé fífọ ẹ̀mí mọ́ lórí wíwá mọ̀ nípa ẹ̀sìn ìsìláàmù yìí ó tọ́ka sí pé ó yẹ kó o wá ìmọ̀ yìí àmọ́ yẹ kó o tún wá ní nǹkan kan tó o máa ṣe tó fi máa rí nǹkan tó fi máa jẹ tó fi máa mu iná àti ìlò àti ibùgbé nítorí pé gbogbo nǹkan yìí kò ṣe é má nìní fún wa à bẹ́ẹ̀ yàn bá jẹun yóò kù báwo ló ti wá máa rìn ìhòhò káyé àbọ̀mọ̀ wò kí sàkà nígbà tí ìsìnkúrì rẹ̀ dàrú èèyàn gbọ́dọ̀ níbi tí ọmọ gbé tí ọba jẹ́ tiẹ̀ yóò sì jẹ́ pé ọya gbé sanwó rẹ̀ fẹ́ni tó ní nǹkan gùn tí ò bá jẹ́ ó sì jẹ́ pé ọ̀nyá gùn sanwó fẹ́ni tó ní so ọmọ èèyàn ń bùkátà owó láti sẹ̀mí ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ ti ẹ̀sìn ìsìláàmù yìí ò gbọ́dọ̀ wá lẹ́ni tó ti romiro yẹ fún máa pé bẹ́ẹ̀ni ti máa rí ìná èlò ìjẹ ìmú nínú ìgbésí ayé mi. torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí àwọn olùmọ̀ nípa súnà tí wọ́n máa ń pa kíyèsí wípé ẹ mọ̀kọ́ kí ó kẹ́ ẹ di babaláwo ẹ mọ̀kọ́ kí ó kẹ́ ẹ dẹni tí wọ́n máa ṣe yẹn ń wò. wọn wàá pé wọn náà ń dà ẹ àwọn ẹni tí ní nípa òdodo islam yẹn àwọn ọmọ sọ pé á fẹ́ ká máa jẹ kí la fẹ́ máa ṣe nù gbèsè ayé wa nígbà bá ní ká má jẹ iṣẹ́ tẹ̀mí fa àárọ̀ ọjọ́ tèmi ní tó ń fi àárọ̀ ọjọ́ tiẹ̀ ẹni tí ń ṣe electrician iṣẹ́ tó ń fa àárọ̀ ọjọ́ tiẹ̀ ẹ wá ní iṣẹ́ tọ̀hírò nafs kò sí fún wa a gbọ́dọ̀ fẹ́ ẹ̀mí wa mọ́ ìwọ ọmọ tó ń wá lè kí ó kọ́ lọ́ mọ̀ yí pé dandan ni kíkọ́ fún ẹ̀mí rẹ mọ́ àfojúsùn rẹ lára kí ó tọ̀ ń kọ́ kò gbọ́dọ̀ já sí wípé iṣẹ́ tèmi nu tí màá rí jẹ tí màá rí mu látara rẹ̀. Mm-mm kò gbọ́dọ̀ jẹ́ pé àfojúsùn rẹ nípa kí ó tọ̀ nǹkan nù ìṣe lọ́yẹ kọ́ jẹ́ pé àfojúsùn rẹ lára kí ó tọ̀ nǹkan òun náà ni pé mo fẹ́ tara rẹ̀ gbọ́n àìmọ̀kánu kúrò lára mi kémi náà ò lè jẹ́ sábàbí àti gbọ́n àìmọ̀kánu kúrò lára àwọn tí olúwa ẹlẹ́dàá wa bá fẹ́ kí n wá jẹ́ pé àtẹ́tí mo gbọ̀nù kúrò lára mi àtẹ́tí Allahu fún mi sábàbí àti lè gbánu kúrò lára ẹlòmíì mò ń ṣe kíní kejì rẹ̀ ibtigha'a wajhillah ẹni tí ń fi wá ojú ọlọ́ tẹ́lẹ̀ ìbáyé wa ẹ rí i pé sẹ́ńlá ń bẹ wájú wa torí ẹ̀ ló sì jẹ́ pé àwọn olùmọ̀ wa wọ́n máa sábà pàkíyèsí eléyìí lọ́pọ̀lọpọ̀ pípé ẹjẹ́ ajẹ́kàníyàn wọ̀ dáa

àfojúsùn tìyín nù nípa kéwútẹ̀ǹké tó bá wá wo Allah láti tara kí ó yẹn rọ̀ yín lọ́rọ̀ nǹkan mi nù. mo rò pé yé wa èmi lọ wá mọ̀ láti pìlẹ̀ nítorí pé mo fẹ́ fi lówó ṣùgbọ́n olúwa ẹlẹ́dàá wa lọ padà sàánú mi látara àmọ̀ tí mo wá ó fún mi lówó ó sí owó náà mò ń wá tẹ́lẹ̀ náà èmi ń wá gbajúmọ̀ lọ sídìí kéwú tí mo lọ kọ́ ṣùgbọ́n ó wu olúwa ẹlẹ́dàá wa lọ́tara kéwú yẹn ṣe mí ní ẹni tí gbogbo ayé mà ó yàtọ̀ sí mọ̀ ń fẹ́ kí gbogbo ayé ó dẹni tí wọ́n mà ìlòdì ńlọ kéwú. kìí ṣàfojúsùn mi lára kéwú tí mo lọ kọ́ yẹn ó ní kí wọ́n máa pè mí níwá kí wọ́n máa pè mí lẹ́yìn kí wọ́n máa kówó sí mi lápò ṣùgbọ́n ó wu olúwa ẹlẹ́dàá wa lọ́padà mú kí wọ́n máa pè mí lọ́tún kọ́ máa pè mí lọ́sì tó sínú àníyàn tèmi tẹ́lẹ̀ ó yàtọ̀ sí kọjá pé òun náà ni mo fojú sí tẹ́lẹ̀ torí bí wọ́n ṣe ń pe lágbájá èmi fẹ́ jù lọ. mo rò pé ń yé wa ìyẹn nípa níyàn rẹ láti pìlẹ̀ kò gbọ́dọ̀ já sí pọ̀ ń wálé ayé. yẹ́s o lè nímọ̀ yẹn gbogbo ń tó fojú sùn ó lè bọ́ sí ṣùgbọ́n yóò bọ́ sí fún ọ fọ́ràn kò ní bọ́ sí fún ọ fálàáfíà gbogbo ẹ̀ lọ́lọ́ jẹ́jọ́ lórí ẹ̀ níwájú Allahu Rabbul Alamin a gbọ́dọ̀ fọ ẹ̀mí wa mọ́jọ̀mọ́ nígbà táwọn ọmọ bá lọ kọ́ kí ó Allahu nìkan ló máa níyàn kálukú ṣùgbọ́n ní ọ̀rọ̀ tẹ̀ ń bá jọ sọ oníkálukú yín lè láǹfààní àti mọ àfojúsùn kó wa lórí kí ó ta bára wa lórí ẹ̀yìn ẹlòmíì lè sọ pé òun wò ó wípé nílùú wa kò sẹ́nìkan tí ń ṣàlàyé ẹ̀sìn tóun náà tọ́lọ́mùbá fọ́n ṣe kò ń gẹ́kùn ti mà pé ìdìnnìlá tóun bá délé òun sì máa ṣàlàyé ẹ̀sìn yìí fáwọn yẹn táìmọ̀ kan tiẹ̀ lè kú láwùjọ wa ẹnìkan sọ pé rárá o ilẹ̀ lárúbáwá yìí owó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o à ah, ẹ̀rọ akànfi kí ó yìí ṣe é láfi dígẹrẹ wo ni láfi ṣèkẹwọ́ ìtòlówó wà nílẹ̀ yìí á máa wá wọn lọlé tòtàbá délé wọn á máa pé wọlọ́ọ̀hì nílùú wa àwa nìkan mùsùlùmí wọlọ́ọ̀hì kò sí mọ́ṣáláṣí kan lù wá wọlọ́ọ̀hì kò sí wọlọ́ọ̀hì wọlọ́ọ̀hì kò lò dàlí kẹ́kẹ́dẹ̀ yẹn ni pé òun fi kí òun yẹn ṣe àgàsọ̀ lọ́sídìí àti rí nǹkan lé ayé gbogbo kálukú tó o gbéra rẹ pamọ́ títí o lè gbá nìyẹn rẹ pamọ́ fún Allah ẹ jẹ́ ká fọ ẹ̀mí wa kọ́ mọ́ káníyàn wa kọ́ dà ẹni tí ń wáyé àwọn èèlò ọkọ kí ó àwọn ẹni tí ń wówó ilé ayé wọn èèlò ọkọ kí ó ẹni tí ń wọ ipò tí ń fẹ́ kó wọn máa pò kọ òun káàkiri ayé wọn èèlò ọkọ ọ̀nà míì wà tó lè gbà tí wọn sì ní máa kẹsẹ̀ sí ọlọ́run àmọ́ tí kí ó aburú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbóòórùn àlùjànnà níjọ́ máa lò ní gbóòórùn sọ́ọ̀ àwọ̀ ó gbóòórùn rẹ̀ ò ní wọ̀ ni tó léwu púpọ̀ kéèyàn jẹ́ wípé kò gbóòórùn àlùjẹ̀nà tọ́ àfọ̀ ẹ̀mí wa mọ́ kúrò níbi àwọn wà jágbajàgba àwọn wà rádaràda àníyàn burúkú àfojúsùn tí ó da nítorí pé ìmàtẹ́rì yẹn ibadatul qalb ìjọsìn tá a máa fọkàn sí. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ẹnì pé ibùn gan lọ́dọ̀ àwọn Yorùbá àwọn àáfàá Yorùbá gan àwọn náà dàmà pé ọ̀tọ̀ ní kéwò òdodo ọ̀tọ̀ lèyí tí àwọn ń kọ́ láti fi wọ oúnjẹ àmọ́ kíwú náà wọ́n máa pè gbogbo ẹ̀ nísìnyí ìgbà tí àwọn ń kọ́ kíwú lọ́dọ̀ àfàwà kan lórílẹ̀‐èdè kan tó àfàwà yẹn ó ń kọ́ wa ní kíwú ṣùgbọ́n ẹnìkan wá wá láti Nàìjíríà òun náà wá sọ pé òun wá kéwú àmọ́ kéwú hìsáàbì lòun wá ké lọ́dọ̀ àfa kò sì sínú táwa ń kọ́ kò sí ní táwa fẹ́ fi ṣe kì í ṣe ní táwa tó gbé àwa wá nù. yọ̀wọ̀ àmútìrà hìsáàbì rẹ̀ yẹn kò ní tìrà méjì tí ń gbà lọ́dọ̀ àfa àfi tìrà hìsáàbì yẹn yọ̀wọ̀ àmúlọ yọ̀ lọ gbà lọ́dọ̀ àfa tó bá ti gbà tán yọ̀ọ́ máa rìn yọ̀ọ́ máa sakọ yọ̀ọ́ máa yán tòṣẹ́sì mọ̀ pé àwọn táwa ń ọba daraba Zaidu amra sòkè <laughs> é ṣe sábì ń tiwa ìjọ kan afọ àwa mú jáde afọ sọ fún pé sórí tó bá fẹ́ kọ́ ìlìmí ọ̀dọ̀ ọmọ yẹn ló ti lọ kọ́ wọn náwó mi sórí ìta ń kọ́ ní ìsìn tó máa fi jẹun ni <laughs> níjọ yẹn ọ̀rọ̀ yẹn ò yé mi tó bá fẹ́ kọ́ ọmọ tó ti kọ́ àmì ìta wà ń fi jẹun Allah. àwọn náà dá a mà ṣe é rí ìmọ̀ kí ó yìí lódodo mi ń sọ nílẹ̀ lárúbáwá o lọ́dọ̀ àwa tá ìṣe lárúbáwá níbikíbi láyé táníyàwó ọba lọ dá lórí rẹ̀ ọkàn fìrà rẹ̀ jìyà láyé àtàlùkìyàmọ̀ ni àníyàn wa gbọ́dọ̀ dá lórí ẹ̀ sẹ́kẹ́yìn náà ti dá yóò ti tójọ́ mẹ́ta iṣẹ́ wo wọ́n fẹ́ fún ọ látàrí pọ̀ kọ́kí ipò wo ni wọ́n fẹ́ yàn ọ́ sí nítorí pé ọkọ kí ó nítorí tí wọ́n máa sọ fún ẹ pé ẹ o lè ṣiṣẹ́ yunifásitì o lè máa kọ́ yẹn irọ́ lásán ṣé kí o gidi ni wọ́n ń kọ́ yẹn yunifásitì ṣé kí o gidi ni wọ́n ń kọ́ yẹn láwọn yunifásitì wa ń bọ̀ ń bẹ̀ bàbá ń kọ́ yẹn láwọn àìdíà tó tako Islam lórúkọ pé Islam náà là ń kọ́ yẹn ẹbí inú sukùl náà wọ́n ti máa kọ́ àwọn ọmọ tí wọ́n sọ pé kò sí ntọ́jọ́ ká sọ ẹni tó bá ṣe zìnà tó jẹ́ adélébọ̀ ká sọ lóko kò sí ntọ́jọ́ Allah gbogbo àwọn àdìsí wa ń kọ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ rí àyà tí wọ́n sọ pé àyà yẹn mansukhatun tilawatan la hukman ẹbí inú sukùl náà wọ́n ti máa kọ́ ọmọ gbogbo sọkúsọ yẹn ọ̀rọ̀ àwọn orientalist akramakumullah táwa bá wa kọ́ ẹ̀kọ́ nípa tí ó yìí tá a bá ti ní àfọ̀mọ́ pẹ̀lú àníyàn wa inú ìdààmú láàmú sẹ̀mí torí àmọ́ wò pé tó bá tiẹ̀ jẹ́ pé lẹ́kṣọ̀ náà là ń rí ṣe tọrọ à ń fún wa twenty thousand kan ó ti tójọ́ mẹ́ta tán ti pè wá lẹ́kṣọ̀ báyìí àmọ́ kanra àbá ní kanra àmọ́ kanra because ìwọ̀n bẹ́ẹ̀ tó ti rí jọ bóyá mẹ́ta wọn ti pè ọ́ rí ọjọ́ èlò twenty times three sixty thousand níjọ́ láì nàtán àti wàá nàtán àwọn àti táwọn kan ń ṣe lẹ́kṣọ̀ ń bẹ̀ wọn ẹlòmíì wọ́n pè wọn ò pè wá ábínú àbá níbínú ábínú àtúnlọ àtúrígbẹ́ni tó pè ń jẹta òun náà wọ́n pè á ṣé kò fẹ́ sí nǹkan àtúnlọ síbòmí kẹta kó náà wọ́n tún pè á yẹ pàwọ́ alẹ́ ń fún ìwà ń yẹ yẹ kẹ́ ẹ pẹ́ sí ẹ wá dá wá sí ẹ̀ ń pẹ́ lómi wàhálà yẹn ọ̀ máa ṣẹlẹ̀ yóò máa túmọ̀ sí lọ́dọ̀ àwọn tó bá ní mà pé ẹ ní ikhlas tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àfojúsùn yín òun náà ní pé ẹ fẹ́ kọ́ kéwì kẹ́ ẹ máa fi pawó ìgbà tí ntí ọwọ́ àbí owó wá dé ẹlòmíì ni wọ́n fi ń lọ wọn ò fi lọ yín ara àwọn mùsùlùmí àti ìmọ̀ ṣẹlẹ̀ ni tẹ́lẹ̀ bá yé wa àṣepé ambukata ń bùkátà láti tún àníyàn wá sí kọ́dà nílẹ̀ lárúbáwá táníyàn rẹ̀ ọba dáa tó sì jẹ́ pé kí ó yí lọ nǹkan wọ́lá ó ṣe ra rẹ̀ ó ṣe ra rẹ̀ nílẹ̀ lárúbáwá lónìí kọ́dà látọjọ́ tó ti pẹ́ tí wọ́n bá ń wáṣẹ́ àwọn ẹni tí wọ́n kọ́ kí ó tí wọ́n kọ́ ṣẹ̀ríyà àdìrásẹ́tì islámíyà ẹ̀yìn lẹ́yìn ni àwọn fáìlì tí wọ́n wà ẹ̀yìn lẹ́yìn làwọn fáìlì wọn wà àmọ́ àwọn ẹni tó ṣe pé bóyá kọ́ medicine àbí engineer àbáwọn ẹ̀kọ́ oríṣiríṣi tilé ayé yẹn àwọn ni wọ́n ti síwájú débi pé ìjọba lórílẹ̀‐èdè kan ń sọ fáwọn èèyàn yìí pé ní yunifásitì kan pé òun ń rọ ẹ̀yin alámòjútó yunifásitì àti gbogbo yunifásitì tó wà lórílẹ̀‐èdè àwọn kẹjẹ́ pé àwọn ẹ̀kọ́ tí orílẹ̀-èdè need lẹ́ ń darí àwọn ọmọ lọ kọ́ kì í ṣẹ̀kọ́ tó orílẹ̀-èdè ò need torí pé táwọn ọmọ bá jáde wọn ò ní rí sẹ́ kẹgbọ́ o ẹ̀yin náà lẹ́sìn dá gbogbo ẹ lẹ̀ ẹ wá ní káwọn olùṣàkóso àwọn ilé ẹ̀kọ́ gíga gbogbo kí wọ́n máa darí àwọn ọmọ lọ sídìí àwọn ẹ̀kọ́ torílẹ̀-èdè ń bùkátà yàtọ̀ sí ìtorílẹ̀-èdè ò bùkátà. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ náà tó wá sí àwọn ilé ẹ̀kọ́ wọ̀nyẹn nílẹ̀ lárúbáwá kódà kó ṣe pẹ́kọ̀ọ́ kí òyì ló ń kọ́ ayé ni wọ́n fojú sí. Si torí ẹ̀ làwọn olùkọ́ sì máa pariwo gbogbo gbà wípé ẹ kẹ́kọ̀ọ́ yìí nítorí Allah ẹ má kọ́ nítorí ilé ayé torí tọ́ba ló ríṣẹ́ tó ríṣẹ́ sóò ní padà kókun so tọ́ba ní ikhlas tọba ló ríṣẹ́ tó ríṣẹ́ ẹlẹgbẹ́ rẹ tẹ jọwọ skul njọ kan náà tó jẹ́ pé specialization mi ló ń lọ fún ó ti dèèyàn gíga iye ọlọ́pàá ti ń sọ iye àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tó wà pẹ̀lú ẹ̀ ilé ọ̀fẹ́ mọ́tò ọ̀fẹ́ tíjọba gbé fún ìwọ ò nǹkan kan bẹ́ẹ̀ tó ní padà pokùnso. tọba ti ní ikhlas túmọ̀ sí pé à ń bùkátà al-ikhlas lọ́jọ́ kan ní asaudiya ẹnìkan gbé mi láti ibùgbé wa ó ń gbé mi lọ sí inú yunifásitì àwọn sì fẹ́ràn kí wọ́n máa béèrè ìbéèrè ní tí ọ̀sọ́nù bí ọ̀tẹlẹ̀múyẹ́ náà ń sọ fún mi pé kí ni mo máa ń ṣe ńlẹ̀ yìí mo ní kí ni irú mi máa ṣe ńlẹ̀ yìí so ọmọ ara bí ní Ọ̀yọ́ bẹ́ẹ̀ mo ti wá tọ́dún mélòó mo ló ti ju ọdún mẹ́ńlá lọ ó ní mo sì kẹ́kọ̀ọ́ mo ní bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ náà mo ń kọ́ ah, àtúrò ọdún yìí mo ní bẹ́ẹ̀ ni ṣé tí mo bá jáde ṣé iṣẹ́ wà tí wọ́n fún mi lórílẹ̀‐èdè wa bá ní inṣàlá allah ò fún mi sẹ́tíǹsì àti má bọ̀ nsàwádà mi ta ni ó fún yín sẹ́ńbì ṣèjọba ni àbí allah <laughs> ah, tọ́ba tọ́ba ń sọdọ́gìtì allah lákìn <laughs> so ń bọ̀ ya àníṣe máa rí sẹ́ẹ̀lù yín mo ní gẹ́gẹ́ báwọn ọmọ yín ti ṣe máa rí sẹ́ẹ̀lù tó yín bì. ó ní torí ń gbà yẹn nǹkan ti yí padà torí pé àwọn sẹ́ẹ̀tì tí wọ́n wà ń bi sẹ́ẹ̀tì wa àbáwọn tó tẹ̀lé wa nígbà tá a kọ́ ṣe dìgírì ìtàkọ́kọ́ yẹ́s gbogbo wọn rí sẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ nǹkan yìí nítorí jẹ́ káwọn wọ̀nyẹn náà rí sẹ́ni pé wọ́n ń lé gbogbo àjòjì wọ́n ń fọ́ màlú wọn di wọ́n ń lé gbogbo àjòjì láwọn schools wọ́n ń fa àwọn màlú wọn di ó ti parí ṣíkìnà. sọ bàbá yẹn wá ní kí n dákun kí n má parọ́ fún un. nílùú yìí ọmọ méjì lónìí tí wọ́n jáde ń jámíà yìí ọ̀kan jáde ní àṣẹríyà ọgbà mumtaz ọ̀kan jáde ní kòlíẹ̀tì dàwà ọ̀nà àgbà mumtaz láti bí ọdún mẹ́ta ní sí àwọn wá sí àwọn òrì mo ní à kìí ṣe tuntun lọ́dọ̀ tiwa abẹ́ẹ̀kọ́ ni ẹ̀ àwọn ọmọ tó lọ kéwú mélòó lẹ gbà á ṣe iṣẹ́ wo wọ́n fẹ́ sí torí a gbọ́dọ̀ ní al kọ́kàn má jẹ́ pé gbogbo ọdún yẹn á ṣe wàhálà àtúnwá àfojúsùn tiwa ayé là ń wá wàhálà ọ̀ wá bẹ̀rẹ̀ torí ẹ̀ náà ni ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ tó náà wá kẹ́kọ̀ọ́ láti nàìjíríà wá ń bí nínú àwọn ẹni tí wọ́n dé lẹ́yìn wa ọ̀pọ̀ òwe kan òwe yẹn òwe ńlá ni ṣé nígbà táwọn kẹ́kọ̀ọ́ yẹn wọ́n máa ń fún àwọn èèyàn ní owó kan gẹ́gẹ́ bíi pocket money tó bá ń fún yẹn ní five hundred riyals five hundred riyals nígbà yẹn wọ́n ń ṣe riyal kan níbi ten naira five hundred times ten ó di five thousand tọ ìgbà yẹn àwọn owó yìí tá a bá gbà á inú rẹ̀ ló ti yọ owó tíkẹ́ẹ̀tì oúnjẹ so wọ́n ti fún wa ti rà táàtì ẹ̀ lè rà wọ́n fún wa gbogbo ọdọọdún wọ́n fún yàn so ṣùgbọ́n owó yẹn inú rẹ̀ ló ti ra tíkẹ́ẹ̀tì oúnjẹ ibẹ̀ ló ti rọ́ṣẹ́ ẹ̀wọ̀ ibẹ̀ ló ti rọ́ṣẹ́ ẹ̀fọ́sọ ibẹ̀ ló ti ra àwọn nǹkan tó bá sáfẹ́ ra ọmọ tí mò ń sọ yìí ti di pòfẹ́sọ̀ nìsín ó wá ní olóòmọjọ jẹ́ pé owó sẹ́táàsì nínú ìgbésí ayé wa là ń ti ń síwájú gbàálẹ̀ yìí ọ̀rọ̀ ńlá ni Ah, torí pé gbogbo àmọ́ bíi tá a ti wá a mọ̀ pé iṣẹ́ wo náà ni ta ni ó fọ̀ ẹ dúró ọdún táwọn èèyàn ṣe tán fi ń kẹ́kọ̀ọ́ ọlọ́run mẹ́jọ jẹ́ pówó ṣe tá a fẹ́ lọ gbélé ayé wa ṣe láti síwájú gbà oníkàlùkù wa ń sàmì under that army ó ní ìdíkà tún gbọ́n èyí kà sí pé ọmọ sàmì àdúà òníran àdúà lọ́tí ìgbà owó tó bá wá kù lẹ́yìn tí wọ́n bá yọ one hundred and ten riyals àbí one hundred and five riyals láti ra tíkẹ́ẹ̀tì oúnjẹ wọ́n fún ọmọ kọ̀ọ̀kan ní five twenty four hundred and fifteen àbí four hundred and ten tó bá ṣẹ́kù yẹn so ọmọ squeeze ara ẹ̀ yọ̀rọ̀ ṣẹ yọ̀rọ̀ akínní ọwọ́ ọ̀wọ́n bá tó bá kù wọ́n ń da àjọ kálukú wa wá láfojúsùn yìí pé ọwọ́ owó ìtaba gbàtaba fi jáde ó yẹ kó ń kálukú nílé tó bọ́pọ̀lọpọ̀ síwájú kí wọ́n kọ́lé ká tó kó lọ́nù torí kó àwọn òkú tọ́ tó bá dé a sì fẹ́ pèèyàn sẹ́sìn ọlọ́ àwọn òṣìṣẹ́ sọ pé ìṣòro bèlùmáàlì májídá àbẹ́ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ bò láti fẹ̀sìn. torí a gbọ́dọ̀ ti ká níyàwó dà fi ọrọ yín fún Allah kí lọ jẹ kí ló jẹ ẹ dákun ẹ fi fún Allah tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wà sá mara wa ni Allah ló dá wa á mara wa òun ló gbé wa ló mú wa máa bẹ kí kí láà jẹ ẹ dákun ẹ fi fún Allah kéwù yìí náà làwọn èèyàn kọ tó bá ń bẹ nínú àkọọ́lẹ̀ pọ́lọ́ wọn bó fi sọ wọ́n di nǹkan ńlá pọ̀ láwọn òdì èèyàn sáàmù ti jẹ́ pé nǹkan ńlá ni wọ́n wá ibi tá à ń lọ náà nù torí ẹ̀ ní ọ̀kan nínú àwọn Sufyan méjèèjì as àbí Ibn Uyayna wọ́n ní kò sí nǹkan kan tó fáwọn ní wàhálà ṣe jù láyé bí ọkàn àwọn yẹnni pé báwo ní í ṣe darí ọkàn mi sídìí pé dáníyàn mi ọ́ dáa kò sí tó fáwọn wàhálà torí torí ẹ arọ gbogbo ẹni tó náà bá ń kọ́ kí ó gbogbo wa pátá kájẹni táàjì káníyàwó máa dà ẹjá fi yòókù lẹ fún Allah ẹlẹ́ẹ̀kejì wọ́n ní gbogbo ẹni tó bá fẹ́ wá ìmọ̀ yambaghi lahu qat'u al-ala'iq ash-shaghilah gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé ìyí máa múni ká ìrójú níbi àti wá mà èèyàn gbọ́dọ̀ já nítorí pé wọ́n sọ pé ìmà tó o fún ìmà ní gbogbo rẹ̀ ìdajì tiẹ̀ ní òfò àní sìn mo tún níbi kan ti ń lọ àwọn kan tún ń retí mi mo ní sẹ́kọ̀ọ́ tí mo ti gbà àyè kan tún wà tá a tún fẹ́ dé mo ń sìn wá mà ó lè wá mà. nítorí pé ìmáàmù bùkátà kó o fi gbogbo àkókò rẹ lẹ̀ gbogbo làákàyè rẹ kó o fi lẹ̀ fún torí kó lè ba àráyè jókòó sí ọ̀la. torí ẹni tó sọ pé mi ráyè ni torí kí n tó sigbá kí n tó sàwó kí n tó wá ntọ́mọ jẹ kí n tó wá ntíyàwó jẹ gbogbo àsìkò ti lọ máa ń lọ́wọ́ ìnílé wa máa jókòó wa mà ẹ̀rí kíkò nílé kọ́ mà. ìmáàmù bùkátà kéèyàn ó ní àsìkò tí ó lè fi sílẹ̀ sàǹsàn láti wá mà. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tó bá fi gbogbo àkókò rẹ̀ lẹ̀ láti wá ìmọ̀ a fi wé ẹni tó ṣe pẹ́ kan láàrè ní máa wá tó o bá rẹ́ni tí ọmọ kọ tó sì jẹ́ pé gbogbo àsìkò tó bá ti wá ní ọkọ̀ àìwá rẹ̀ láìkẹ́kọ̀ọ́ rẹ̀ ìwọ náà gbìyànjú láti dín aṣàwáàgìl ntí máa kó àìrojú báyàn kó dínkù nínú ọ̀rọ̀ rẹ̀ torí ní òjò kò lè kẹ́kọ̀ọ́ ẹ sì ti máa yí pé téèyàn bá ti lè kọ́ tán ó ti di tèèyàn so nǹkan kan là á fi sílẹ̀ fún nǹkan kan nígbà tá a bá ti lè fi nǹkan kan sílẹ̀ fún nǹkan kan bíi ti màkọ́ gbàgbé ẹ̀ ò ní rí kọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé òye eléyìí tó ní agbára èrò eléyìí tó jìndò ó ń bẹ nínú ètò àwọn alárúbáwá tí wọ́n ń fún àwọn ọmọ mùsùlùmí láǹfààní àti wá kẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè wọn lọ́nà pé tó o bá ti lọ síbi tó ti fẹ́ kẹ́kọ̀ọ́ yẹn wọ́n ti sọ síbẹ̀ nínú ìwé tí wọ́n fún ọ tó fi máa gbélù àgbà fún kó ṣiṣẹ́ kankan kódà kó ṣe pé wọn ò ní sanwó fún lórí iṣẹ́ o nígbà tá a bá ronú para àwọn ah, fẹ́ sọ adolúndun ni àwọn ah, fẹ́ ká lọ́wọ́ dé ni bóòlù àwọn ò ṣe jẹ́yàn <laughs> àwọn máa ń tí wọ́n ń rò nítorí pé ṣe la mú ọ wábì kò lè wá kẹ́kọ̀ọ́ ọ wábì láti wá ṣiṣẹ́ ìmọ̀ yẹn ń bùkátà kò fi gbogbo àkókò rẹ̀ lẹ̀ fún gbogbo èrò orí rẹ̀ kọ́jẹ́ kọ́ lórí ìmọ̀tọ́ wa wà ní torí ẹ̀ tí ò bá ní ibì kan pàtàkì pàtó tó ń lọ tílé ẹ̀kọ́ rẹ̀ bọ́ fọwọ́ sí ò lè jáde lẹ́nu lóró ilé ẹ̀kọ́ torí pé àwọn ọdẹ ń bẹ ń ń lọ. nígbà tí ìwọ ọba láròjinlẹ̀ ó rò pé ọgbà ẹ̀wọ̀n wọn fi ọ́ sí. sọ àwọn máa ń tí wọ́n ń ṣe. yunifásitì náà ni ẹ mọ̀ kí láwọn yunifásitì ti wá nítorí bá wu ọmọ ló lè ṣe. ò lè jáde bó ṣe fẹ́ ò lè má wá gan. àti orí bẹ́ẹ̀ o. kọ́dà àwọn yunifásitì sì wà tọ́kítẹ́ bá ti wọ kíláàsì báyìí tó olùkọ́ bá ti wọlé ẹnìkan wà tí ọwọ́ akọ ọwọ́ akọ wà kí ló fẹ́ mú ọmọ wà ṣébi ń tà tìtorí ẹ̀ mú ọ wá sí kọ́ńtìrì yìí nù àfi kó rí àwọn ẹ̀rí tó múnádóko pípé hospital ni mo wà ń gbà náà mo ń sáré wọn tí gbé mi lọ hospital àbí òye wa ìdíwọ́ kan pàtàkì tó nídìí toro níye kọ̀ wá tí wọ́n kọ̀ fún ọ tó tún fi lé ọ fi ọ ránṣẹ́ padà sórílẹ̀ yìí ó ń bùkátà àkókò. nínú ilé ẹ̀kọ́ tó bá ti kẹ́kọ̀ọ́ dé university level láwọn ilẹ̀ lárúbáwá yẹn ò ní fẹ́ ní àsìkò kan tó wà fèrè nítorí pé tẹ́ bá ti jí láàárọ̀ kò sí àyè fún ọ láti sọ pé ńlọ mọ́ṣáláṣí kò sí àyè fún ọ wọn ò bí ọ dáa bẹ́ẹ̀ ni mo ní wọn ò bí ọ̀dà torí pé tí wọ́n bá bọ̀ ń bá dilẹ̀kùn rẹ pẹ̀lú kíkan ìwọ náà pé adé bẹ̀ báyìí. wọ́n ti sẹ́ẹ̀tì àwọn èèyàn bíi sẹ́ẹ̀tì mẹ́ta láwọn olùmọ̀ńláńlá tó pẹ́ lómi gbogbo òǹgbà rẹ ti di funfun nínú àwọn olùkọ́ yín kálukú ní táǹpẹ̀bù ojúmọ́ torí pé kọ́tàsì tí wọ́n náà ń bẹ nínú ilé ẹ̀kọ́ tó wọ́n wá kanlẹ̀kùn yín ọ̀kan kọ̀ọ̀kan wá as-salatu ya waladi qumu ila salati ya awladi àbí òye so wọ́n má dìde èyí tí ó tẹ̀lé ó gbóná ju eléyìí lọ ó lè mú òkúta lọ kọ́ máa fi kálẹ̀kùn as-salatu as-salatu walad qum ya walad ah ọ̀nà rí pé yẹ́s èyí tí ó wàá délẹ̀ kẹta àwọn ó gbé fáìlì lọ́wọ́ man alladhi yanamu hatta al-an ta ló ń sùn lọ́wọ́ dì sí ah bọ́sá ti dákọ̀ rẹ̀ <laughs> kálukú ti bẹ́ẹ̀ ta so tẹ́bá sì parí àṣùbà kò sínú kí wọ́n ti sálámà ọmọ padà lé o tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ wàá ṣe ti láwọ̀ tó sọ̀bà àìwọ́n náà kù sí lọ́tọ̀ bá ní táǹtẹ̀bù mo fẹ́ há Kùránì àbí ti la ọ̀tá gbọ́dọ̀ jókòó mbẹ́ ó sì gbọ́dọ̀ dúró kọ́ ọmọ sẹ́ni yúnmúyúnmú wọ́n tún ké sí sókè ó àbí òkè ó ṣé àbí ọ̀ka nínú yín ẹnìkan tún ti wà tí wọ́n gbé fáìlì lé lọ́wọ́ tí ó tún kọ ọwọ́ kọ̀ wá sẹ́mi kó lè dọ́ọ̀dì sínú yàrá gbogbo wàhálà àwọn bàbá àwọn kọ́ ọmọ wà kò burú wọ́n mú ọmọ síláṣí pé ọwọ́ amọ́síláṣí kọ̀ wá ó ṣe tìláwà sọ̀bà àyà kò ṣe é tẹ́bá ti wá sílé ohun tán ẹ wà lọ jẹun tẹ́bá ti jẹun tán báyìí ó tún máa sáré káwọn èèyàn má ti gba gbogbo iléèwé mọ́ ọ lọ́wọ́ ọlọ́wẹ̀ ó gbé ẹ̀wù rẹ̀ wọ̀ sáti jẹ́ kó lùkọ́ wọlé ṣáájú rẹ̀ wàláhi subhanallah oníkàlùkù kọjọ àárín kọjọ ànsáré kọjọ àárín kọjọ ànsáré torí tó ti wọlé ṣáájú rẹ̀ ò wọlé. ẹ wàá wà lẹ́nu pé nkẹ́kọ̀ọ́ yẹn ẹ̀ nkẹ́kọ̀ọ́ yẹn bólùkọ́ kan ti ń jáde lólùkọ́ kan wọlé bólùkọ́ kan ti ń jáde ẹ̀ ti dé university level bólùkọ́ kan ti ń jáde lólùkọ́ kan wọlé bólùkọ́ kan ti ń jáde lólùkọ́ kan ní wọlé allahu akbar allahu akbar yalla ila sala. oníkàlùkù tún gba mọ́sálásí lọ tẹ́ bá ti parí sọ̀látù dhuhur dákun olùkọ́ tí ó wọlé lẹ́yìn rẹ̀ jọ wọlé ṣáájú rẹ̀ òun náà sì máa rin àrìn àrìn àrìn yásẹ̀lẹ̀ tòró náà ń fẹ́ káwọn kan nu yín kí wọ́n bọ́ sípò pé wọn ò ní wọ class wọ́n gbà ọ́ sọ̀ ń tọ́ bá gbé ọ wálẹ̀ yìí tọ́ bàbá tó ti kò mẹ́rin ẹ tún máa ṣe lọ títí títí títí aago méje òfìfẹ́ lù àwọn àní kíkálukọ lọ jẹun tẹ bá ti wá lọ jẹun tọ́ máa ti dé yàrá rẹ tàì dé yàrá rẹ ọgbọ́dọ̀ sùn ó sùn títí sọláàtì làásù tó máa ti pé sọláàtì làásù mọ́sálásì láti mọ́sálásì tó bá wá fẹ́ ṣeré àwọn pápá ṣeré gbogbo ẹ̀ wà nù ilé ẹ̀kọ́ ẹ lè lọ ṣeré nìsí o lè lọ gbára rẹ gbóná kó máa sáré o lè lọ láìbírì kó lọ kàwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mọ́gìrì bá ti tó ẹ tún padà kíláàsì tẹ wà láàárọ̀ gbogbo ẹ̀kọ́ tẹ kọ́ lónìí kálukú tún lọ́ọ́ máa tún tiẹ̀ kà àwọn olùkọ́ kan tún wà tí wọ́n máa wá yẹ̀ yín wò ṣé n tán kọ́ lónìí yọ oyè mi tó bá yí ọbọ̀ wájú kọ́ ṣàlàyé fún gbogbo èèyàn kò sínú kó yé mi ẹ má ṣe yọnu <laughs> bọ́ wájú kọ́ ṣàlàyé fún gbogbo èèyàn ah subhanallah so bẹ́ẹ̀ sì parí òní nù tó bá ti di sọlá tó lè ṣá kálukú tún lọ jẹun tẹ́ bá ti lọ jẹun ẹ tún lọ máa kàwé yín nínú àwọn yàrá yín tó bá ti di pago mẹ́sàn-án lù tí iná kan bá wà ní títàn ẹ gbà fọlọ ẹ gbọ́dọ̀ ti sùn. ó túmọ̀ sí pé ìgbà tó yẹ pé wọ́n mú ọkọ òǹlù rẹ̀ kókó tí wọ́n mú ọ lọ sí náà ní kọ́ mà gbogbo àkókò rẹ̀ ìmọ̀ yẹn náà ló lò fún bí ìmọ̀ yẹn bá fún yẹn gbogbo rẹ̀ téèyàn bá fún ní gbogbo téèyàn tó jẹ́ pé ìdajì náà ni ó fún ọ inṣàlá ìdajì àmọ́ ọlọ́run kẹ́kọ̀ọ́ Ògbómọ̀ṣọ́ ló ti ń kẹ́kọ̀ọ́ ẹnu ẹ̀kọ́ la wà wọ́n bọ̀ pàdé lẹ́kọ̀ọ́ kí ló dé àmọ́ ní kí n sáré wẹ́kọ̀ ni mo sáré wẹ́kọ̀ kí n lọ sáré wá mú ó tún yá ó tún dọ̀sẹ̀ kejì abọ́ ń kánú kí ló dé èmi lè jókòó lásán o because you know ká ká ká ká mú yìí má yìí ká mú yìí má yìí so kéwìn èmi ò kákún lọ títí nkákún lọ títí lọ́lọ́run fi dán ọ lẹ́jọ́ lọ́ba rí kó ṣé wàhálà títí ọmọ nǹkan kan torí pọ́wọ́ òní wọn náà fi mú ọwọ́ jábútẹ́ torí ẹ̀ inú fa ló fi dàbí ìgbà tó ṣe é pé àwa náà sọ pé àwọn wa mọ̀ ṣùgbọ́n àárí torí pé àmọ́ fira wálẹ̀ fún àti wa mọ̀ súkẹ́súkẹ́ ni ó tiẹ̀ tún tó àwọn lékiw kan tí èsì gbogbo ojúmọ́ ni wọ́n ń kọ́ bẹ́yàjọ́ kan láàrin ọ̀sẹ̀ bẹ́yàjọ́ méjì láàrin ọ̀sẹ̀ ó ti wá wá ó ti tọ́sẹ̀ mẹ́fà àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀. eléyìí túmọ̀ sí pé à ń bùkátà láti fi àkókò sílẹ̀ tó bá jẹ́ pàǹbá ń wá mà tó bá jẹ́ pàǹbá ń wá mà tí èèyàn bá ti ń ronú nípa nǹkan míì ìmọ̀ kọ́ dín èèyàn láti wá mà ìmá wà tó jẹ́ pé àlàyé nípa rẹ̀ ó ń bùkátà tí gbogbo àwùjọ wọn dákẹ́ rọ́rọ́ ẹni tí ó ṣàlàyé rẹ̀ tí wọ́n bá fi lè sọ̀rọ̀ láàrin ìgbà tí ń ṣàlàyé rẹ̀ wọ́n dàrú ma lójú bó wa lẹni tá à ń kọ́ tí ó mọ̀ ń parẹ́ rárá abẹ́gẹ́ tiẹ̀ torí ẹ̀ ẹ rí i pé àwọn ilé ẹ̀kọ́ wọ́n máa sábà gbé jìnnà síbi táriwo bá wà nítorí kó lè bá a jẹ́ pé níta ń kó àwọn èèyàn gangan ni wọ́n ń gbọ́ kìí sàwọn àyàbọ̀ ọ̀rọ̀. torí ìrònú ọmọ èèyàn ilẹ̀ kan ń ṣe pẹ̀lú ẹ̀ tí ìrònú ọ̀bá má dáadáa kanga ìdọ̀tí lè gbà sínú ẹ̀. bákan náà a rí i pé àwọn aṣíwájú wa rere wọ́n máa ń fún ìmọ̀ lọ́lá lórí gbogbo nǹkan yòókù àwọn aṣíwájú wa rere wọ́n máa ń fún ìmọ̀ lọ́lá lórí gbogbo nǹkan yòókù àwa ń kọ́ gbogbo nǹkan là á máa fún lọ́lá lórí ìmọ̀ tí wọ́n máa ń sọ ọmọ ìmọ̀ níbí ìmọ̀ nípa ẹ̀sìn àìmọye àgbàlagbà lónìí tí wọ́n máa ń àmì òkè owó wọn ò fi mí sílẹ̀ kí ó èèwà fira rẹ̀ sí i ó tí ì kú bàbá mi ọkọ mi ní òkèlè máa jẹ ibà padà kọ́ra rẹ̀ wọn ò fi ráìsì kọ́ mi ibà ó ti padà kọ́ra rẹ̀ jẹ bàbá mi ọkọ mi mọ́tò ogun torí bàbá mi gò ní mọ́tò tẹbi wọn ti ń wa mọ́tò fún rẹ̀ kí ló á dé tí àwa wíwá ṣẹ́kù sídìí máa kéwú pé bàá mi ni òfin mi sílé kéwú èmi náà òfin sì kà é fira rẹ̀ sí ó yẹ kí wọn náà fira rẹ̀ sí. kọ́ wa kọ kí o, nítorí pé tí wọ́n bá ti kọ́ mọ̀ nípa kí o yẹn ó ní òye àti ìmọ̀ nípa ẹ̀sìn rẹ kò sẹ́ni tí ó rí ọtú jẹ mọ́ wọ́n ń tú àwọn èèyàn jẹ púpọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ní nàìjíríà wa yìí gbogbo nǹkan tí ìsara rẹ̀ wọ́n gbélé ọlọ́ ẹnikẹ́nu ó ń kọ mẹ́sẹ̀gì kan ó ní kí lè rí sí pé. kéèyàn ó funfun méje ṣe sàrà kéèyàn ó fóbi àbàtà méje pupa kó fi ṣe sàrà iyọ̀ àti orógbó kéèyàn ó fi ṣe sàrà kílẹ̀ rí torí pé gbogbo nǹkan ni súnà ń náà mọ̀ pé ti pọ̀ jù ti pọ̀ jù èmi náà mo fi fi yé e pé ó mọ nǹkan kan pa islam ló ń dọ̀ọ̀la mu ẹ torí pé àwọn afa ńláńlá wọn máa ní kéèyàn ó ṣe bẹ́ẹ̀ afa ńláńlá àbólódò ńláńlá mo lẹ́tí rí sáà nàbì ní ẹ̀fọ́bì méje ṣe sàrà obì góró àti obì abata iyọ̀ àti orógbó <laughs> so eléyìí túmọ̀ sí pé mo dàgbà ọ̀kan mọ́kọ̀ọ̀kan ìlẹ̀kọ́kíw ọ̀kọ̀kíw náà ni. àwọn aṣíwájú wa rere wọ́n máa ń fún lórí nǹkan mi. wọn gbà wá pé ìmáàmù ahmed ibn hanbal rahimahullah kò fẹ́yàwó ọmọ ogójì ọdún. ọmọ ogójì ọdún ni ìmáàmù ahmed ló tó fẹ́yàwó. ìgbà tí ogójì ọdún ọmọ ọdún mélòó ìní ọ wà ọmọ rẹ̀ bá fifty báwo ó súnmọ́ kó tó pé fifty one tíyàwó bá tètè bí ma nù tó bá jẹ́rú àwọn ọmọ tí máa pẹ́ ń kùn sòsẹ́ ma pé bàbá àwọn ti ju fifty one ga lọ ó sì bí àwọn ọmọ nínú àwọn ọmọ rẹ̀ ní Abdullah nínú àwọn ọmọ rẹ̀ ní Saleh àti Abdullah àti Saleh olùmọ̀nlá làwọn méjèèjì kí imaamu Ahmad ò tó kù síbẹ̀ rí kìtàbù sharh as-sunnah li ibn al-imami torí ẹ ẹ ọpẹ́ kí n tó fẹ́ yà o kò pé kọ ọmọ bí ma ọpẹ́ kí n tó kú kí n tó fẹ́ yà o kò pé káwọn ọmọ rẹ ọmọ dàgbà kó tó kú ṣé wàá mọ iye ọjọ́ tí Allah kọ fún ọ ni. nítorí pé wọ́n ka ìmọ̀ kún wọn ò rójú ráyè páwọn fẹ́ lọ́ọ́ fẹ́ yà o. sọ bẹ́ẹ̀ náà ni alimami Nawawi rahimahullah látàrí ìmọ̀ wíwá ìmọ̀ wíwá ìmọ̀ wíwá ìmọ̀ Nawawi ọ̀fẹ́ yà o tó fi kú ó sì kú lọ́mọ ogójì ọdún. Al-Imam Ibn Taymiyyah rahimahullah wọn fẹ́ yàwó tí wọ́n fi kú. so àwọn olùmọ̀ yẹn wọ́n fún ìmọ̀ lọ́lá lórí gbogbo nǹkan yòókù èyí tí wọ́n fẹ́ yàwó nu wọn náà yóò ṣe díẹ̀ kó tó fẹ́ yàwó kì í ṣe pé ká fẹ́ yàwó ọ̀dà o ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé yàwó òun gan wọn kì í fẹ́ wọn kó wọn máa wò wọ́n ràn wọ́n máa sojúṣe wọ́n fẹ́ sojúṣe wíwá mà wọ́n fẹ́ sojúṣe lórí ìyàwó ọ̀kan lè fẹ́ dìkan lọ́wọ́ ó lè fẹ́ kópa lára bákejì ó lè fẹ́ ìyàwó kọ pátì nísìn kọ́ a sọ pé torí pé mọ̀ ń wá mà àwọn èèyàn làálì rẹ̀ nígbà tó mọ̀ pé mà lọ́ ń wá kí lọ fẹ́ ìyàwó sí ìyàwó náà sì gbọ́dọ̀ ti torí pé o ti fẹ́ òun kó ní kó tún mọ́ kọ́ mọ̀ mọ́ rárá rárá gbogbo méjèèjì náà lọ́ọ́ máa ṣe papọ̀ ṣùgbọ́n ọwọ́ tó o bá fi mójútó ìmọ̀ yẹn tó o bá ti fẹ́yàwó ò ní rírù rẹ̀ fi mójútó lẹ́yìn ìgbà tó fẹ́yàwó. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tó fẹ́yàwó ní ìsìn ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta ìjọ kẹrin ìjọ karùn-ún ọ̀sán ló ń ṣe mùdákàrà ẹ ò ní àsáímẹ́ǹtì kan ò ní láti ka kí ó yìí torí ń fẹ́ lọ dìlíbà lẹ́kṣọ̀ kan ìyàwó ń sì ń wojú pé ọ̀wà kọ̀ wá sẹ́mi pé gbogbo ń tẹ̀ ń fi ṣe rìsáàtì yẹn tó fi dórí láptọ̀pù ó lè kó dàákànga because kí ló fẹ́ yàwó sí kéde ẹsẹ̀ pọ̀ lọ́ba ọwọ́ àtúntò inú pétọ̀ yóò tún tọ́tún la torí rìsáàtì tó wà wájú mi. eléyìí ń bẹ́ nù sọ̀wárì ní ti máa gbéyàn kúrò nídìí àti wàmà. bákan náà Abubakar al-Ambari ọ̀kan nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam olùmọ̀ nípa anahu àtàwọn ntọ́jọ méje lárúbáwá ọkọ̀ tíra tó pọ̀ wọ́n bùn ní ẹrúbìnrin kan ẹ sì mọ̀ pé ẹrú nínú ẹni tọ́tọ́ kíké ká máa ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀yìn kò bá jẹ́ pé wọ́n pín fún ọ látàrí ipò kópa nínú ogun kò bá jẹ́ pé ọlọ́ ra lọ́jà kò bá jẹ́ pé wọ́n bùn ọ gbogbo ẹ sọ́dẹ̀ tọ́ fún ọ nítorí pé tó bá ti tẹ̀ ọ lọ́wọ́ tó di tiẹ̀ yẹn ó ti wá bẹ́ẹ̀ aw ma malakat aymanuhum. wọ́n á bùn Abubakar ní Ambari wọ́n bùn ní arúbìnrin kan. àsìkò tóbìnrin yìí wọlé sí òru àkọ́kọ́ tóbìnrin yìí wọlé wá bá olùmọ̀ yìí lọ́lùmọ̀ yìí bẹ̀rẹ̀ sí ní ronú nípa ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ ọ̀mà. ǹgbà tí àáfàá yìí ò fún lójú kò wóṣẹ̀ kan obìnrin yẹn bá kú lọ́dọ̀ rẹ̀. ìgbà tí àfọwà sọ̀rọ̀ ó ní akhrijuha ila nakhas ẹ mú lọ sọ́dọ̀ àwọn ẹni tí ń ta irú kí wọ́n ta ìbá ń kówó ẹ̀ kún ọ̀tà kún ọba yín kówó ẹ̀ ẹni tó yẹ kẹ́ ẹ máa bá ṣeré ẹni tó tọ́ sí yín kẹ́ ẹ máa bá sùn ẹ bá ń kówó ẹ̀. faqalat hal min dam sẹ́ni kún ọ̀tà mi bá yín kówó mi nítorí pé mo ṣẹ̀ṣẹ̀ kan ni. qala la o kì í ṣe pọ̀ ọ̀sẹ̀ mi. illa anna qalbi ishtaghala bik. ní pé ọkàn mi ó ti bẹ̀rẹ̀ sí ní ronú nípa rẹ̀ wàmà kọ́dùrà mẹsẹ̀lókè àyàmnáàní ẹ̀ẹ́lmi irú rẹ̀ òsì tó tó lè dírù mi lọ́nà láti máa wá mà mí lọ. Allah <laughs> mọ̀kàn ronú parẹ́ náà ni amẹ́mọ́ aríkí tí mo bá sọ̀rọ̀ alẹ́ fọkàn mi ó lè padà mú mi sá fún màmí nítorí rẹ̀ irú rẹ̀ òsì tẹ́rú tó lè lérú mi kúrò nídìí màmí. Allah so àwọn olùmọ̀ máa ń fún ìmọ̀lọ́lá lórí gbogbo nǹkan mi. tọ́ ìwọ ń wá mà nínú àwọn ẹ̀kọ́ tó yẹ kó tún mójútó ó náà ni pé ìjánu rẹ ó yẹ kó kó lé olùkọ́ rẹ lọ́wọ́ gẹ́gẹ́ bí aláàárẹ̀ tí máa sọ ìjánu rẹ̀ sílẹ̀. Si fún olùtọ́jú rẹ̀ tó jẹ́ medical doctor wọn ò ní sọ fálà rẹ pé gbé ẹnu síbi kọ́mọ gbẹnu bi ya ẹnu kọ́mọ yanu ẹ yà dáadáa kọ́mọ yà dáadáa ẹ ránjú kọ́mọ ràn ẹ dìde kọ́mọ dìde ẹ tójókò kọ́mọ tójókò ẹ fẹ̀gbẹ́ lélẹ̀ kọ́mọ fẹ̀gbẹ́ lélẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni ntẹ́ ẹ bá ti sọ fún ni ò ní sí. tó bẹ́ẹ̀ lọ yẹ kí ọmọ tí ń kẹ́kọ̀ọ́ kó sọ ìjánu rẹ̀ sílẹ̀ fún mọ̀jẹ̀ni tí ó máa finu tí ó máa gbanu tí ó máa yarí mólùkọ́ lọ́wọ́ torí pé ọmọ tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ tá a bá ti rí lára rẹ̀ wípé ń finu ń gbanu ń yarí mólùkọ́ lọ́wọ́ olùkọ́ ò ní fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ torí yóò ti máa wò pé tẹ́lẹ̀ yìí bá kẹ́kọ̀ọ́ tó bá yé e tí ó máa fi ṣe òní dáa yóò máa fi ṣègbéraga yóò máa fi jọra lójú torí ẹ ọgbọ́dọ̀ tẹríba fólùkọ́ rẹ̀ kó o sì jẹ́ni tó ṣetán láti ṣiṣẹ́ sìn èmi ní ìsìnmọ̀ ń kọ́ lẹ́kọ̀ọ́ orí tí mò ń gbé nǹkan bọ̀ ó ń wò mí ọkàn dúró ń dúró pé kí n lọ já mọ́ ẹni tí ìbá ṣe pé kádàrá gan tó gbólú ẹ̀ wá kọ́ kí ó lọ́dọ̀ rẹ̀ ó kálukọ́ bẹ̀rù rẹ̀ gbé ni o àbọ̀rọ̀ ẹ̀mí sálàrú wa wà lóde ọ̀run àti ìdóde ọ̀run <laughs> so sẹ́wọ̀n kó lùkọ́ yẹn náà wọ̀ kó sí wàhálà kìí ṣe kó wá bá mi pé kí n gbé wá mo ní fílẹ̀ o ọ̀n tíráì mi ni láàrin èmi tí mò ń kọ àti wọ́n ń kẹ́kọ̀ọ́ ààrẹ ni tí ó rí ẹnì kejì mu wọ́n ní innal mu'allima wat tabiba kilahuma la yansahani idha huma lam yukrama àti olùkọ́ àtẹni tí ń tọ́jú aláàrẹ̀ èkíní kejì wọn ò ní sọ òdodo fún wa tá a bá ti pọ́n wọn lé so àìlẹ́kọ̀ọ́ yẹn ó pọ̀ fáwọn ọmọ mi pàápàá ló kọ pé òun tẹ̀lé súnà ni òkè tí wọn bá ti ń tẹ̀lé súnà ọ̀ pààyàn lé torí pé ẹlòmíì fẹ́ yàtá ó wá gbọ́ àwọn ẹ̀kọ́ tó wà nínú súnà ó wá ní ẹ jẹ́ kí n gọ́ sábẹ́ àbúradà yìí wọn ò ní tètè mọ̀ pé mo yá sa tó máa ti kíní kan súnà ni súnà ló ní kọ́ ọmọ pọn àgbàlagbà lé anabi sallallahu alaihi wa alihi wasallam ó ní laysa minna man la yuwaqqiru kabirana wa yarhamu saghirana kò lè jọ́ kan nínú wa ẹni tí kì í bá ti ṣe àpọ́nlé àgbàlagbà wa tí èyí bá sì sànú àwọn ọmọdé wa. ẹ gbọ́ nǹkan tó kan nínú àwọn kèfèrí nígbà náà tí ń sọ fáwọn èèyàn rẹ̀ nípa bó ṣe rán nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn sàhábà rẹ̀. ó ní mo ti ná gbàrà mo ti ná gbòòrò mo dọ́dọ̀ àwọn farisawa mo rí bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú Kisra ọba wọn mo dọ́dọ̀ àwọn rómáwá mo rí bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú ọba àwọn Qaisar mo àwọn habashawa mo rí bí ṣe ń ọba àwọn anajashi èyí ìdí àárín àwọn èèyàn kan rí tí wọ́n ń pọ́n lórí wọn lé tí wọ́n ń gẹ́gẹ́gẹ́ gẹ́gẹ́ bí àwọn sahaba nabi Muhammad sallallahu alayhi wa sallam sa nabi Muhammad. tontigbẹ́ wọn kúnlẹ̀ o wọn dọ̀bálẹ̀ o bàbá ń kúnlẹ̀ bàbá ń dọ̀bálẹ̀ ṣùgbọ́n pọ̀nlé táwọn sọ̀hábà ń ṣe fànàbí yìí ohun tí ì rí àwọn èèyàn kan tán ṣe bẹ́ẹ̀ fọ́ lórí wọn. Ah, ó mà ti ṣàpọ́nlé ẹni tí ń kọ́ ọ lẹ́kọ̀ọ́ ó lè rẹ́ kọ̀ọ̀kọ̀ òpin rẹ̀ gan bẹ̀rẹ̀ wo sùsù pé ẹ lé ọmọ yìí kò ń lè kí ọmọ abúlé léyìí. àwa lọ kó bàbá rẹ màmá rẹ wá ń gbaná pé dákun ọmọdé mẹ́kọ̀ọ́ jẹ kọ́ mọ́ra lọ́kọ̀ jẹ kọ́ńbì táwa lọ ọmọdé nu eléyìí ọmọ tó ti lé lógún ọdún là ń lọ́mọdé ọmọdé báwọn látijọ́ ló ti bàlágà tó ti tó jahannama wọ̀ so ọ̀pọ̀lọpọ̀ lẹ́kọ̀ọ́ olùkọ́ à ibi tá a ti nídìí rẹ̀ pọ̀ sẹ́mi pé táwọn ọmọ tẹ̀ ń kọ́ lẹ́kọ̀ọ́ bá lẹ́kọ̀ọ́ olùkọ́ ò ní jáde kúrò lọ́dọ̀ wọn lórí gbogbo ẹ̀kọ́ tí bá ń kọ́ wọn àfi kó rí i pé ó yé kálukú àmọ́ tí wọ́n bá ti lẹ́kọ̀ọ́ yọ ọmọ ṣàlàyé rẹ̀ lérè fẹ́ ni lókèlókè lókèlókè ah jazakumullahu khairan kò yé wa tí ọba yé kọ́ bẹ́ẹ̀ lọ́n tí wàá ní ká ṣàlàyé mo rò pé yé so ọ wàá lo gbogbo ọdún yẹn lẹ́kọ̀ọ́ ò ní géènì kankan sẹ́jà fi ẹ̀kọ́ kún ọ̀rọ̀ wa ọgbọ́dọ̀ máa ṣàpọ́nlé ẹni tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ìtayẹ àlọ́ gbọ́dọ̀ wọ́ bẹ̀rù ìbáwí tá ń wí nìsín lórí àṣẹ ètò ni bẹ́ẹ̀ náà ni ìkọjá àlàbá ti wọbẹ̀ náà ìbáwí gbọ́dọ̀ wọbẹ̀ káfọ́ wa jáde tà jáde kẹmọ lọ kíìsì kánfàsì rẹ̀ níbolé lẹ́yìn tún wà ẹ̀ ń ṣe tọ̀rí kọ́ ni bàbá jáde tà jáde bẹ́ẹ̀ sì ń kíìsì ọwọ́ là ń kíìsì ẹsẹ̀ ah, ana kumula ọmọ ẹ̀ma pẹ́ ń ṣe pé nìyẹn ọ̀tọ̀ ni àánà kumula ọ̀tọ̀ ni ana kumula tí o bá máa sọ. akramakumullah ọ gbọ́dọ̀ pa àwọn olùkọ́ rẹ lé kọ́ gbọ́dọ̀ wá sí àṣejù ń bẹ̀ àṣe ètò ọ gbọ́dọ̀ sí ń bẹ̀ níbi wọn tún wọn sí lẹ́sìn islam wa. bákan náà wọn ní ibn abbas radiyallahu anhuma ọ ń di ìjánu ràkúnmímú fún zayd ibn thabit. Zaid ibn Thabit olùmọ̀àgbà nípa báwo la ṣe píngun nínú àwọn sàhábà. وأن زيدا قد خص لا محالة بما حباه خاتم الرسالة من قوله في فضله منبها أفرضكم زيد wípé Allah ó dá Zaidu yà sọ́tọ̀ nípa kóńlọ́mọ̀ nípa abánsẹ́ ń pín ogún jù láàrin àwọn sàhábà anabi sallallahu alaihi wasallam ń sì sọ jáde wípé ẹni tó mogún pín jù láàrin yín ni ni Zaid ibn Thabit radiyallahu anhu Zaid ibn Thabit ibn Abbas rí ọlọ́gba ìjánu ràkúnmi rẹ̀ òun wá sọ pé rárá rárá má ṣe bẹ́ẹ̀. ọmọ àbúrò bàbá ànábì ẹ̀tọ́ rẹ ọ̀pá pẹ́kọ́ á ìjánu ràkúnmí òun á ní à ń bá yín dì mú o nítorí pé na umirna an naf'ala bi ulama'ina bẹ́ẹ̀ ni wọ́n pa wá láti wa. ibnu abbas sahabi zayd ibn thabit sahabi. Ibn Abbas ò ṣe sọ wípé gbogbo ọmọ yòówù tó bá sọ pé òní láyé anabi tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá mi olómuwa àwa ń ti wa ọ̀dọ̀ wa ní gbogbo ẹ ti originate bẹ́ẹ̀ ṣe ń pa anabi lélẹ̀ gbọ́dọ̀ pa wà ilé wọn a máa di ìdánu ràkúnmímú fún tani gbọ́dọ̀ pé yé rárá ẹ̀gbọ́n tó sọ ó ní rárá ìwọ ọmọ àbúrò bàbá ànábì ó ní bí wọ́n ṣe pa á láṣẹ ká máa ṣe pẹ̀lú ọmọ wa nù wọ́n kọ́ wa pé ká máa ṣe àgbèrè àfojúdi àrífín sáwọn olùmọ̀ ẹ sì wá wo Ibn Abbas lẹ́yìn ọ̀rẹ́yìn ó padà já sípò ńlọ nímàjù láàrin gbogbo àwọn sàhábà. débi pé Umar radiyallahu allah anyi máa gbé wọlé kókó náà wá jókòó pẹ̀lú àwọn àgbàlagbà tó máa ń ṣàpérò inú wa ń bí àwọn bàbá bàbá kan nínú àwọn sàhábà o sẹ́mọ̀ pé èèyàn náà gbogbo wa bí ní ìsìn àyín náà ń ṣàpérò ládùúgbò so bàbá kan wá wà yọ màmá àwọn ọmọ kéékèèké wa sọ pé ah tani ọlọ́mọlé wa sọ́ra rẹ o tó bá tún mọ́ ọmọ o so Umar radiyallahu anhu ó ti wá rí wọ́n lè sọ àwọn sàhábà ọ̀sọ́ jáde àmọ́ Umar ti ó ti kánú ṣe sí wọn pé wọn ò fẹ́ kọ́ máa wá Umar wa béèrè pé tọ́ idha jaa nasrullahi wal fath kí lẹ gbọ́ yín pa súra gbogbo àwọn àgbàlagbà bá ní à ah, ẹ ọlọ́run bá ń sọ pé òun òun sì ẹ òun fanabi ń ṣẹ́gun lórí àwọn ọ̀tá so wọ́n gba Mẹ́kà padà. àwọn èèyàn sì máa wọ ìsìláàmù dáadáa lọ́pọ̀ yanturu kálukú Kaluku sọnù wa ni ọ̀dà kò ìwọ ọmọdé yìí ìyẹn Abbas kí ni wọ́n gbọ́ yìí wọ́n bá ní súrà yẹn tọ́ka sí pé kó ti súnmọ́ kúmbẹ̀ ni ó ní torí pé tí n tà ń wá ti bá tá à ń wá tọwọ́ wa bá ti ba ń tá à ń wá kò sí ń tọ́sẹ́kù má ju pé ká kú láyé lọ. ẹ máa pé tó mi ní ìsìta bá gbé sẹ́nu ẹ̀rọ tá gbé garawa sẹ́nu ẹ̀rọ tá à pami sí tá à pami sí tó bá kún tá a sì ti omi kí ni wọ́n padà ṣẹlẹ̀ tó máa dínkù so tí n tó ń lé tó bá ti lé mú kò sí ń tó kù ju pé àti kú láyé ló ah Umar ní tèmi náà gbọ́ yé nu ìtumọ̀ súra yẹn sì nu lóòótọ́ gbogbo bàbá bàbá wọn yàrá dákẹ́ ìtọ́ ẹ̀ ń wò pé à ń mú ọmọ inú yín irọ́ ọmọ yín irọ́ ọmọ ọmọ yín à ń mú jókòó pẹ̀lú yín sẹ́yìn pé ara àwọn òye ìmọ̀ àtọgbọ́n tọ́lọ̀ ń fún táǹfin ní kó jókòó ni torí ẹ̀ garagara ò di mà àfojúdi ò mà. lọ lónìí ẹlòmíì ròyìn pé ìgbà tó jẹ́ pé àwọn ọ̀nà téèyàn lè fi dédì tí bá ń wá ní rọrùn ó ti pọ̀ bíi kọ̀mpútà bíi kọ̀mpútà àtàwọn CDs eléyìí tí wọ́n ti ṣe lóríṣiríṣi tó tí mo bá ń wá nǹkan kan tí mo má kàn ti tẹ̀ báyìí ó fi hàn mí ẹlòmíràn á rò pé lé yẹn ó ti tó kò ó bùkátà láti láti tẹrí ba kankan ó bùkátà láti kékeré kí wọ́n já mọ́ tólú ẹ̀ náà já mọ́. ó sì rí i pé odò tiẹ̀ pọ̀ ju tiwọn lọ. bẹ́ẹ̀ni kò sí ní jájá mọ́ tí wọ́n já mọ́ ṣùgbọ́n odò tiẹ̀ pọ̀ ju tiwọn lọ. àìmọye tí wọ́n já mọ́ tí wọ́n sì já mọ́. nítorí pé bí àwọn èròjà ń ti sọ. So, ìwádìí dìrọ̀rùn ṣe pọ̀ láyé náà nù síbẹ̀síbẹ̀ àwọn olódò pọ̀ ju olùmọ̀ lọ. abẹ́ẹ̀kọ́ ni torí pé gbogbo ohun tó ń lò náà tó olú ti pọ̀ láyò òun bùkátà ẹ̀ ń tọ́ gáìdì ẹ̀ àwọn ti mọ̀ kí wò tó mọ̀ àwọn ti ń lò kí wò tó rì àwọn mọ̀ dáadáa àti àléébù rẹ̀ ju bí wọ́n ti ṣe lè má lọ torí ẹ̀ díẹ̀ báyìí bíntí báyìí lágbájá fi jù mí lọ ọ̀rọ̀ àwọn wèrè ni o ọ̀rọ̀ àwọn wèrè ni ẹ ọ gba masters degree ebe mi náà ní degree bínú gba masters àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ torí pé tó o bá ti lárò jinlẹ̀ ó rí i pé gbogbo nǹkan tó máa ṣe àwọn wèrè ló lè máa pàtẹ́wọ́ fún ọkọ sọ́ọ́rẹ́ owó ire oṣeere àmọ́ àwọn ńlá gbogbo wọn dọ̀ ni. torí ẹ̀ a gbọ́dọ̀ kọ́ ìtẹríba máìmá tó bá jẹ́ pé máa ìsìn islam yìí ni kò sí bí wọ́n ṣe sọ pé nìkan nímọ̀ yẹn tí ò ní ní ìtẹríba tẹ bá rẹ́ni tó nímọ̀ nínú islam wa yìí tí ò ní ìtẹríba kẹ́ ẹ gbà pé kìí ṣèmà gidi lónìí. ìmọ̀ kọrí ń kọ̀dí ńlọ́mà kìí ṣèmọ̀ òdodo lọ́kọ́ nítorí pé ìdí tí ìmọ̀ yìí máa fi ń kọ́ yẹn ń tẹríba ni pé kò sí ma lè mà àfi tí ìbá wádìí tó máa ń research ìwọ fúnra ara rẹ ò nídìí kẹ́nìkan mú ọ jẹ́wọ́ lọ́mọ jẹ́wọ́ bó ń ṣe ń research pé wàláhì àmọ̀ kankan wàláhì àmọ̀ kankan. ok tí mo bá ti wá mọ̀ pé mọ̀ kankan ṣé mo á sakọ ni. máa tàpá kàkà torí pé orí pa ọmọdé àwọn kan lọ ọwọ́ àti wọn àwòkọ ọmọdé gbogbo ayé lọ ọmọ nkankan nítorí pé ìwé àtàwọn tíra àtẹrí tán kan yẹn tó ọba kan kò sí mọ́tòlẹ́ kọ́mọ̀ tó ó tún kọ́kọ́ máa fọwọ́ gbójú ó tún máa bẹ Allah ah ìwọ ọlọ́run dákun máa sẹ́mi lólódò ìwọ ọlọ́run tí mo ń ka ìjọ yé mi. bẹ́ẹ̀ làwọn olùmọ̀ ńláńlá a ti sọ fún yín rí nípa bí ọ̀kan nínú àwọn olùmọ̀wá ṣe sọ ìtàn fún wa nípa sheikh ibn baz rahimahullah àti sheikh muhammad al-amin al-shinqiti rahimahullah ibn baz òun ló lórí aljamiatul islamiyya ń gbàdán ó wá tọrọ lọ́dọ̀ muhammad al-amin al àwọn ń fẹ́ kókó àwọn ní tírà rẹ̀ yìí tí mo ti kọ́kọ́ dárúkọ lónìí adabul bahthi wal munazara tọ́ ìní Ṣinkiti sì jẹ́ olùkọ́ kan nínú àwọn olùkọ́ ní kulliyati sharia ìní Ṣinkiti wá sọ fún Sheikh Ibn Baz pé ìgbà wo lẹ́ẹ̀ máa ráyè tí màá wá bá yín lé ẹni ẹ̀ṣẹ́kù mi ní báyìí wá sọ pé wá bá mi lé báwò ìgbà wo lẹ́yìn máa ráyè tá a máa pàdé mọ́ṣáláṣí ànábì <laughs> níbi tí gbogbo ayé wà ibẹ̀ mo ti fẹ́ máa kọ̀ àyíká wa wà tó jẹ́ pé tó bá ti jáde nu mọ́ṣáláṣí nígbà yẹn tó bá kọ̀yìn sálùkébìlà so ibẹ̀ ni ọ̀kọ̀ọ̀kọ̀ rí tó fi déédéé bí mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam ti ṣe ma láyé ànábì tó fi sílẹ̀ tó bọ́ sínú extension ti Malik Faisal wá sísàlẹ̀ díẹ̀ ibẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀ kan àga olùkọ́ àkọ́kọ́ tó rìn wájú ẹ̀ ibẹ̀ ní Ibn Baz ti ń kọ́ yẹn nínú ẹ̀kọ́ tí mo ń kọ́ yẹn mọ́ṣáláṣí ànábì ó ní bẹ́ẹ̀ láti máa pàdé tó ti máa kọ́ mi ah, ibi tó yẹ pé ojú táyé ni wọ́n á nígbà wo wọ́n á ní lẹ́yìn sọ̀látù dùhùr lójoojúmọ́ sẹ́wọ̀n pátá lé àtọ̀sán bẹ́ẹ̀ bí ọ̀sán náà ni wọ́n kúkú tán tọ̀ olùkọ́ wa yẹn wá ń sọ pé wọ́n bá bẹ̀rẹ̀ torí Al-Aminu yẹn a bàbá yẹn ní ma gan o wọ́n á ń ṣàlàyé tó ń ṣàlàyé tó ń ṣàlàyé tí àwọn àlàyé nǹkan míì tí wọ́n ń ṣe ọ̀bá ti yé Sheikh Ibn Baz Sheikh Ibn Baz ọ̀ àdì orí wa mú pé Allahumma ya mu'allima Ibrahim 'allimni wa ya mufahhima Sulaymana fahhimni Allahumma inni a'udhu bika min al-jahli Allahu akbar wọ́n lọ́ọ́ níbi àìmọ̀kan àti àgọ̀ ìyẹn ní sàlàyé báyìí gbogbo ti ń sọ òye mi tó sì jẹ́ pé nínú àwọn olùmọ̀ ayé tá bá ń kà wọn Ibn Baz à kò ní mú nọ́mbà tọ́pọ̀ jù láàrin àkọ́kọ́ sí mẹ́wàá lọ. ṣùgbọ́n ẹ wò tẹ́rí bá ó sì wá gbogbo bá a ṣe mà tó náà nǹkan kan lélẹ́yìn sọ kò yé wa. torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ́ ń bá ń wá mà lódodo ìtẹríba yẹn pọ̀ àmọ́ tó bá ké rọ irọ́ ṣáínṣáín level torí kò ti ríra rẹ láàrin àwọn olódo ọmọ wúra pé wọ́n gan Sheikhul Islam abẹ́gẹ́ tí <laughs> so eléyìí túmọ̀ sí wípé tó bá pé mọ̀ òdodo là bá ń wá á ní tẹ̀ríba. gẹ́gẹ́ bí Abu al-Ala al tóní wa inni wa in kuntu al-akhira la ati bi ma tastati'uhu al-awailu bó tilẹ̀ jẹ́ pé ìrọ̀lẹ́ ayé mà ni mo dé ṣùgbọ́n màá sọ ìmọ̀ tó jẹ́ pé àwọn ẹni àkọ́kọ́ mọ̀ ń parẹ́ ẹnìkan bá náwó ń bẹ̀ ó ní harafi lárúbáwá twenty eight ni ẹ mú ọ̀kan ẹ fi kàn látọ̀dọ̀ yín sẹ́mi kó ti sọ pé òun ó ṣe ń àwọn aṣíwájú ò lè ṣe ẹnu bàbá bá wọ̀ wò tó bá yẹ pé mọ òdodo lẹ bá ń wá ìtẹríbọ wà nínú fiqh kápé fiqh ni wọ́n ń kọ́ ó ní specialization rẹ̀ ó rí i pé tí wọ́n bá dá fiqh sí ìdọ́gọ́rùn ó ti lẹ́yọ̀ kan tó fi gba gbogbo páálí tí wọ́n gbà láyọ̀ tó wáá pé páálí ló depend torí ẹ̀ ó túmọ̀ sí pé ó tẹríba àbó ní tẹríba wọ́n á báwọn èèyàn kan lọ mọ̀ débi pé àwọn kọ́ lẹ̀ ìwọ ò tí ì mọ̀ débi pé o lè ka tí wọ́n kọ́ lẹ̀ à ń bọ̀sibọ́sí pé tí wọ́n kọ́ lẹ̀ tó ka yí o sì níwọ̀ lọ mọ̀ ju gbogbo èèyàn lọ láyé à ń bùkátà tẹríba ntí olùkọ́ sì fi ju akẹ́kọ̀ọ́ lọ kò ṣeé wọ̀n kò ṣe é wọ̀n tábà wá pé ẹbí mítà mẹ́ta ni kò ṣe é wọ̀n nítorí pé ntòhún mọ̀ tí wọ́n fi ń pè lólùkọ́ ìwọ tí mà ni wọ́n fi ń pè wá ní akẹ́kọ̀ọ́ àpèjúwe kan ni alimami abu yusuf ọmọ kí o imam abi hanifa ni wọ́n ti sọdún rẹpẹtẹ tán kẹ́kọ̀ọ́ bàbá fẹ́ lómìnira adájọ́ sì làwọn alqaadi abu yusuf òun náà bá ya àyè kan nínú mọ́ṣáláṣí ní basra òun náà ń kọ́ yàn lẹ́kọ̀ọ́ abu hanifa ara mi pé ẹnìkan mà tún ti dolùkọ́ tuntun lágbọ́n abẹ́hùn wọ́n bá wádìí wọ́n ní abu yusuf ni àwọn náà ti wọ́n ti fúnra wọn lómìnira abu hanifa wa rẹ́ nìkan kọ́ lọ́ọ́ bí léèrè tó bá dọ lóhùn tó ní bẹ́ẹ̀ ni kò ní bẹ́ẹ̀ kọ́ tó bá ní bẹ́ẹ̀ kọ́ kò ní bẹ́ẹ̀ ni. ọba lọ béèrè lóòótọ́ Abu Hani Yusuf ní bẹ́ẹ̀ kọ́ olùbéèrè ní bẹ́ẹ̀ ni ó tún wá sọ fún pé tẹ́ bá ní bẹ́ẹ̀ ni á ní bẹ́ẹ̀ kọ́ ejò ti lọ́wọ́ nú báyìí o <laughs> lédè kúkúrú Abu Yusuf ó yẹ ká gbàlagbà ọgbọ́n jọ ọmọdé lọ tẹ́ a máa bọ́ ọmọdé ṣàríyànjiyàn pé ta ni ọ níjọ wọn bí ọ ìmọ̀ tí wọ́n tún kọ́ kún tó bí yẹ. kò bá ṣe fanfa ọ wa lọ bólùkọ́ pàtó dọ́dọ̀ Abu Hanifa wa ni ah, ẹnìkan ló bí mi léèrè béèrè kan mo á ní bẹ́ẹ̀ ni olùbéèrè ní bẹ́ẹ̀ kọ́ ó tún wá fi kún pé tí mo bá ní bẹ́ẹ̀ kọ́ àwọn sọ pé bẹ́ẹ̀ ni ẹ dákun ẹ bá yanjú ẹ ìyẹn ni pé olùkọ́ rẹ lolùkọ́ rẹ ọmọ jẹ́ ẹ mọ̀ pé àwa náà nìsín báyà bàbá kan ńgbà táwa ń kéke àwọn ọmọ kọ́ alálìfù bàbá akọ́lọ́kọ́ wa màmá akọ́lọ́kọ́ wa bàbá yìí ló jẹ́ ká dá alìfù mà dórí yá ó ṣe dáadáa nínú ìgbésí ayé wa àbí ó ṣe wàláì ó ṣe ẹ gbọ́dọ̀ fojú di o. yàrá sọ pé sẹ́lẹ̀ bù alif làwọn wà ní ìsinmi bàbá tó yẹ pé àbí ìwò rí ìwọ rẹ mi alif lọkọ wa fún ọ wá ń pera rẹ lólùkọ́ mi àánú àwọn olùkọ́ rẹ náà sọmọ pé nígbà yẹn ìwọ ọmọ alif alif jagbára ẹ lọ a gbọ́dọ̀ fojú di ẹnikẹ́ni ẹ rí i pé látàrí pé wò ó fojú di òun yóò padà wá tún di akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tiẹ̀ àìmọye. ìwọ ti fi ọwọ́ rẹ̀ wọ́ lórí ní tó fi kọ́ òun náà wá fẹ́ nímọ̀ nípa àmọ̀ kan tó mọ̀ pé wọ́n ti mọ̀ tó wọ́n mọ̀ ẹ dákun ìgbà wo lẹ́rọ àsìkò fún mi ìwọ ló ti di ẹ dákun ìwọ tí wọ́n ń já lọ́rẹ́ ó ti di ẹ dákun nítorí pé wọ́n náà fọwọ́ tiẹ̀ wọ́ báà ni ẹ dákun ìgbà wo lẹ́rọ àyè fún mi mo fẹ́ máa wá kọ́ mọ̀ báyìí lọ́dọ̀ yín wọ́n lọ́wọ́ á kẹ́ à èmi wo ẹ̀yin olùkọ́ mi ẹ dákun ẹ bá lè fìlè mi kọ ọ ọ̀rọ̀ tó yẹ kí wọ kọ ọ sọ tó o bá já sa ta ni kò yẹ ọ òní ọ̀hà padà tún máa sọ pé ah, ẹ bá lè fìlè mi kọ ọ ìmọ̀ tí wọ́n kọ́ ní ìsìn ìṣẹ́gbẹ́ gbogbo eléyìí mà torí ẹ̀ mọ́ fẹ́ wá kọ́ lọ́dọ̀ rẹ̀ yóò wá di pé ọmọ ọmọ tí ó padà tún dà fáà fáà fáà mọ iye tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé yìí àmọ́ bò ní òṣè ṣẹlẹ̀ tí wọ́n bá ti ní tẹ̀ríba tó gbà lólùkọ́ rẹ tọkọ rí torí ẹ̀ a gbọ́dọ̀ kọ́ ìtẹ̀ríba jàmá Abu Hanifa wa fi ń yí Abu Yusuf pé tá ló gba yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ tó fi lọ dá ẹ̀kọ́ tiẹ̀ lọ tá ló gba yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ <laughs> wọ́n dàbí ọmọ kan ní pé wọ́n náà kọ́ ní al-usul ath ó tún kọ́ ní Mukhtasar al òun ti wá kẹ́kọ̀ọ́ fík débi pé ó tiẹ̀ ti gba phd èyàn wá sọ pé ọba àgbà mfd ta ló kọ́kọ́ kọ́ ní usulu salasa èmi ni ta ní mukhtasar al-akhdari èmi ni tọ́wọ́ ẹ̀ kó o ti torí kó o ti gba mfd kọ́ ọ máa wá fojú di ẹni tó kò sínú ẹ̀ kò sínú ẹ̀ sọ eléyìí túmọ̀ sí pé kò lè kẹ́kọ̀ọ́ láéláé onígbèraga onígbèraga tí ò ní tẹríba kò lè kẹ́kọ̀ọ́ ìtẹríba ní máa mú ní gbẹ́tìrà lọ tẹ́lẹ̀ fàáfàá wípé a fẹ́ kọ́ kí ó sẹ́mi kí tó má ti tẹ́tìrà yẹn lẹ̀ automatically ó jókòó lórí orúnkún rẹ ni nítorí pé ò jókòó kọ́ fẹ̀yìntì káfọ́ ọmọ wa gbà bí ìgbà tí wọ́n là fà tó bá ti tẹ́tìrà lẹ̀ ó dùbúlẹ̀ sí tìrà rẹ̀ ọmọ fọwọ́ kan tí wọ́n bá ń wí àfáà ni ó jókòó tí ó fẹ̀yìntì tí ó máa ṣàlàyé fún ọ. ha ìtẹríba ìní máa jẹ́ kí èèyàn mara rẹ̀ lákẹ́kọ̀ọ́ ó dàbí àwọn ọmọ méjì tán lọ kẹ́kọ̀ọ́ ni gbàtí wọn á débi tí wọn ti kẹ́kọ̀ọ́ ó dínà wọn ti fìlú lẹ̀ forílẹ̀-èdè lẹ̀ so afáàyí kò ní àlàkalẹ̀ kan báwọn tíra yìí àti tíra yìí àti tíra yìí àti tíra yìí lẹ́kọ̀ọ́ kẹ́ tó kó ń bì ìtẹ̀yìn bá rò pé fẹ́ kọ́ nìkọ̀kan tọ́ àwọn ọmọ wọn bá jọ dàrú pé àwọn ọmọ gbé tíra báyìí lọ́ọ́ bá fà wọ́n máa ń gbé lọ wọ́n máa ń gbé lọ wọ́n máa ń gbé lọ wọ́n ti wá gẹ̀ẹ́tì stáìlì àfà ọwọ́ tí máa fi kọ́yàn wọ́n ti gẹ̀ẹ́tì ẹnìkan náà àwọn méjèèjì wá jẹ́ pé òun ò yé tún lọ máa kọ́ kéwú lọ́dọ̀ àfà tó máa katira kan tán yóò tún gbé mi sí tó máa katira kan yóò tún gbé mi sí ẹnìkejì rẹ̀ wọ́n sọ kí kí lọ́ọ́ lọ́ọ́ gbàdì kéwú lẹ́nu kéwú bá o tí wọ́n kàn túmọ̀ alárúbá sí yorùbá kí ni wọ́n túmọ̀ táwa náà lè túmọ̀ ẹ gbọ́rọ̀ <laughs> ẹ rí i pé àìtẹ̀síwájú tiẹ̀ yọ padà hàn ayẹ rẹ̀ ọ hàn èyí tó sì tẹrí bá ti ń tẹ̀síwájú lọ gba kí ó yẹn àǹfààní rẹ̀ ọ hàn torí ẹ̀ ká gbìyànjú láti mú ìgbéraga kúrò lọ́rọ̀ wa sí ẹni tí bá ń kọ́ wa nímà kájẹni tí ó tẹríba fún ìtẹríba tí ó bá ti takò fín ẹsẹríà bákan náà. ìgbà míì àwọn èèyàn máa ń ṣègbéraga láti gba òdodo lẹ́nu ẹni tí kò tí ì gbajúmọ̀ lẹ́nu àwọn èèyàn pọ̀ ṣùgbọ́n lódodo nímà yọ́n máa wò pé wọ́ta lọ́mọ ìwọ màgòmórù màgòmórù rẹ̀ kò pé kọjá láì màkàn àìjẹ́ pé àwọn èèyàn dá a mà kò pé kọjá láì màkàn mo mọ̀ kó dodo lọ ń sọ ẹgbà lọ́dọ̀ rẹ̀ ẹ má jẹ́ ẹni tó ṣe wípé téèyàn kan ọ̀bá tí ì ẹni tó gbajúmọ̀ tí wọ́n dá a mà ẹ̀ ní gba òdodo lẹ́nu tiẹ̀ eléyìí máa ń kó bá ìlọsíwájú àgbọ́yé ẹ̀sìn láwùjọ àwọn èèyàn tán kọ́ kí ó pọ̀ alhamdulillah àwọn ẹni tán kọ́ dójú àmì wọ́n pọ̀ alhamdulillah àwọ̀ wa sọ yìí pé ìwọ tó wà nílùú wa tó lọ kọ́ kí ó wá ń tiẹ̀ yìí náà a lè gbọ́rọ̀ rẹ tó lẹ́nìkan ọ̀dọ́ ọmọ à ṣé dídámà àtàìdámà láfi máa gbọ́rọ̀ àwọn olùmọ̀ tàbá ṣe bẹ́ẹ̀ àṣàbòsí àṣìjàmbá àwọn ẹni tí àwọn èèyàn ọ̀dàmàyún wọ́n lẹ́tọ̀ọ́ sí kọjá yìí pé tá a bá gbọ́ àlàyé òdodo lẹ́nu wọn ká tẹ̀lé torí pé ẹ̀kọ́ táwọn náà lọ kọ́ àwọn fẹ́ẹ́ fi ṣe wá láǹfààní ni kí ló á dé tí wọ́n á sọ pé ẹni tí ó bá ti jẹ́ gbajúgbajà a lè gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ aburú ńlá ni nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní alḥikmatu dalatul mu'min aynama wajadaha akhadaha yanshuduha aynama wajadaha akhadaha ntọ́sọnù mámúmìnì lọ́wọ́ òun náà ló yéé sí yóò máa wá fi wẹ́lọ̀ gbogbo bí tó bá ti rí yóò gbà mú ni. Ah, kí ni ìyàtọ̀ láàrin kí n gbódodo lẹ́nu zayidun minan nas àbí kí n gbọ́ lẹ́nu bakurun minan nas ẹnikẹ́ni orí ọ̀sọ̀ òdodo òdodo lòdodo ń jẹ́ mọ̀ gba òdodo yẹn. tọ́ ẹni tí máa ń kẹ́kọ̀ọ́ àbá tiẹ̀ ó fi ilẹ̀ nítorí àbá olùkọ́ rẹ̀ májọ jẹ́ pé tiẹ̀ náà lọ́ọ́ máa gùn lé kódà tólùkọ́ rẹ̀ bá jẹ́ pàṣìṣe bá ń bẹ nínú àbá tiẹ̀ àṣìṣe olùkọ́ ṣàǹfààní fọmọ tí ń kẹ́kọ̀ọ́ ju ìṣedéédéé tiẹ̀ lọ. àṣìṣe tólùkọ́ rẹ̀ ṣe ó wúlò fún ọ ju ṣíṣe tiẹ̀ lọ. Ali ibn Abi Talib radiyallahu anhu ọkọ wa ní àwọn ẹ̀kọ́ tí ń bọ̀ yìí o ọlọ́yẹ kọ́ wà lọ́dọ̀ ọmọ tó bá ń kẹ́kọ̀ọ́ nínú olùmọ̀ lórí ìwọ tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ òun náà ni pé tó o bá débi tí olùkọ́ rẹ̀ wà olùmọ̀ tí ń kọ́ nímọ̀ tó wà an tusallima ala alqawmi aama sí gbogbo àwọn ẹni tó wà ń bẹ lápapọ̀ wa takhussuhu bittahiyya kó wá tún lọ dá sálámà sólùkọ́ rẹ̀. mo rò gbogbo yẹn jókòó báyìí asalaamu alaykum wa rahmatulahi wa barakatu wa alaykum salaam wa rahmatulahi wa barakatu olùkọ́ rẹ̀ wà ń bẹ láàrin ọ wà lọ bọ́ọ̀n asalaamu alaykum wa rahmatulahi wa barakatu alaykum salaam wa rahmatulahi wa barakatu. torí tó bá yẹ pé wọ́n lolùkọ́ ọmọ tó kọ́ lẹ́kọ̀ọ́ ó wá sálámà sí ọ papọ̀ máwọn èèyàn yòókù kódà wá bọ́ ọ lọ́tọ̀ yóò ní nǹkan kan tó fi sílẹ̀ lórí pati ọ̀dà sínú ọ̀kan rẹ̀ ọmọ ìwọ olùkọ́ rẹ̀ lórí rẹ̀ ọkàn ti kà kún bí gbogbo èèyàn yòókù ṣe rí sí ọ bẹ́ẹ̀ náà ló náà rí sí ọ kò sì rí bẹ́ẹ̀ torí ẹ Ali radiyallahu anhu ó ló sálámà sí gbogbo èèyàn lápapọ̀ ó tún wá dá lọ bá olùkọ́ rẹ̀ yun sálámà sóun lọ́tọ̀ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ọ̀ ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ olùkọ́ má jókòó ń pàkọ́ rẹ̀ o iwájú rẹ̀ ló ti jókòó iwájú olùkọ́ ló ti jókòó ìgbà tí màláíkà jibril aleyhi salam tó wá bá nàbí wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó forúnkún rẹ̀ lórúnkún ànábì sallallahu alayhi wa alayhi wa sallam ṣé iwájú ànábì ló jókòó sí lórúnkún fi kanra wọn àbẹ́yìn rẹ̀ iwájú torí ọmọ tó fẹ́ kọ́ kíw gba kíw lọ́dọ̀ àfáà iwájú rẹ̀ ló jókòó tọ ẹlẹ́kẹta látúnṣe ìrò àìndẹ́hù bìyẹ́dẹ̀k má fọwọ́ rẹ̀ ṣàpèjúwe wájú olùkọ́ rẹ̀ o. Ah, bàbá ibi báyìí báyìí báyìí tá a lọ́njọ́ ni ọgbọ́dọ̀ ah, dán o báyìí báyìí báyìí ó sì fọwọ́ gun mú báyìí báyìí báyìí ó fi gun mú àmì ẹlẹ́kọ̀ọ́ ni ọ gbọ́dọ̀ fọwọ́ sàpèjúwe níwájú ẹ̀. bákan náà ó ní wala taghmizanna bi'aynik ọ gbọ́dọ̀ fojú rẹ̀ mẹ́nìkan lójú níwájú olùkọ́ rẹ̀ ọ gbọ́dọ̀ mẹ́nìbọ́dì lójú níwájú olùkọ́ rẹ̀ bí kọ́mọ mi ò dé òun náà jọ máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ olùkọ́ rẹ̀ yẹn so bó ṣe wá dé òun pẹ́ kó tó dé olùkọ́ kan ṣàkíyèsí pọ̀ mọ́ lójú kí ló dé mo ní kọ́ bá ń bá wí àbí aláìlẹ́kọ̀ọ́ ọ̀ gbọ́dọ̀ mẹ́ni bọ́dì lójú níwájú olùkọ́ rẹ̀. ẹlẹ́karùn-ún la tukthira alayhi fi su'al máa bí léèrè béèrè púpọ̀. ẹ ẹ fáìl kí ni ìdájọ́ rẹ̀ bàbá marufu marufu ẹ sì sọ pé fáìl ló ṣiṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀dà mátà zẹ́yìdún ta ló ṣe mọ́tò bàbá tó dà ó tún ní ẹ ṣé kò sígbà kan láyé tí fáìlì lè wá mọ̀nsóbù bàbá ni òsì ọ̀dà mọ̀jòrúurú nǹkan ẹ ṣé fáìlì náà ń bẹ àwọn ẹranko ni gbogbo àwọn ìbéèrè burúkú rárárárá má kí béèrè rẹ̀ ọ̀pọ̀ níwájú olùkọ́ rẹ̀ ẹlẹ́kẹ̀fà la tu'inuhu fil jawab má máa ran olùkọ́ rẹ lọ́wọ́ lórí ìdáhùn báwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́ ṣe máa ṣe ilé ẹ̀kọ́. olùkọ́ ń dáhùn ìbéèrè tẹ́nìkan ń béèrè ìwọ wa ń bá a parí ẹ̀ láti fi hàn pé ó ti yí ọ ṣáájú tẹ́lẹ̀ ọkàn wa lè kí ó náà ní. <laughs> so àwọn ọmọ tó bá ń ṣe bẹ́ẹ̀ ọmọ aláìlẹ́kọ̀ọ́ burúkú olùkọ́ ń sọ̀rọ̀ ọmọ bá a parí ẹ̀ gbogbo ń tó bá ti mẹ́nu lé ìwọ lọ́ọ́ bá a parí ẹ̀ ọ̀nkà àyà ìwọ lọ́ba parí ẹ̀ àdìsí ìwọ lọ́ba parí ẹ̀ ọ̀nsọ̀kọ́ àyídà ìwọ lọ́ba parí ẹ̀ láti sọ pé sàwáwù ni ọmọ aláìlẹ́kọ̀ọ́ ló máa ń ṣe gbé ẹnu ẹ lọ ọwọ́ akẹ́kọ̀ọ́ ń bì ní tẹ́bá dájọ́ ò ní sọ̀rọ̀ júmùlà kan àfikún tún ọ sílẹ̀ mẹ́ta gbé ẹnu ẹ lọ kó lè kẹ́kọ̀ọ́ ojú mi dá ojú mi dá mo lè gòkè mo lè fò mo lè bẹ́ iná ni wọ́n máa fi jáde ilé ẹ̀kọ́ lólódò mi ò tí wọn àti bí ọ léèrè kí ló ń náwó sí wọn àní kò sọ̀rọ̀ kí ló ń bá olùkọ́ rẹ̀ parí ọ̀rọ̀ sí wọn pàtẹ sọ olùkọ́ tó ní ẹ máa bá ń já náà òun kọ́ yín lẹ́kọ̀ọ́ ní ẹsẹ̀ ẹnu déédéé síbí sáà ẹ má yanu yakuya sa mọ́mọ́ bá parí ìdáhùn nínú àìlẹ́kọ̀ọ́ ni. kódà bólùkọ́ ti ń kọ́ ọba àmọ́ bí ó ṣe sọ ńlẹ̀ gbọ́ lónìí. sẹ́mi kí wọ́n máa ṣe nǹkan tí wọ́n máa dun olùkọ́ mi tí wọ́n máa kọ́ àwọn ọmọ yìí ọ̀lẹ́kọ̀ọ́. so ó lè má mọ ibi tí wọn ò ti lẹ́kọ̀ọ́. ju wípé ah, mọ̀ ń sọ̀rọ̀ ní sọ̀rọ̀ tán ọ̀ ń bá mi sọ sẹ́mi ni wọ́n bá ń sọ ni wọn a máa bí léèrè àwọn àbéèrè tí wọn máa da lágara ń gbọ́ dá àwọn eléyìí nìsín ẹ̀ẹ́ à ebi wọn lọ́mọ lọ́mọ ṣe pé gbogbo ń táwọn wí náà àwọn wà kàn lábùkù so eléyìí túmọ̀ sí pé má bá a parí ìdáhùn ẹlẹ́keje mẹ́jẹ ni tó ṣe pé látòlẹ́ xaalẹ́ yìí ìdá ẹ má mú olùkọ́ yín tipátipá pé àfikọ́ wa kọ́ yín nígbà tó bá dipò ti rẹ̀ ẹ́ ó ti rẹ̀ ẹ́ ẹ̀yin sáni kọ́ wa kọ́ yín ni a ti wà ń bí nítorí àsìkò wa àní fẹ́kẹ́ má fàsìkò wa ráre ọjẹ́ bíi bàbá alásìkò bàbá alásìkò tí ọ̀fẹ́ kọ́ fàsìkò ń ráre ẹ gbọ́dọ̀ mú tipátipá nígbà tó bá lò wọ́n ráyè òun wọ́n ti pè ó ti rẹun. ẹlẹ́kẹjọ wala turaji'uhu idamtana tó bá kọ̀ láti ṣe nǹkan kan tó bá kọ̀ láti fún ọ ní nǹkan kan má jẹ́ ẹni tí ó tún lọ máa bí o májani tí ó tún máa lọ tẹnu máa pé ẹran dákun kínní yẹn mm, mo tún ní ran yín létí ni à ọ gbọ́dọ̀ dán wò ẹlẹ́kẹ̀sán wọlé ẹsẹ ọkọọdọ bíi sẹwọ bíi hi ìdá nahọb tólùkọ́ bá dìde má di ẹ̀wù rẹ̀ mú o má di ẹ̀wù rẹ̀ mú o kọ gbẹ̀wù rẹ̀ mú àtẹmọ pé tó bá gbẹ̀wù rẹ̀ mú nínú kọjá gbòlú àbí kọjá gọ nínú kọjá pọ fẹ gbé tayọ ẹnu àlà ẹ̀wù kálukú wọn máa sọ ọlẹ ni kẹwù lọ sá máa wọlé kí ló fẹ́ mọ́ bá ń pẹ́wù lọ sí nígbà tí èsì màálù tí wọ́n fọkù dín agọ̀ ni ẹ o hàn torí ẹ̀ ẹ fi lẹ̀. ẹ rí pa àwọn míì látàrí àìdá kan mọ̀ wọ́n máa bá a fa àwọn wọ́n máa bá a tún agbádá sí wọ́n máa bá a tún sọ agbádá yẹn wọ́n máa bá a kájọ omi nu wọn ó lè mékì sáà lé wọ́kọ́ máa bá a nujú láì ṣe obìnrin tó fẹ́ ka níwùsì omi inú wọn <laughs> oríṣiríṣi so gbogbo eléyìí àbùkátà rẹ̀ àbùkátà rẹ̀ wala tufshi lahu sirra ẹlẹ́kẹ̀wàá nù mọ́tò àṣírí àfa rẹ̀ o ó ní nǹkan kan tí ó fẹ́ kọ́ hàn sáwọn yìí ọlá pé wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ó súnmọ́ kò tí wàá ríran rí nǹkan bẹ́ẹ̀ kí ni sẹ́wọ̀n pé àwọn míì ti jẹ fúru adìẹ olófòfò lẹlòmíì láì jẹ fúra adìẹ ẹnu ọkàn máa jàjẹ gbójúrí ẹnu òní dákẹ́ síbi ọmọ pò tún rí lọ́dọ̀ àfa rẹ báyìí lákùnjẹ wọn gbọ́ tí wọ́n mọ járe kí ni ó sì pọ̀ torí ẹ̀ náà ni ẹ̀yin náà má sọ̀rọ̀ alẹ̀ fáwọn èèyàn jù kí o lọ́wọ́ akọ́ àbúrò ọmọ wọnú ilé wa ilé kí o ní kó máa dúró mo rò pé gẹ́tì ẹ̀ nítorí pé kò ní máa wọnú lẹ́yìn wọnú lẹ́yìn wọnú lẹ́yìn àfi kó fojú rí ń tẹ̀fẹ́ kó fojú rí ń jọkàn kìí sì ṣe gbogbo èèyàn ní rí ẹnu adákẹ́ torí má tú àṣírí àfa rẹ o tó o bá tú àṣírí àfa rẹ ẹni tí ó tu tiẹ̀ náà láàrin ìjà lọ́jọ́ ọjà ọlọ́wọ́ bó gbé dìde bákan náà ẹlẹ́kejìlá la taghtabanna indahu ahada ọ gbọ́dọ̀ pẹ̀gẹ́ nìkan níwájú àfàrẹ kẹ máa sọ̀rọ̀ ẹni ẹnìkan lẹ́yìn rẹ̀ láì dá níwájú àfàrẹ ọ gbọ́dọ̀ dán wò ṣe é mọ̀ pé nínú káfọ kọ̀ fún yín àfi kọ mọ kọ̀ fún yín tí ọba ti kọ̀ fún yín ajẹpọ gba ìbàjẹ́ láàyè tọba kọ̀ fún yín ajẹ pé kọ fara mọ́ bàjẹ́ o mọtì ẹ sọ. So ọ̀rọ̀ ọmọlàkejì láì dáa níwájú àfa rẹ̀ tá a fa bá ti lè gbà bẹ́ẹ̀ ó dájú pé ẹ̀mọ́ sọ tiẹ̀ náà fẹ́ lómi. ẹlẹ́ẹ̀kejìlá wọlé tẹtulobọ àtẹrọtẹ má máa wá ti ṣubú rẹ̀ má máa wá ti ṣubú àfa rẹ̀ bá àfa rẹ̀ ló pè má máa wá wá ti ṣubú rẹ̀ àti kọ́sẹ́ rẹ̀ kálá ọ̀gbọ́dọ̀ dánwò. wa in zalla qabilta ma'dirata láàfáàrin tó bá tiẹ̀ tó bá ṣiṣe tó bá yẹ̀ tó bá ṣubú wàá gba àwáwí rẹ̀ wala taqulanna lahu sami'tu fulanan yaqulu kada má sọ fún afá rẹ̀ pé mo gbọ́ tí lágbájá ń sọ báyìí má sọ fún afá rẹ̀ pé mo gbọ́ tí lágbájá ń sọ báyìí nítorí tó bá ti sọ fún bẹ́ẹ̀ tọ́ni bí tí ọba gbọ́ yín kì inú ò ní bàjẹ́ kò sí tàbí ṣùgbọ́n tó bá ti gbọ́ bẹ́ẹ̀ tí ọba níkùn sínú sírú wọn yóò bẹ̀rẹ̀ sí ní ní sí wọn. ẹ̀yàn ni pé má máa gbé ẹjọ́ gbogbo ẹjọ́ wá fún àfa rẹ̀ nítorí ti dáa jù òun náà ni pé ẹ sọ etí rẹ̀ ẹ mẹ́jọ gbọgbọkúgbọ nítorí pé tó bá ti gbọgbọkúgbọ èèyàn ló náà yóò bẹ̀rẹ̀ sí ní níkùn sínú sẹ́lómi lànàbì sallallahu alayhi wa sallam fi sọ pé ẹ má gbé ọ̀rọ̀ kọ̀rọ̀ wá fún mi nípa àwọn sàhábà mi o nítorí wù mí ni pé kí n máa yọ sí wọn lẹ́ni tọ́kàn mi balẹ̀ sí gbogbo wọn lẹ́ni tínú mi dùn sí gbogbo wọn torí kí tẹ́lẹ̀ máa ti ń sọ̀rọ̀ eléyìí pọ̀ sọ báyìí eléyìí wí báyìí eléyìí láburú nípa rẹ̀ ò ní fẹ́ràn wọn ò ní fẹ́ràn wọn ó dìpọ̀ nfojúkójú wò wọn ó di pọ́n rérò kérò sí wọn torí rẹ̀ ẹ má gbà mẹ́bọ dọ́dọ̀ olùkọ́ ẹ má jẹ́ onígbọ́ yìí sọ yìí tẹ́ẹ̀mọ́ wá gbé wá fún un. ẹlẹ́kẹ̀ẹ́dógún wala inna fulanan yaqulu khilafak ẹ sì má gbé wá fún olùmọ̀ọ́yìn wípé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn o ètí lágbájá sọ kò rí bẹ́ẹ̀ o kò sí ní tá a sí i gbàtẹ́ ti sọ̀rọ̀ ọlọ́run wa kì í sọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam olùmọ̀mí tó ń gbọ́ yín lẹ̀ ń sọ ẹ jẹ́ kó fọ́ọ̀mù tiẹ̀ ẹ má gbé tiẹ̀ wá fún wa ẹ sì má gbé tiwa náà lọ fún àlàyé ẹ̀sìn làwa ń ṣe nítorí bá sì yé kálukú nínú ẹ̀sìn ní fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ torí kí ni ìsìtẹ́ bá gbé tiẹ̀ wá fún wa tá a bá ní kí ni ìsọkúsọ nìyẹn àìṣedéédé ọ̀rọ̀ ẹ lọ abẹ́ ẹ̀sìn ní lọ ó ló ń sọkúsọ níyó ọ̀rọ̀ yín kò ṣe déédéé rí n'i nye tẹ isede sọ ìsọkúsọ nìyẹn àìṣedéédéé ọ̀rọ̀ ẹgbọ́n gbà táwọn ọlọ jíṣẹ́ ó ló ń sọkúsọ nìyí gbogbo ọrọ tẹ́ ẹ sì máa sọ kìí ṣe déédéé Allah bá di pé ara ran lọ lónà ọba ni kí ló mọ̀ gan ah, ta yọ <laughs> lẹ́yìn náà bá tó gbé wá pé ó lẹ́ẹ̀ mọ nǹkan kan kọ́dà wọ́n ti ń dá olódò láyé kò tí ì sọ olódò tó tó yìí wàá lọ bá bẹ̀rẹ̀ wàá lọ ṣẹlẹ̀ àwọn ṣẹyàpín tí wọ́n dá lẹ̀ àwọn kàwọ́ gbéra wọn mọ òye ràn pé ẹ ti blu ara yìí torí ẹ ẹ mọ bí ọ̀rọ̀ ẹni bọdì wá fún wa wípé òun sọ ń tọ́ ta ko ń tà sọ ń tà wàá mọ̀ tó yẹ pé tọ́lọ̀ ń bá dá wa tó ń jọ gbé ndàlùkìyàmà tó bá bi wá léèrè tá a fi dáhùn ni làwa ń sọ. tọ́ ẹlẹ́kẹrìndínlógún látọ̀sífẹ́nà ìndẹ́hù àlìmà máa ròyìn olùmọ̀mí níwájú ẹ̀. mo rò pé yé wa máa ròyìn olùmọ̀mí níwájú olùkọ́ rẹ̀. pé kódà bàbá wọn nígbà tó bẹ̀rẹ̀ sí sàlàyé àdéhìsì kò fi kan pè kan ó sì sọ̀rọ̀ tó wákàtí kan nígbà tó tún wá bẹ̀rẹ̀ àlàyé rẹ̀ tó tún. sẹ́wọ̀n pé tùmọ̀ rẹ̀ ni pé mo rìgírẹ́tì tí mo mú yín láàfà <laughs> ẹ̀yin ọ̀ma kí ó tó hmm, léde kúkúrú ẹ̀ ma kí ó tó. sẹ́wọ̀n mọ̀ pé táàfà rẹ̀ ọ̀bá jẹ́ oṣùúrù aláròjinlẹ̀ alámúmára aláfaradà yóò ní ká dáa fún ọ. <laughs> torí ẹ má wàá ròyìn olùmọ̀mí fún olùkọ́ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹnìkan máa ń mọ̀jọ ẹnìkan lọ. tó bá ti wá ń ròyìn ẹlòmíì fún yín ọ̀fẹ́ ba bàbá fún bàbá láyé jẹ́ kó wàá lọ ronú jẹ oògùn èkúté kọ́ lórí kíni. eléyìí ń jẹba bákan náà. ẹlẹ́ẹ̀kẹtàdínlógún la ta'rid min tuli suhbatihi ẹ mẹ́jẹ ni tó ṣe pé ẹ wàá kọ ẹ̀kẹ́ sí i torí pé ẹ ti pẹ́ tẹ ẹ ti jókòó tì gbogbo ọ̀rọ̀ tí ń sọ ọ̀tà lọ́dọ̀ yín mọ́ báyìí. ìwọ kọ́ mọ̀ ń bá sọ̀rọ̀ yẹ́ afá mi. <laughs> tẹ́ bá ti mọ̀ pé ó ti sú yín ó ti rẹ̀ yín bàbá ẹ yọ̀ǹda fún mi ọ̀fẹ́ wọlé lọ. àbí òye wa kì í ṣe kọ́ wàá jókòó bẹ́ẹ̀ o ní tẹ́tí sọ̀rọ̀ tí ń bọ́ sọ ẹlòmíì ti ẹ̀ bàjẹ́ bàjẹ́ tẹ́ẹ̀ máa bá sọ̀rọ̀ tó ti múná lọ ẹ̀rí tó tún ti sùn tó ti dẹ̀tẹ́ lẹ̀ ìyẹn ni kó ti rìn jìnnà ẹlòmíì ibi ìhàrùn lẹ́ẹ̀tì dàmà ipò ti lọ tipẹ́ àfi bíi rélùwé ó sì jókòó lọ́dọ̀ olùkọ́ rẹ̀ àṣé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ láti bí ogún à ń kàn dàmí àgbọ̀n ni ó ti sùn ìwọ náà ti mara rẹ̀ gbégbé o ti mara rẹ pé kéé gbé su ọ bàbá ti jókòó pàápàá bàbá mo fẹ́ wọlé kí o ti mọ gbà lónìí náà tó wàhá kàdà tọ bákan náà wàlẹ àtàrùfà ànàfẹsẹkà ànkẹdẹmẹtẹ ẹlẹkẹjìdínlógún náà mọ wò pé wọn kọjá kọ ọ̀ràn yìí lọ́wọ́ kọ bá kan ọkẹ dọdọ afa rẹ afa nfọmọtò wọn ẹ mọkàn ní kí wọn sálámà sí ni mo fẹ́ máa lọ a. <laughs> ani ẹnìkan ẹ máa wo bàbá náà ah, ṣe èmi àwọn àmọ́ àbá fọmọ́tò ni èyí kí lọ́dọ̀ yẹn mọ́ kí lọ́dọ̀ wọn fọmọ́tò báwo èmi gan lé wọ́n bá fọmọ́tò ni <laughs> ọba fọ ọba fọ torí pé ọmọ kíw rẹ ni wọ akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ ni wọ ọba fọ lẹ́yìn ìjọba àwọn. وإذا عرضت له حاجة سبقت القوم إليه ẹlẹ́ẹ̀kọkàndínlógún nù tí àáfàá rẹ bá ní bùkátà kan ìwọ síwájú gbogbo èèyàn yòókù dọdọ rẹ tí olùkọ́ rẹ tó bá ní bùkátà sí nǹkan kan kó o síwájú gbogbo èèyàn yòókù dọdọ rẹ láti bá a ṣe ní bùkátà nínú ẹ̀kọ́ rẹ nù. فإنما هو بمنزلة النخلة تنتظر متى يسقط عليك منها شيء wọn lólùkọ́ rẹ̀ dà gẹ́gẹ́ bí ni àwọn èso dẹ́bínù ti ń bẹ lórí igi tọ́ọ̀mù awòkè bí kí nǹkan kan nù rẹ̀ ọjà bọ́ọ̀lù ọ̀ bẹ́ẹ̀ ni bùkátà afa rẹ̀ ó ti wà everage tá a fa bá ní bùkátà sí nǹkan kan èmi ní kọ̀kọ́ débẹ̀ tí dẹ́bínù bá jábọ́ àwa tẹ́bi ń pa tó márùn-ún á sáré sí abáàní sáré sí ló sì sì já hun. nígbà tó kàn jábọ́ sí ọ ti sọ ẹnu kóró rẹ̀ lọ sọ́ọ̀lẹ̀ ó sì pín sọ́nà márùn pé à rárá o eléyìí gan ọ̀ràn kankan nù ti ń solú àrè so bẹ́ẹ̀ náà lọ́ọ́ máa sáré sólùkọ́ rẹ̀ láti bá gbọ́ bùkátà tọ́ wọ́n lọ yẹ ọ̀rọ̀ àlẹ́ yìí ti tán bẹ́ẹ̀ wọ́n lọ yẹ kẹ́ni tí wọ́n ń kẹ́kọ̀ọ́ kọ́ sọ́ra. So, níbi mímá tẹ́tí gbọ́ àwọn ìyapa àwọn ìyapa àwọn ìyapa tó wà láàrin àwọn olùmọ̀ ìyẹn ni pé tó bá pé fọ́k ńlọba ń kọ́ ó jìnà sí àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ oríṣi mẹ́ta lọ́wọ́ à ń bẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ oríṣi mẹ́rin lọ́wọ́ à ń bẹ̀ ọ̀rọ̀ tó méje ọ̀rọ̀ fíkìó tó ní ọ̀rọ̀ ẹ̀yọ kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kọ̀ka fíkì tí ò sí ìyapa nínú rẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀ mọ̀ màlìkíyà náà ń kọ́ láwùjọ sí yín kọ́kọ́kọ́ kó yé ọ. àwọn tíra tó rí tó ń fojú diun ibẹ̀ ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀. bí al-Muqaddimatul Izziyya ọkọ̀kọ́ kà ar-Risala wà kọ́kọ́ kà gbogbo eléyìí yapa olóhàmẹ tó bá sọ yapa kéékèèké tó wà nù madhhabul Maliki ó lè má mélòó tó tó bá ti kọ́kọ́ mi lẹ́yìn ẹ̀yìn tó bá ti mọ̀ dáadáa dáadáa lọ́wọ́ àṣẹṣe máa wá kọ́ al-fiqhu ala al-madhahib al-arba'a kì í wá sí pé àlùfíkù àlùmọ̀dáhìb àrùbáà ló fi bẹ̀rẹ̀ wípé madhabu malik shafi'i abu hanifa àti eh, ahmed ibn hanbal gbogbo àwọn fíkì ńlọfẹ́ kọ́lẹ̀ kan náà ó sì rí i pé ọmọ nǹkan kan nu gbogbo mẹ́rin lẹ́ẹ̀kan náà. o ti gbọ́dọ̀ kọ́kọ́ mọ madhabu kan dáadáa tó bá ilmu tawhid lọ kọ kọ́ ilmu tawhid ti ń fi òdodo rinlẹ̀ ilmu tawhid lọ́dọ̀ àwọn ahli sunnati wal jamaa ìlọkọ kọkọ ànídìí kan mọ nípa pé mọ̀tẹ́zìlà kan khawariji kan zaidiya kan kulabiya kan jabariya kan òbúkátà rẹ̀ kọ̀dàríyà òbúkátà rẹ̀ ńgbà tó bá ti kọkọ mọ̀tàlá kọ̀kọ́ dáadáa ọwọ́ àmọ̀ ní sọ. So torí kó lè bá a sọ́ra fún kìí ṣe torí kó lè bá a gbá kan rí torí rẹ̀ gbogbo mọ̀tá bá fẹ́ kọ́ láyé àkọ́kọ́ kọ́ ẹni tí ò ní ìyapa nínú nígbà tá a bá mà tá a ti jinlẹ̀ ń bẹ̀ gbà náà láti wá máa kọ́ ọ̀rọ̀ àwọn míì tó takò yìí tá a ti mà ilé ìjọba torí pé tó o bá ṣe bẹ́ẹ̀ lákàrẹ́ ọ̀padà di ntí ìdààmú dàbò bá ìdàkóòmù ọpọlọ rẹ ò ní ní nǹkan kan agbámú tó bá bí ọ léèrè ẹ dákun kí ni ìdájọ́ kádà níyàn tá a bá sàlùwàlà ẹm sórí tí a bá sàlùwàlà ẹm ọ̀rọ̀ oríṣi méjì ló wà lẹ́nu àwọn olùmọ̀ ọ ń bẹ nínú ẹni tó ládàníyàn ó ń bẹ nínú ẹni tó ní àní dàníyàn àwọn ẹni tó lá dàníyàn ojú táwọn fi wò ni pé àwọn ẹni tó lá ní dàníyàn ojú táwọn fi rí ni pé tá a da méjèèjì lẹ̀ tá tuntun sà ẹ dákun. gbogbo àlàyé tó ń ṣe kí ni mo fẹ́ fi ṣe kí ni ìdájọ́ kí n dàníyàn tí ń bá sálọ àlà ọ̀ràn àyàn ni kò dàníyàn èyí sọ̀ràn àyàn ni kò dàníyàn sẹ́mi pé tó bá sọ́bà èyí tí ó ti sọ̀n ẹni tó gbọ́rọ̀ rẹ̀ ó ti yé àmọ́ ọ̀rọ̀ rẹ̀ pẹ́tẹ́ ètò ọba sọ kẹ́yìn kò ní jẹ́ kó rántí ètò ọ̀kọ̀kọ̀ sọ. àbùkátà gbogbo àwọn rọm nígbà tí èsì pé kárí mi lọ ń bá káyè rẹ̀ tọ́ ó sì yẹ wípé gbogbo màtẹ́ bá fẹ́ kọ́ ilé ìtọ́ rẹ̀ wà jù nínú rẹ̀ ní kẹ́kọ́ torí pé ìgbésí ayé tẹ rí yẹn kò lè gbá ká kọ́ gbogbo mà pátápátá ẹ̀mí wa kúrú ẹ̀mí wa kúrú bí ní ìsìnkí ń sọ pé níjẹ́ mi kọ́ ni fúk kí tó padà lọ́wọ́ yunifásitì pé mo fẹ́ ṣe masters degree nínú usul al nìkan tó tún fẹ́ ṣe phd nínú usul al-fiqh ìlúyàtú ṣẹ̀ríà náà láwa mo tún parí eléyìí mo ti gba masters oríṣi méjì phd oríṣi méjì mo tún wá ní mo fẹ́ ṣe ilmu al bí n ṣe máa ṣe ìdájọ́ mo tún fẹ́ gbogbo ẹ̀ náà mo ti kọ́ ọ àmọ́ ní ìsìn mo tún fẹ́ gba àwọn ìwé ẹ̀rí hùn mo tún fẹ́ gba masters nínú ẹ̀ mo fẹ́ gba phd nínú ẹ̀ mo tún parí mo kó mbẹ́ mo ní tọ́ ilmu làkìdà mo fẹ́ gba ẹ dàkún ṣé gbèsè ayé gba gbogbo eléyìí nílẹ̀ larubanis ẹyọ kọ̀ọ̀kan ọdún mẹ́rin mẹ́rin sábà tún fọdún mẹ́jọ kún fún mi ní ìsìn <laughs> ike mo tún wáwé ẹ̀rí mi apari mẹ́jọ ń bá àbá tí kù wọ́n tún fi mẹ́jọ mi kù tó máa kọ́ mi ṣé ní tí wọ́n máa ṣe tẹ́ ìkù nù dìkan mú tó bá ti gbá kan mú kọ́ dojú àmì ó lè má gbogbo nǹkan ṣùgbọ́n al-adab òun náà ní kọ́ ọmọ díẹ̀ díẹ̀ díẹ̀ nínú màkọ̀kan nítorí pé ládàbò tó bá ń sọ̀rọ̀ nípa náhùn nísìn wọn náà lè bá wọn dá sí tó bá ń sọ̀rọ̀ nípa sọ̀rọ̀ ó lè bá wọn dá sí tonti pẹ́kọ̀ tí wọ́n kọ́ oní tawhid tọ́ kọ́ títí tọ́ kọjá tó máa ń nípa adab ó lè bá wọn nípa balaga ó lè bá wọn dá sí tó máa ń sọ̀rọ̀ nípa riyadiyat ó lè wọn dá nípa geografia ó lè bá wọn gbogbo ẹ̀ lè dá nítorí pé ní adab ni. àmọ́ eléyìí tó jẹ́ ibi tó jìdò sí gidigidi tó bá ní kó máa sọ látò nídọ̀túnla ò mo rò pé yé wa bí èèyàn ṣe máa ń ṣègbésí ayé nu ìlọ́fà làwọn ọmọ mi ò fi rẹ́ kọ̀kọ́ yóò ipò ń fẹ́ di mufassir faqih usuli lughawi àbí òye wa tọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn yóò wá mọ kó àwọn tíra bíi mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún kalẹ̀ fún fánù kan kóun ó rí kó ń ka gbogbo ọkọ̀ kẹtàn tálákọ̀ọ́kọ́ kò tí ì kà tán àti rọ́dún mẹ́wàá báyìí níjọ́ lọ́kẹ́lẹ́ kejì kíkà ló sì ń kà kò yọ eléyìí túmọ̀ sí pé ọmọ èèyàn ò lè kọ́ gbogbo màtán àwọn kan ló fojú sùn pé mo fẹ́ mà torí ẹ̀ ló ṣe jẹ́ pé láwọn ilé ẹ̀kọ́ gíga inú kọ́ jẹ́ pé ilé ẹ̀kọ́ lọ darí rẹ lọ pé lọ kẹ́kọ̀ọ́ báyìí àbí kọ́ jẹ́ pé wọ́n lọ ṣẹ̀ṣẹ̀ kọ́ báyìí sọ àwọn ń wò pé tí wọ́n bá kẹ́kọ̀ọ́ báyìí ó gbódùn bẹ́ẹ̀ ìwọ́n ń wò pé tí wọ́n bá kẹ́kọ̀ọ́ báyìí màá dá ń bẹ́ẹ̀ àmọ́ pé gbogbo ẹ̀kọ́ ọmọ fẹ́ mà gbàgbé ẹ̀ kò lè ṣe é ṣe láyè torí ẹ̀ lẹ́yìn jẹ́ torí gbèsè ayé wa ó kéré eléyìí tó wá dáa jù ni pé ìmọ̀ tó lọ́lá jù ló yẹ ká máa lò gbèsè ayé wa fún ìmọ̀ jù gbogbo ìmọ̀ tó ṣe láyé ó ní í ṣe pẹ̀lú ọ̀run wa ìmọ̀ nípa ẹ̀sìn ìmọ̀ nípa ẹ̀sìn nítorí pé ẹni tó bá mọ̀ nípa ẹ̀sìn kò sí nǹkan míì tá a lè mà tó lè tó nítorí pé ìmáàmá lọ́lá bí n tá a tara rẹ̀ kọ́ ti ṣe lọ́lá tó ìmọ̀táwà ń fi kọ́ ń ẹ̀sìn kò sí màmí tó lè dàbí rẹ̀ ìmọ̀táwà ń fi kọ́ nípa Allah kò sí màmí tó lè dàbí rẹ̀ ẹ̀yin ọba àjẹpẹ́ fojú di ẹ̀yin ọmọ èèyàn ẹ̀yin ọba àjẹ́ pé ẹ̀ ń kọyán rẹ̀ kéré ẹ̀yin ọmọ èèyàn torí pé ìṣirò ti yín ò ní pé ṣé ń bí owó àbí èbú owó àbówó gidi kọ́ ló máa ń bí àbówó gidi. ntọ́mọ èèyàn máa fi sòsùn wọn tiẹ̀ nù. iná lọ́fà ló fi jẹ́ pé tí wọ́n bá dá dáwọn ọmọ láwọn yunifásitì tí wọ́n ń wọ̀ ẹ̀ rí i pé kálukú ló di medical doctor torí pé owó tiẹ̀ ní wàrà ń ṣe sani. ẹ rí i pé tí ọba rẹ lẹ́yìn ni wọ́n sì máa sọ̀rọ̀ ẹnjìnírìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀kọ́ nípa ẹ̀sìn ẹni tó kà kún òtó mẹ́ta nítorí pé ìrònú ayé nìkan làwọn ń rò owó wo wọn máa fi rí àwọn àmọ̀tẹ́yìn sì ń kọ́n kọ́ lọ́lá bí ìmọ̀ nípa ẹ̀sìn nítorí pé ẹ̀sìn òun ló lékè gbogbo nǹkan yòókù. wa ma khalaqtul jinna wal insa illa liya'budun kókó tí wọ́n ti torí rẹ̀ ṣẹ̀dá wa náà nùkà lè wá sẹ́sì eléyìí jẹba ìmọ̀ nípa ẹ̀sìn lọ́yẹ ká fálà fún lọ́yẹ ká fàkókò wálẹ̀ fún kákọ́ àwọn ọmọ wa káwọn náà mọ̀ dáadáa kákọ́ àwọn ìyàwó wa kọ́ mọ̀ yìí olódò eléyìí pàtàkì lẹ́yìn eléyìí àwọn olùkọ́ ńkọ́ ẹ̀kọ́ wo ló yẹ káwọn mójútó alákọ̀ọ́kọ́ àwọn olùkọ́ wọ́n gbọ́dọ̀ ní aṣáfàkọ́ alẹ́ lùmútẹ́ àlèmí wọ́n gbọ́dọ̀ láàánú lórí àwọn ọmọ tó fẹ́ kẹ́kọ̀ọ́ tẹ́ ẹ̀ bá ti láàánú lórí àwọn ọmọ tó fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ ní lè wọn lẹ́kọ̀ọ́ ẹ̀ ní lè wọn lẹ́kọ̀ọ́ gbogbo ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ olùkọ́ nípa ẹ̀sìn wa tí ọba ti láàánú tá à ní rí nǹkan kan kọ́ lọ́dọ̀ rẹ̀ nítorí téèyàn bá máa bínú téèyàn máa ń kanra lòmọ́ tún sọ̀rọ̀ láti ẹ̀kan kò yẹ yín àìrú ara kúríwó lẹ́yìn wọ́n dájú kó lè wọ́n àfi kí wọ́n má wà mọ́ ẹ lànà àánú ni gbogbo olùkọ́ máa ń ní tí fi máa kọ́ ọmọ ọlọ́mọ kódà tó o láàánú ò ní kọ́ ọmọ rẹ̀ wa an yajriyahum majra bani àti kọ́ máa àwọn ọmọ yẹn ni mú àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ tẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ wọn ọmọ ni wọn ẹ ma mú wọn ọmọ ọlọ́mọ bá a bá kọ́ ọmọ títí tí ọba a nílùú pa bá wí wíwí ti o gbọ́ a fi ka ọmọ náà. bákan wale wala yatlubu ala ifadatil ilmi ajra kó si má tọrọ kí wọ́n sanwó ọ̀yà fún un lórí ìmọ̀ tó ń tọrọ wípé ọ sanwó ọ̀yà nítorí wípé ìmọ̀ tí wọ́n ń kọ́ wọn yẹn wọ́n à lè sanwó ẹ̀ kó sì má lọ jẹ́ pé owó tí wọ́n náà gbà ó ti dípò ẹ̀san tó o gbà lọ́dọ̀ Allah bẹ́ẹ̀ làwọn olùmọ̀ ń wò ṣùgbọ́n ní kò sí ní tó burú nínú ká gbowó nítorí pé a fẹ́ kọ̀yàn nímà ìmà kéwù yìí pàápàá jùlọ tó bá pẹ́ wàá ń gbowó ká lè kọ́ ni àgbà àkọ́ nítorí ká lè gbowó ìyàtọ̀ wà láàrin à ń gba owó ká lè bá a kọ́ lẹ́kọ̀ọ́ àti ńṣe làákàn kọ́ lẹ́kọ̀ọ́ nítorí ká lè bá a gba owó lọ́dọ̀ rẹ̀ táǹbà ń ti ń kọ́ kálíbà gbowó lọ́dọ̀ rẹ̀ àláfojúsùn méjì afẹ́fi mékì owó ni àmọ́ tó bá pa ń gbowó kálíbà kọ́ lẹ́kọ̀ọ́ bọ́ bá san bọ́ bá san ó ṣe déédé àní tìtorí rẹ̀ ti lé kí ó eléyìí ọjọ́ bá wọn bákan náà tẹ́ ń bá wọn ń kọ̀yàn ẹ gbowó ẹ gbowó ẹ gbọ́dọ̀ lẹ́mìí pé ẹ fẹ́ máa fi gba ọpẹ́ lẹ́nu ẹni tẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ṣé wàá mọ̀ọ́rẹ́ aláìmọ̀ọ́rẹ́ ni wàá yìí ọmọ ọ̀ràn tí bó ṣe wá lé kí o ṣebí ló dòní ọ́ tẹ́ bá ti ṣe báyẹn a jẹ́ pé ẹ fẹ́ fi gbẹ̀yìn lọ́dọ̀ àwọn èèyàn ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà gbogbo ọmọ tó wá lé kí o olódò lọ́wọ́ àwọn náà là ń bẹ lọ́n pé kọ́mọ́kù òun bí àfikún ti ní mà ó wá ní màǹtán sọ wá yẹ kó jẹ́ pé règùn làwọn ò fi bá tiẹ̀ jẹ́ sọ yẹ kó jẹ́ pàfojúsùn wa kò ju máa dúpẹ́ máa dúpẹ́ máa dúpẹ́ fún wa lọ kìí ṣe dúdúpẹ́ ẹnu ọ̀ ń bọ̀ ọ̀ ń sán páàbọ̀ ó làbó ṣe iṣu mélòó lọ rà wá iṣu ti jáde <laughs> so bí wọ́n bá di pé ẹ dákun kí ni mo rà ń gba yín bàbá yìí ah, ìjọ ni mo gbé àdàmọ́ wa kò yẹ kápẹ́ ẹ tí ì jẹ tán ẹ tún wojú pé ń gbé súwá tọ tí ọba ti jẹ́ pé ní tí wọ́n fojú sùn òun lọ́kàn wù ló gbé wá tọ ọlọ́run fòrè sí níṣẹ ló yẹ kó o máa ṣe nítorí ti Allah wala yara li nafsihi minnatan ala al-muta'allimin olùkọ́ gbọ́dọ̀ rí pé àyè àti sèrègùn wà fóun lórí àwọn ẹni tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ bal yara al-fadla níṣẹ́ lọ́yẹ kẹ́ ẹ máa wò pé àwọn lọ́lọ́lá torí pé àwọn ẹni wọ́n gbéra wọn kalẹ̀ fún yín láti láǹfààní àti kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n bá gbéra wọn kalẹ̀ fún yín láti láǹfààní àti kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ ní rẹ́ni kọ́ mọ̀ yín yẹn níṣẹ́ ni kẹ́ ẹ máa wò pé àwọn ló jẹ́ kẹ́ ẹ ní ọlá yẹn ọ̀rọ̀ wọn dàbí ẹni tó gbé ilẹ̀ fún ni dáko ni tí wọ́n bá gbéra wọn kalẹ̀ fún asálẹ̀ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni a lè kọ́ wọn lẹ́kọ̀ọ́ tọ́ torí rẹ̀ wọ́n tó ń kọ́ yẹn ọ̀dọ̀ Allah lọ́ọ́ kó fojú sí o àwọn aṣíwájú wa rere wọn kì í gbẹ̀bùn lọ́dọ̀ ẹni tán bá kọ́ lẹ́kọ̀ọ́ torí kọ́ má dàbí ìgbà tí kápẹ́ńtà débò ti gbowó sẹ́ẹ̀ kọ́ mọ́ bàjọ́ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan eléyìí tó yẹ kó lùkọ́ ṣe ẹlẹ́ẹ̀keje òun náà ní pé ẹ gbọ́dọ̀ sáhún àti bọ́ ọmọ tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín sòdodo pàkíyèsí rẹ̀ kẹ́sì títí fún ẹ má sáhún rẹ̀ torí òun náà kéré sẹ́kọ̀ọ́ tó wá kọ́ lọ́dọ̀ yín ẹ rí pọ́ ọmọ mi ìsítí àti pàkíyèsí tẹ́ ẹ bá ṣeun ní ó jẹ́ kó tògbésí ayé rẹ̀ dáadáa tó eléyìí ó pàtàkì tẹ ẹ bá wá rí ẹlẹ́kẹ̀sán tí ń hùwà tí ọ̀dà kẹjàgbé mà àmọ́ lọ́nà wípé ẹ ń pàṣàmù èdè fún ẹ bá wí lọ́nà tí ò ní jẹ́ pé tààrà ah, àwọn èèyàn àwọn èèyàn ń gbà mí sáǹfààní bá yọ sí wọn wọ́n ń lò dáadáa káǹfààní ẹ bá wa bọ́ mọ́ wọn lọ́wọ́ mọ́ á kábàámà à abẹ́lẹ́ ọ̀nkọ́ mọ́ sàwa lẹ́ni tí ò ní lu àǹfààní dáadáa ọmọ yẹn ni ò sì lu àǹfààní tó bọ́ sí lọ dáadáa ẹ wàá ní máa mú mú pé bọ́mọ yìí ni ọmọ tẹ̀ ń kọ́n kí wọ́n á gán lọ ajá mọ́ wọ́n bọ́ bí n tiẹ̀ wọ́n gbọ́ pé wọ́n lọ́nà sí fún ọ ó sì làákàyè sórí pọ̀ ọgọ̀ ẹ̀rọ kí tẹ́lá ti sọ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀yin ọba sọ̀rọ̀ lọ́nà pẹ́ ń pàṣàmà tó náà bá sì ní làkàyọ̀ ń pè á èmi ni bàbá ń bá wí o ó yẹ kí n ṣàtúnṣe ọwọ́ alẹ́ jẹ́pọ̀ ní ọ̀wọ́ amòyin sojú abẹ́ ń kó pé ah, bàbá ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ṣé ẹgbọ́n nǹkan kan pa mi ni ah, ṣé nǹkan kan ń ṣe wọ̀ ni ah, nǹkan kan ń ṣẹlẹ̀ báyìí báyìí báyìí báyìí ah sọ bí tiẹ̀ ṣe jẹ́ ẹ sì ti gbọ́ tẹ́lẹ̀ tó bá wa sọ lẹ́wọ̀n àti ah gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ tẹ́lẹ̀ náà ni a jẹ́ pé wọ́n gan lọ lọ́rọ̀ tó ṣe yí pé ń tiẹ̀ mọ̀ pé ara rẹ ni só ti ń rùn sàmọ́ láti pìlẹ̀ ẹ má dojú rẹ̀ kọ́ pé kí ni talẹ́ni náà tá a lè sọ̀rọ̀ sí ẹ ń sọ lónìí ọjọ́ ń bọ̀ tí ó padà dàbùkù fún yín àwọn ọmọ tẹ́ ń sọ̀rọ̀ sí wọn ẹ máa tí wọ́n dà lọ́la ẹ máa sọ lọ́nà pé ẹ ń lo ẹnì èdè olóye lọ́rọ̀ máa báwí torí pé olùkọ́ rẹ̀ lẹ́jẹ́ ẹ máa sọ̀rọ̀ ayin dọ́lọ́mọ lọ́wọ́ ẹlẹ́kẹ̀wá ẹ máa wo bí àgbọ́yé ọmọ tẹ́ ń kọ́ lẹ́kọ̀ọ́ ti ṣe tó kẹ́ ẹ má bàa sọ̀rọ̀ pẹ̀lú tó jọ pọlọ rẹ̀ lọ. ọ̀rọ̀ ń bẹ tó ẹ pé tẹ̀ ń bá ń sọ fọ́mọ tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín lónìí kò lè yé àmọ́ ọdún márùn-ún yóò yé. èdè tí ọmọ yé lásìkò tẹ̀ ń bá a sọ̀rọ̀ lẹ́ẹ̀ máa bá a sọ kí lẹ́yìn fẹ́ kán pè yín ṣé kí pè é màláìkà ni kí pè é pé ní màtẹ́nì kò ní láyé lẹ́yìn fi ń sọ àwọn èdè tí ò lè ọmọ ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú tó ju làákà ìwọ̀n lọ eléyìí jẹ́ bó ti ọ pàtàkì àti àgbọ́yé àwọn ọmọ tí bá ń kọ́ a máa kọ́ wọn mọ̀ yẹn wọ́n lè máa bá wọ́n bá lè máa pé ọ̀rọ̀ ẹlẹ́dàá wa nírọ́ níṣẹ́ là ń kọ́ wọn nímọ̀ kí wọ́n lè bá tún lékún nígbàgbọ́ òdodo ẹ má bá wọn sọ̀rọ̀ pẹ̀lú nítorí bá ti ju làákà ìwọ̀n lọ. bákan náà lẹ́ẹ̀kọ̀kànlá ẹ̀yin olùkọ́ ǹjẹ́ ńkọ́ wa ẹ̀yin náà máa fi ṣèwà wò kò sáǹfààní nínú ìmọ̀tẹ́ǹkọ́ wa tẹ̀yìn èlò torí pé ń ṣe lẹ́ẹ̀tara ṣíṣe bẹ́ẹ̀ di alágbẹ̀dẹ tí ń rọ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àmọ́ tí ò lè fi sọ́mọ tiẹ̀ ń dì tọ́wọ́ á lọ fi lẹ̀kẹ̀ sọ́mọ tiẹ̀ ń dì ó ní wọ́n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sọ́mọ ọlọ́mọ ń dì torí ẹ̀ atamuruna an-nasa bil-birri wa tansawna وأنتم antum tatluna al-kitaba afala ta'qilun ẹ lè máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa kẹ́yìn ó sì jẹ́ pé ẹ gbàgbé ara yín nígbà tó ṣe kẹ́yìn lẹ́ ń ka tírà fẹ́ẹ̀ ṣe làákà yìí torí ẹ̀ a gbọ́dọ̀ jẹ́ olùmọ̀ tí wọ́n máa fagbọn ọlọ́run ọba ya ńgbà tá a ti sọ pé kò yẹ ká jẹ́ sẹ̀sìnsẹ̀sìn tí ó máa fòdó sí ọlọ́run. ibi tá a dùn ó ní lónìí abẹ́lẹ́ ọ̀bẹ ẹlẹ́dàá wa àlékún ìmà àlékún àgbọ́yé kí ọlọ́run ọba kó ṣe fún wa abẹ́lẹ́ ọ̀bẹ ẹlẹ́dàá wa bá ti ṣe kọ́mà tí ó fi rọrùn fún wa kọ́ kọ́lọ́run ọba kó ṣe bẹ́ẹ̀ fún wa àwọn tí wọ́n wà lẹ́nu kíkọ́ ìmà kí Allahu azza wa jal kó túnbọ̀ ṣe ní rọrùn fún wa àwọn tí wọn lánìyàn pa àwọn náà fẹ́ máa kẹ́kọ̀ọ́ kí Allahu ṣe ń rọrùn fún wa ẹ̀kọ́ yìí ó jẹ́ sábàbí oríire fún aláyé sábàbí oríire lálùkìyàmù subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. títí àsìkò sọlá tuntun fi kọjá tí nǹkan tó ń ṣe dà kódà nítorí pé ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀ ń ṣe náà kò sí tàbí ṣùgbọ́n kókó nǹkan tẹ́lẹ̀ fẹ́ kọ́ àwọn èèyàn náà ni bí wọ́n ti ṣe mọ ẹ̀sìn tí wọ́n máa ṣẹ̀sìn dáadáa ẹni tó wá fẹ́ kọ́ àwọn èèyàn kí wọ́n mẹ̀sìn kí wọ́n máa ṣẹ̀sìn dáadáa tí wọ́n ń bẹ́ẹ̀ nù pé amẹ̀sìn àwa náà ń ṣẹ̀sìn dáadáa ká máa lọ sọláàtì ká máa lọ lára títí tásìkò rẹ̀ ó fi jáde kò sí nínú rẹ̀ torí ẹ̀ kí là níyàn yín lórí ìdánilẹ́kọ̀ọ́ yẹn ibi tí ó ti máa hàn nìyẹn àwọn míì ẹ̀wẹ̀wẹ̀ àwọn sọ pé ìdánilẹ́kọ̀ọ́ táwọn ń ṣe ó pàtàkì bíi sọláàtì ìgbà tó sì ti pàtàkì bíi sọláàtì so òwò é fún òwò lọ́rùn àwọn parí eléyìí káwọn tó lọ di sọláàt kódà àwọn míì ó tún sọ pé dánilẹ́kọ̀ọ́ ìgan ju sọláàt lọ torí ẹ̀ ńgbà àwọn bá tó parí làwọn ó tó lọ ṣe sọláàt torí tànàbí bá ń bẹ láyé gan kò lè pé ní táwọn ń ṣe yí ọ̀dà tó àwọn àsọkùsọ yẹn pọ̀ ẹ sì rí kódà kó ṣe pé ahlu sunna balẹ̀ yìí ntọ́ da lẹ́sìn fi ń kọ́ àwọn èèyàn ẹ gbọ́dọ̀ lọ́sọ̀ láti lára torí ohunkóhun tẹ́ ẹ lè máa kọ́ yìí ká tó wá pé pọ̀lọpọ̀ gan hálòlù bídà ni wọ́n bídà ni wọ́n ń ṣe lọ́wọ́ tí wọ́n fẹ́ pati sẹ́wọ̀n kí tó máa ń sòkú náà wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ẹlẹ́yìn kan kú ẹ̀ wọ́n ń ṣe bídà ọjọ́ kẹtọ òkú bídà ọjọ́ kẹjọ òkú bídà ogójì ọjọ́ òkú gbogbo etí ò sí wọn ò ní rántí pé ọ̀rọ̀ kú làwọn ti torí rẹ̀ jókòó ń jókòó bídà káwọn náà ti ẹ̀bẹ̀rù káwọn náà kù kí wọ́n mójútó sọ̀láàtì. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ gbọ́dọ̀ mójútó sọ̀láàtì lásìkò rẹ̀ ẹ gbọ́dọ̀ fi ráàlì. wọ́n ní ẹnìkan ń ó tún wá lọ sáwọn ilé ìtọ́jú aláàárẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kan. wọ́n ṣèwádìí nǹkan tí ń ṣe lóríṣiríṣi ṣùgbọ́n kò hàn sí wọn kí ni ń ṣe so kí ni nǹkan tó lè ṣe kò sí tó lè ṣe jù kọ́ máa bẹ Allah lọ nítorí pò ní wo ní sàn tí àmúdi kì í ṣẹ́kù wàá bẹ kó wù ọ sàn pẹ̀lú àṣẹ Allah yóò sì wù ọ sàn. àmọ́ má jákàn má sọ̀rọ̀ etí nù torí tẹ bá ti jákàn tẹ sọ̀rọ̀ etí nù kò súnmọ́ pé ó rí ìwòsàn. wọ́n ní kọ̀tọ́kára jò òkùnkùn bó wá lẹni tó bá ra odindi watermelon bó o wá lẹni tó ra odindi ìbẹ́pẹ náà ẹni tó ra àgbọn ẹni tó ra ọsàn ẹni tó ra àgbálùmọ̀. ebó dindi náà gbogbo ẹ kìí ṣe irú eléyìí ni sẹ̀rí à ń sọ kìí ṣe irú eléyìí ni wọ́n ń pè lọ́jọ́ òkùnkùn téèyàn bá ra ìdí bọ́síkọ̀rọ̀kọ yẹ̀ wò bíkè lọ ra ìdí rẹ̀ eléyìí lọ́jọ́ òkùnkùn àmọ́ ń wà ń àbí èèyàn ra tẹlifíṣàn wọ́n ní no testing rédíò no testing iron no testing eléyìí lọ́jọ́ òkun eléyìí tí sẹ̀rí àti ọ̀fara mọ́ eléyìí watermelon so bí wọ́n ṣe máa tànù sẹ̀rí ọ̀sọ́ pé dandan ó dìgbà wọn bá tó rẹ̀ wọ́n ní kí ni ìdájọ́ káwọn ṣe sọ láti níbi tó ga ju àtẹ́lẹwọ́ lọ àtẹ́lẹwọ́ gan-an àwọn ẹni tí wọ́n ní kò bá sọ láti jẹ wọn láwọn kórìíra rẹ̀ àwọn lọ́wọ́ sọ pé tó bá ti ju àtẹ́lẹwọ́ lọ àti sọ láti imam àti tàn tó tò sẹ́yìn rẹ̀ gbogbo ẹ̀ bàjẹ́ ní àwọn malikiya. wọ́n ní kí ni a ti fẹ́ ṣe ọ̀rọ̀ àwọn òbí tán fi àwọn ọmọ wọn sáwọn aléke oríṣìí méjì iléke sunna wọ́n sì tún fi sí iléke bídà. Si báwo ló ṣe fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ilé kí ó kan náà wọ́n máa fọmásì àbí tó bá pẹ́ fọmásì lè kí ó aláàárọ̀ kan lọ́tọ̀ tọlọ́sàn lọ́tọ̀ találẹ́ lọ́tọ̀ kò sì dájú pé àwọn fún gbogbo eléyìí àfi tó bá yẹ pé bóyá ọmọ ń lọ sí school níbi tó ṣe pé àwọn ahlu ni wọ́n ní school wọ́n sì tún kọ́ ọmọ ní kí ó má wè wọ́n sì ń kọ́ fi tẹ̀lé nínú ẹ̀kọ́ tí ń kọ́ ṣùgbọ́n ńgbà tó ọmọ bá wá darí sílé ní ìrọ̀lẹ́ ń tún lọ sílé kí ó mì tọ́jẹ́ tàwọn aládàádáalẹ̀ òbí tó bá ṣe bẹ́ẹ̀ nǹkan ń ṣe torí pé lé tí wọ́n ń kọ́ ni wọ́n ń yọ àkẹ́tì yẹn kò yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí pé àwọn ẹni tí ń dá skul sílẹ̀ lórúkọ Islam àwọn náà gbọ́dọ̀ lọ ti mọ̀ pé kì í ṣe skul lásán dálẹ̀ skul àti ni skul àti ilé kéw ilẹ̀ dálẹ̀ lọ́nà tó ṣe pé bọ́n máa ń ṣe ń kọ̀wé ní ọmọ kọ́ kéw ọmọ òbúkátà pé kó tún lọ sí ilé kéw kàmá àfi tẹ́ ẹ bá fẹ́ kí wọ́n tún da gbogbo ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ yẹn rú ọmọ wa sí skul nínú syllabus àwa ti sọ àwọn nǹkan tá a kọ nínú àwọn nǹkan tá a lákọ yẹn bóyá ọmọ tó wà ní nursery one alọ́gbọ́dọ̀ ha láti sẹ́bẹ̀ xisma rabbika al-a'la wá sí súrọ̀tù nas a sì ń kọ́ láwọn súra yìí gbọ́n máa ń ṣe kéré ma àmọ́ pọ́pọ́lọ́ rẹ̀ lè gbàjú bẹ́ẹ̀ gan lọ a ní ní táàmù kan yọ kọ́ a sì ń kọ́ ọmọ ń kọ́ ó sì ń ha sórí gbogbo ti ń ha sórí yẹn ó ń ha sórí pẹ̀lú tajwid wọ́n kọ́ ní alam nashrah laka sadrak ẹ wá lọ́ọ́ fi sílẹ̀ kí omi àwọn ní alam nashrah laka sadrak wọ́n da gbogbo ẹ̀rú kí á nìtumọ̀ gbogbo owó tẹ̀ ń ná làárọ̀ owó tẹ̀ ń ná sílé ìwé tẹ̀ fọmásìn tọmọ bá fi lè lọlé kí òyìn rọlẹ tó bá padà wá sí skul láàárọ̀ ọjọ́ kejì á rí i pé wọ́n ti bá wa dá méje ahọ́n ẹ̀ lórí gbogbo ń táwa kọ wọ́n ti bàjẹ́ tọ́mọ bá ń kà báwa ṣe kọ eléyìí táwọn mọ̀álìmù yẹn ọ̀mọ́ kà bẹ́ẹ̀ wọ́n ní kọkúkọ wọn ń kọ ní skul torí kété yẹn ọba ti máa nǹkan kan yín máa mú lọ́tà ni tí ẹ̀tọ́ wá jẹ́ ìkọkúkọ pọ́nbélé ni ọmọ jáwé sí so torí ẹ kí ẹ má bàa jẹ́ pé ẹ da ọpọlọ àwọn ọmọ arú kúrò nídìí ẹ̀kọ́ gidi ẹ kọ́kọ́ máa ṣèwádìí skul tẹ́ fẹ́ fọmọsí dáadáa síbẹ̀ ń ṣe ń kọ́ wọn wèé lẹ̀ ń kọ́ wọn kí wọ́n níbẹ̀ ni àwọn màálìmù ti ń kọ́ wọn kí ẹ sáwò wọn ẹ kàn síbì kan náà alukur'an ẹ ká kí ń gbọ́ màálìmù kà ẹ rí i pé yẹs irú kí o tún máa fẹ́ kọ́ màmí ọmọ ni tó o ti dábà sòkò nídìí kíkẹ́ tún mú lọ síbì kankan máa ń rọ̀lẹ́ wọ́n ní ẹni ká máa ṣe àpọ́nlé àwọn olùkọ́ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn síbẹ̀ náà làwọn títsà wa láwọn sùkúlù wa ẹ pa àwọn náà lé ṣùgbọ́n kì í ṣe irú àpọ́nlé tó tó ètò ẹ̀ fún àwọn olùkọ́ tí ń kọ́ yín nípa ẹ̀sìn torí ẹni tí ń kọ́ nípa ẹ̀sìn kì ṣayé lásán lòun ń sànà kọ́ dáa fún ọ ó ń fẹ́ kọ́ dáa fún ọ láyé kọ́ dáa fún ọ lálùkìyàmà eléyìí jẹba wọn ní táwọn lè máa jẹun lọ́dọ̀ àwọn nàṣọ́ra tí ń ta ń jẹ. tẹ́ bá ti mọ̀ pé ẹran tí wọ́n ń tà ẹran tí wọ́n ń dúnbú lórúkọ Allah ni kò sí tó burú mẹ́. abọ́ tí wọ́n sì fi bu oúnjẹ fún yín kì í ṣe tá máa fi bu ẹran ẹlẹ́dẹ̀ kò sí tó burú mẹ́. kọ́ọ̀pù tí wọ́n sì fi bomi fún yín kì í ṣe tá máa fi mutí tá máa fi mẹ́mú mọ̀gùrọ̀. kò sí ní tó burú mẹ́. wọ́n yé sì tọ́tí nílé oúnjẹ yún lọ́nà tó ẹ pẹ́ nìkan lè wá jẹun kó họ́dà fọ́tí kó gbé sórí tábìlì kan náà tẹ̀yìn náà gbóúnjẹ lé. tí gbogbo eléyìí bá ti dá kò sí kò sí aburú mẹ́. ṣùgbọ́n àwọn aburú kan wà ń bẹ̀ nígbà wọn fẹ́ dọbẹ̀ lórí iná wọ́n lè ní lórúkọ Jésù. bàtà fẹ́ bẹ̀rẹ̀ sí ní roka. lórúkọ Jésù ìwọ náà jẹ òkèlè lórúkọ Jésù níta kan pé kò burú ni pé ní tí wọ́n ṣe lórúkọ Jésù sí òun kìí ṣẹran adìẹ kìí ṣẹran ewúrẹ́ kápú wọn fẹ́ dúnbù rẹ̀ eléyìí ọ̀la papọ̀ ọjà bó ṣe jẹ́. wọ́n ní àwọn ní àwọn ọ̀tá gan <laughs> so ẹ fáwọn lóògùn táwọn lò sáwọn táwọn àwọn fẹ́ yanjú wọn <laughs> so tí ẹ ní pé mọ̀rọ̀ aburú sọ̀tà rẹ̀ wọ́sá ti má sàbúrú sí i sì wá ààbò àti ìsọlátọ̀dọ̀ Allah wàá borí rẹ̀ náà ni máa bẹ lọ́n kó gbé ọ borí wọn máa aburú má pè káyọ̀ wọn rúru rárá kọ́ rárá rúru má sì gbẹ́ kótó ọ̀fìn kalẹ̀ fún wa torí kọ́ mọ́ lọ jẹ́ pé ọlọ́pàá pàjá bẹ́ẹ̀ so máa bẹ́ lọ pẹ̀lú àṣẹ ọlọ́run ó borí wọn. ọ̀tá máa ń pọ̀ pàápàá jùlọ láwùjọ áfíríkà pàápàá jùlọ láwọn àwùjọ yorùbá nítorí ẹni tí ń bí ẹnìkan nú sẹ́nìkan ẹni tí inú bí ò lè ṣàlàyé rẹ̀ tán bẹ́ẹ̀ làwùjọ yorùbá rí torí pé yóò fi ẹ̀tẹ̀ sílẹ̀ yóò máa palàpalà pa ni tí wọ́n bá ní orojọ́ torí ẹ̀ yorùbá sọ pé à ń jù wọ́n kọ́ kò ṣeé wí lẹ́jọ́ kìí ṣe gbogbo ẹni tó jù wọ́n lọ nìkan ni wọ́n máa bínú wọ́n ń bínú alákìsà wọ́n ń bínú wèrè kí ló tún sẹ́kù sàfi ká máa bẹ lọ́n kó gbé wa lékè ẹ̀ńbáṣì sádọ́lọ́n kò sí ìfòyà fún hasbunallahu wa ni'mal wakil ṣe eléyìí ó tó ọ láti fi láti fi ṣẹ́gun láti fi ṣẹ́tẹ̀ láti fi borí ọ̀tá má fi nọ́mbà sí láti máa wí hasbunallahu wa ni'mal wakil la hawla wa la quwwata illa billah hasbunallahu wa ni'mal wakil àbí òye wa. Hmm. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل على المؤمنين تريد حسبنا الله ونعم الوكيل nànàbì fi borí àwọn ọ̀tá rẹ̀ hasbunallahu wa ni'mal wakil lọ́lọ́run fi gba nàbì ibrahim aleyhi salam níbi iná tí wọ́n dá fún tí wọ́n fẹ́ fi jó ná débi ipá wọn wò pa wọn ò ní rérú rẹ̀ mọ́ ṣùgbọ́n qulna ya naru kuni bardan wa salaman ala ibrahim títí làwa sọ fún ná pé jẹ́ ní tí ó tutù tí ó sì jẹ́ títútù tàlàáfíà fún nàbì ibrahim àwọn èrètí kékeré ó tán káwọn ọmọ wa bo lérú rẹ wá àtúntò náà ẹnbàsí tẹ́ńtẹ́ nìkan sẹ́rí ó tún rí ó rí nítorí ẹnìkan rí anábì Ibrahim bá dìde sẹ́tùlẹ̀ ní abẹ́dù. Ah, ọmọ yìí ò kò jóná <laughs> so eléyìí jẹba wọn láwọn ti kọ ìyàwó àwọn o ní kíkọ ẹyọ kan àwọn wá dá padà ó fi ṣe nǹkan oṣù kínní nǹkan oṣù kejì nǹkan oṣù kẹta ó fi padà sílẹ̀ àwọn bàbá rẹ̀ tẹrùtẹrù rẹ̀ tí àyè wà pé káwọn tún fẹ́ra àwọn padà torí kíkọ̀ kan ni àwọn ò tí kọjọ ẹyọ kan lọ àyè wà pípé kẹtún fẹ́ padà ìgbà tí kíkọ̀ yẹn ò tí ì pé kíkọ̀ mẹ́ta wàlẹ́kìn ń tó mú yín jáfara tẹ̀ dá padà tó fi ṣe nǹkan oṣù ẹlẹ́kẹta ẹ tún tún yìgì so ní nísìn ẹ tún sọdá àwọn ẹlẹ́rìí ọ̀jẹ̀ rì sí so eléyìí ó ní nǹkan tí ó ṣẹlẹ̀ ńbẹ̀ torí ẹ ìwọ tó kọ ìyàwó lẹ̀ má jáfara o torí tó bá ti jáfara ìnáwó mi tún bẹ níwájú rẹ̀ so ńṣe ló yẹ kọ́ ọ má ti ìjọ parí àwọn nǹkan oṣù tó fi sọ pé mo dọ́ ọ padà kò sì bùkátà ó dìgbà mo bá sọ fún bàbá mi tí wọ́n bá gbà àbí ń sọ fún yá mi ná àwọn kan wà tá a jọ pérò kò bùkátà rẹ̀ lópin ìgbà tó yẹ pé nù ìdá yẹn ló ti dá padà ó ti padà ó ti padà náà ní kò bùkátà à sọdáàkì kankan san à yìgì kan so. mọ́tò bá ti fi falẹ̀ tó fi jáfara ìyàwó ti bọ́ ọmọ lọ. àmọ́ àyè àti dá padà tún fẹ́ wà nígbà tí kíkọ yẹn ò tí ju ẹyọ kan lọ tàbí méjì tó bá ti pé mẹ́ta ó ti parí báyìí ó dìgbà tó bá tó lọ́kọ míì tí wọ́n á jọ gbégbégbégbégbégbégbégbé tí nǹkan kan wá ṣẹlẹ̀ láàrin wọn tó ná kọ́ ọ lẹ̀ lọ́ba á rìn pàdé rẹ̀ bí kẹ́ pàdé lára dáa pé áá ah, ah, nílẹ̀ iná ó <laughs> wá sọ pé ó wù ọ́ ó tún fẹ́ tún fẹ́ ó sọ rò lẹ́yìn ìgbà tó ti nágbára tó ti nágboro àbẹ́ rí nǹkan mẹ́ wọ́n ti gbé ìyàwó ń bì wọ́n tún gbé sókè ń bẹ́ ìgbà náà lọ́wọ́ à ń pè á ah, ní tún fi ọ padà ṣètáàní ni táàní ti sẹ́lẹ̀ iṣẹ́ rẹ̀ ìwọ náà ni lẹ́yìn ìjà bó ṣe jẹ́. wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin ìṣedọ́gba àti ìṣedéédéé ah, èdè lélẹ́yìn náà ìṣedọ́gba èdè Yorùbá nìyẹn ìṣedéédé látẹ̀dẹ̀ haúsá ńlá ti ya déédé ẹsẹ̀ déédé èdè awusa ni déédé yẹn so à ń sọ wa torí pé èdè wọnú èdè ẹ̀ mẹ́yìí èdè Yorùbá tó wọnú haúsá yóò àwọn náà ní ń kwana kwana wípé àwọn panápaná ṣé <laughs> so torí e. èdè wọnú èdè bẹ́ẹ̀ náà ni so déédéé yun èdè haúsá ni bọ̀tà wa fi ń lò báwa ń ṣe ń lò ahọ́n táwa fi ń pè òǹkọ́ làwọn fi ń pè yé ń déédéé àwọn sọ pé ń ṣe déédéé ẹ pé yorùbá déédéé á sọ ọ so nítorí délé ó ṣe dọ́gba ó ṣe déédéé nǹkan kan náà ni. wọ́n lọ́kọ àtìyàwó ń jà. sọ yẹ kí ìyàwó sọ fún ìyá rẹ̀ ìyá rẹ̀ báwo ńgbà tó dùn sọ sọ fún ìyá rẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ fún ìyá rẹ̀ ńgbà tá ọkọ rẹ̀ yín wálé oní méjì ni ṣé kí n dín méjì oní rárá mẹ́fà mẹ́fà ni kò dín mọ́ ká tiẹ̀ gbádùn wa lónìí ó tún ra mílíkì wálé ẹja kan sí tíì ó já méjì náà sọ̀rọ̀ pé tí wọ́n bá bùn yẹn gbọ́ tẹ̀ pé ah, ọmọ mi ó dín ẹyin mẹ́fà lẹ́ẹ̀kan àwa ti jẹ ẹyin kẹ́yìn ní ìsìn látọdún rọmọdọ́nà tó lọ ní. <laughs> so otu mílíkì odidi méjì sínú aago òní eh, eh. sọyún njọkọ adigun ẹja tí wọ́n fi léra wọn lé ọkọ àwọn ìyá tí ó sì gbọ́n náà àti bàbá tó pọnú ẹ pé hàn ó ti rojọ́ torí àní gbà ẹ rántí pé ọjọ́ kan lélẹ̀ yẹn nínú ẹgbẹ̀rún ọjọ́ ṣé gbogbo ẹgbẹ̀rún ọjọ́ wọn fi kẹjọ́ wá ni ọjọ́ kan tó fẹ́ dàbí ìgbà tí nǹkan ò ṣe déédéé ó yẹ kẹ́ ẹ lálé ọmọ yín pé èèyàn bu ni ọ ọ̀sẹ̀ dọ́dọ̀ rẹ̀ ni rárá ok sọ fẹjọ́ rẹ̀ sùn lánàá rárá ìjẹta ńkọ́ rárá èsì ńkọ́ rárá ok kí ló wá fa tòní èèyàn bu ni ọ ìgbà tí ń dùn sọ sọ́ mi ebi wọn lọ sọ pé ó wù ọ padà lé ọkọ yẹ tó máa yí àtúkọ. so yọ ọmọ pé yẹs kò túmọ̀ sí pé wọn náà lè yan obìnrin jẹ o pé bàbá rẹ bó ṣe rí ni ọgbà o torí tí wọn bá wádìí tí wọn pọ̀ daran ni wọn náà wàá gbà o ìgbẹ́ rẹ ọgbẹ́ o òwe haúsá ni ẹ o tó bá rọ pé gbẹgbẹ mọ ọlọ ọtẹ ni ẹ o <laughs> so torí pẹ́ lómi náà tí wọn kọ́ bàbá rẹ bàbá rẹ gbà fún ẹ̀ kì í gbà fún tó bá rí pò ń lọ jẹ̀bi lẹ́yìn ó sì bọ́ ọmọ tí ń wé nù ẹ wàá fèsì ọkọ ọmọ láìsọ ọmọ yín bẹ́ẹ̀ kò ní í dáa kẹ́ ẹ máa bọ́kọ ọmọ wí níwájú ọmọ yín ọmọ yín ọlọ́rin fín yàrá kí ni ìwọ náà sọ pọ̀ ṣẹlẹ̀ ń gbọ́ sọ tán sórí pé wàá tiẹ̀ náà dá wàá tiẹ̀ náà dá onígbà tó wá ń ṣe bíi múmìnì ẹ ṣe bá Abubakar sẹ́kù <laughs> so ara tiẹ̀ náà balẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù wọn ni. wọ́n ti pín ogún fáwọn pẹ̀lú òdìgì àwọn tí wàá gbàgbọ́ yìí pé ìdígi kọ́ yẹ kó ń fi pín ogún àtúnṣe wo làwọn lè ṣe sí bákan méjì ni ó jẹ́ pé gbogbo yín lọ́jọ́ yé àbáwọn kan ló yé kò yá àwọn kan tó bá jẹ́ pé gbogbo yín lọ́jọ́ yé àti túnṣe kò ṣòro lópin ìgbà tó bá jẹ́ pé ń tẹ́ jokún yẹn sì ń bẹ kò tí ì yí padà bí kò jẹ́ pé búrẹ́dì bàbá wa ń Se àjogún búrẹ́dì ṣé a lè fi búrẹ́dì ilẹ̀ láti oṣù tó kọjá dè sí láti jẹ́ nǹkan tó ṣe kó ti parẹ́ pòórá àtúnṣe wọlé fẹ́ sí àmọ́ ní tẹ́ ẹ jogún yẹn ń àwọn ilé ni àwọn ilẹ̀ ni àwọn oko ni àwọn adúpẹ́ fọlọ́npẹ́ nìkan nu wo tí ì gbé tiẹ̀ ta gbogbo yín lẹ́sìn jọ gbàgbọ́ yìí pé ìdígi kọ́lọ́ yẹ kí wọ́n fi pín àti tún sí rọrùn. so ẹ lọ bá ẹni tó bá mọ̀ nípa bá ń ṣe ń pín ogún yóò bá yín pín. àwọn ẹni tí ń bá yín fi dígi pín náà tó bá pera wọn láàfa nítorí ṣẹlẹ̀ ni pé wọ́n á sọ fún yín pé àwọn ọ̀mọ́ pín ni torí pé àfa mi náà tó máa sọ pé bá wa ogún yìí bí ọlọ́run ti ṣe wí ìdígi láàfin pin torí òní òní fàjà ní tí wọ́n máa sọ fún yín nù torí àwọn ọmọ báwọn ò ṣe pin wọn ọmọ báwo làwọn ò ṣe pin ó dàbí ẹni tí wọ́n gbé fún pé báwa pín ogún ọmọ ń parẹ ìwọ òṣìṣẹ́ lọ gbé sẹ́ni tó mọ̀ ń parẹ ìwọ sì ti ṣàfihàn sí wọn pé wọn náà nímọ̀ ọmọ ń parẹ ọwọ́ ń pè pẹ̀lú fóònù ibi ẹ̀jọ́ sà tó bá yẹ pé ẹni tó kú yẹn ilé tó fi sílẹ̀ yọ ọ̀kan dondo ni ọmọ tó sì fi sílẹ̀ wọ́n jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún yàrá méje péré ló sì wà nù léyìí ẹjọ́ bó láìsí pin bó láìsí pin báwo sọ wá ń kíláàsì. sọ ni ẹ ẹni tó ṣẹlẹ̀ afẹ́ máa fún ọ̀sẹ̀ pin àá lọ fi fóònù kọ́ kí o mo rò pé yé wa fóònù kọ́ là fi kọ́ kí o torí ẹ̀ ọ wàá kọ̀ àbí kò sì má wàá kọ̀ kó gbé wá kábàá yín pin mọ pé wọn a máa fi fóònù pín ogún fún ọ ọlọmọdé mọ ń kàn mọ lábùkù ni ìmọ̀tọ́ yẹ pé kọ̀ rọrùn kọ́ kódà àwọn olùmọ̀tún sọ pé nínú mọ́gbowó mọ́gbowó tó bá fẹ́ kọ́ yẹn mà bí mo fẹ́ kọ́ bó ṣe kíngún kọ́ wá gbowó. so ẹni tí wọn mọ̀ ń pa rẹ̀ ìdígi náà ni ọba yẹn fi pin ebi ìyàwó mẹ́ta lóní ẹ dákun ní sọ́nà mẹ́ta járe <laughs> ìyàwó kan to born ọ̀kan sì lọ́mọ méje seven one zero wọ́n sì fi three hundred million sílẹ̀ ẹ̀yin wá ní dìgì láfikún one one hundred million ẹ ti ṣàbòsí àbẹ́ ṣàbòsí ẹni tí ò tí ì lọ́mọ ẹ fún hundred million ọlọ́mọ méje ẹ fún hundred million ọlọ́mọ ẹyọkẹ́ fún hundred million ẹ̀yin gan ti mọ̀ kọ́ dáràn ni sọ ìdígi nìyẹn tọ́ba jẹ́ pé àwọn kan ló yé kò yá àwọn kan ẹ̀yin tó yé òun ẹ gbọ́dọ̀ gbógun tí wọ́n pín nílànà dígi ogún yẹn ọ̀yà ní í ṣe pín ni láti pìlẹ̀ mùsùlùmí làwọn àwẹ̀ sọ̀sẹ̀ bọ̀ bàbá wa wà lè kú kọ́ wa jẹ́ pé àgbógun rẹ̀ gbọ̀nà táwọn ọ̀sẹ̀ bọ́ máa gbógun tí wọ́n gbà mùsùlùmí ni lẹ́yìn ikú rẹ̀ náà mùsùlùmí ni torí tí ó bá jẹ́ mùsùlùmí àní píngun rẹ̀ tí ó bá sì jẹ́ mùsùlùmí àní ṣe sọlátùlù jànáza sí la tó bá ké téèyàn bá ti kú táì kó di kèfèrí kí ni túmọ̀ sọlátùlù jànáza eléyìí jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní tí olùmọ̀ bá jẹ́ pé ó kù síbì kan táwọn lè sọ fún pé bàbá ẹ kù síbì kan ẹ lè sọ fún ṣùgbọ́n ẹ má bẹ́ẹ̀ ṣe sọ fún un torí pé ẹ gbọ́dọ̀ tún lẹ́kọ̀ọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sọ fún nítorí pé tó o bá lẹ́kọ̀ọ́ pẹ̀lú bó ti ṣe sọ fún ìsìn ni ó wàá jẹ́ pé wọ́n gan lọ sẹ́ ọ̀rọ̀ sì wà tó jẹ́ pé ó lè mọ̀ gbẹnu tiẹ̀ wọ́n sọ fàgbàlagbà tó gbẹnu tiẹ̀ torí pé ọgbọ́n tágbàlagbà gbọ́n ọmọdé lè má ti gbọ́n rẹ̀ ọ̀rọ̀ yọ̀ kánà làwọn méjèèjì sọ ṣùgbọ́n wọ́n ní eléyìí sọ rí àmẹ́lẹ́yìí kò wíire torí ahọ́n tí wọ́n fi sọ̀rọ̀ bọ́jú orí rẹ̀ ṣe máa ń bàbá eléyìí bóun ṣe sọ̀rọ̀ bọ́jú orí rẹ̀ ṣe tóni bí ó ṣe gbé tiẹ̀ kalẹ̀ yọ yàtọ̀ sí bí wọ́n ṣe gbé tiẹ̀ kalẹ̀ lẹ́yìn náà ẹ ẹ sì ń gbégbé sí ara bàtà yín sáwọn pé ọmọdé nù ẹ ẹ ẹ sáwọ bàtà yín ó dàbí gbàtí nǹkan kan ẹ ẹ ẹ jẹun bàtà yín mọ̀lùkọ́ ẹgbẹ́ ẹ̀jẹ̀ so ìwà tó ní ẹ̀sìn gbégbẹ́ gbégbẹ́ sí bàtà ẹ̀ ń bọ̀ wá mọ́ṣáláṣí ṣe <laughs> eléyìí ẹni tó lẹ́kọ̀ọ́ aláìlẹ́kọ̀ọ́ ọgọ́ jùgbà tilẹ̀ ti máa lọ sàmẹ́ntì ni ah, ẹ̀jẹ̀ ń wo bàtà yìí ó sì mú ó sì rí pé gbẹ́lọ́ wà ń bẹ̀ ah ló bá lọ gbanu ah kí ló dé gba bàtà lọ́dọ̀ mi ẹ lọ gbanu ah rí pé ẹ̀gbìn kan wà ń ni ẹ kọ́ ìgbà míì ọjọ́ orí ọ̀kan gbọ́n o ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà lọ́gọ̀ o wàláhì tí ó máa ṣèṣe ọmọ ọwọ́ tí ọ̀la kakùn so ṣùgbọ́n ìtọ́ wọ́pọ̀ jù ni pé àwọn àgbàlagbà máa ń gbọ́n ju àwọn ọmọdé lọ. wọ́n ní ìyàwó méjì lónìí ó dájú pé fọ́kàn kótó kú ó ti wá kú báyìí kò fún kejì ń sọdá kíláàsì kò sí ṣíṣe kò sáìsì gbèsè lọ́jọ́ obìnrin yẹn nínú àlàkalẹ̀ ṣẹ̀ríà Islam tó kù bá kú nínú àwọn owó tá a mú tá a kọ́kọ́ mú nínú dúkìá rẹ̀ kó tó kàn án pínpín kó náà ní ká bá a san gbèsè tó wá jẹ gbèsè sọdá kìí ẹ̀sán fún yàwó èló ló lòun ó fún tẹ́lẹ̀ kó sọ kan pàtó ọ̀dà èló wọn á máa fúnra obìnrin bí irú tiẹ̀ lọ́jọ́ tó fẹ̀ so ńlá bá san níìsì eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ ṣùgbọ́n o àní san sọ̀dá kìyẹn ó dìgbà tá a bá rí i dájú pé yìgì wà láàrin wọn kọ́mọ́jẹ́pá lè là ń san sọ̀dá kìí fún a láwùjọ Yorùbá ọkùnrin ń gbé pẹ̀lú obìnrin kò sí yìgì láàrin wọn sòkò máa jẹ pé kú tó bá kú làwọn fi wá so tomatiki igi láàrin wọn tá a máa fún àlè rẹ lówó tá a pè ń sọdáàkì kọtọka sí bẹ́ẹ̀ káwádìí ẹ sì mọ̀ pé láwùjọ tiwa kú mọ àwọn èèyàn burú díẹ̀ kì í ṣe gbogbo tí wọ́n mọ̀ wọ́n máa sọ ní ìsìtẹ́ máa ń wádìí pé tọ̀ ìyá alágbájá yìí báyìí ǹjẹ́ ẹ wá mọ̀ bí yìgì ń bẹ láàrin rẹ̀ àtọkọ tó kú yìí bí kì í ṣe gbogbo èèyàn tó mọ̀ pé wọn ò so igi ni ó lò mà yorùbá wọn dàkẹ́ ni pètò kì í ṣẹnu tèmi lẹ́ẹ̀tì gbọ̀ wọ́n sì mà dájú sáká wípé kò sí yìgì láàrin wọn ẹni tó tiẹ̀ wáá jẹ́rìí ńkọ́ tó ní ẹni tí gbogbo èèyàn pè lọ́ọ́ máa lè kí sọ máa lè torí kóńtì ọ̀sà lè jogún tẹ bá parọ́ láyé ó kú kẹ́ ẹ múra bẹ́ẹ̀ sì parọ́ fọlọ́n tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù subhanakallahumma wa bihamdik.